Beg, beg, mo ò ní fẹ́ tọ̀dọ̀ yín o ah wò èmi ò mọ ṣẹlẹ̀ sí mi o àti ah, pé wọ́n sàsí mi níbẹ̀ rí i pé mo ti lọ mo ti bọ̀. kí ló dé àwọn pé jágàn. Ah, ẹ wá àmọ̀ràn bí ní ọ̀yọ́ lẹ̀ ń ṣe o ṣé ẹ rẹ́jà lọ́wọ́ mi ni tẹ̀sí wa ń béèrè pé kí ló dé wọn ò mọ̀ bóyá kẹjà lódò ni wọn ò mẹ́ni mo ṣe o wọn ò mẹ́ni mo ṣe lẹ́ni o ah, ẹ pẹ̀lẹ́ jàre ẹ mọ̀ ṣe ti ń lọ mo rò kórè ẹ̀ bù o orí yín burú ni sà ẹ tẹ́ ṣe kìtìpì bíi búrẹ́dì tó ti gan. ṣàṣẹyìn ti tẹ́lẹ̀ ni. ẹ ṣí eré ni bí ìbàdí ayé lòun kọ kí lẹ ṣe. kò dá lórí sáàsẹyìn tẹ́lẹ̀ ni. tẹ́ ẹ bá wá sẹ̀mí nǹkan àjàlá ta ń nà ẹ̀yin kọ́lẹ̀ bá yé jayé jẹ́ ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀jẹ̀ kí jayé ó gbọ́ràn síbi lẹ́nu ó ní kókó jọ̀ọ́jọ̀ọ́ èmi nìkan nìkan ṣo ni mo dá wà nínú omi látàárọ̀ láti fẹ̀rẹ̀ látàgo márùn-ún àárọ̀ òun ti jí wípé kí n lè rẹ̀ jàpá dídí àsìkò tí mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ẹyọ kan ṣe ṣe bóun rí ṣe bójú ló mọ tó ló. bó bá wá jẹ́ pé jayé tẹ̀lé mi ṣe bó ṣe ń ṣe kó jẹ́ pé tèmi bá ń gba bí tí n bá rẹ̀ ja jayé lè gbọ̀nà kejì kó rẹ̀ jàpá àmọ́ nígbà tí wo ò rí nǹkan ẹja yóò jókòó sílé yóò mọ retí wípé kémi ò pẹja lódò kémi wá fẹja ọmọ àkún kí n wá fẹja tèmi bá pa wàhálà tèmi kí n fi bọ òun. ẹ má bínú sá gbogbo ẹlẹ́dàá yín tó a máa ń bá sọ̀rọ̀ tí kò tiẹ̀ máa ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé in fact wàhálà ti pọ̀jù fẹ́yìn nìkan. ẹ mo ti rí i ọlá apẹ́ ń bá sọ̀rọ̀ náà ni mo rí i ṣé bó lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta fi jọ débi àbí ah, yóò tó yín tì. ààrẹ náà ní ṣé kò sọ fún yín tẹ́lẹ̀ ni kò sọ fún mi pé orí òun burú. wípé àbúrò yín ó tẹ̀lé ọ̀rẹ́ wa lọ sí ìlú kejì lọ ṣe ọdún látàárọ̀. wọn ò gbọ́. àbúrò yín ó ti tẹ̀lé fọlárìn lọ sí ìlú wọn lọ sọdún. wèrè wo ló ń jẹ́ fọlárìn. ọ̀rẹ́ wa kẹta. jayé tẹ̀lé èèyàn lọ sọdún bì. ṣé o ti tán ṣé mi sọ fún ẹ tẹ́lẹ̀ pé kò lè sọ fún ẹ mọ́. jayé kúrò nínú ìlú ìlà jayé kúrò nínú ìlú ìlà ìsọfún mi. Ah, hmm. ṣé àwọn tó nílẹ̀ yìí ń gbọ́ àwọn tó ní ayé yìí ń gbọ́ kò sí bó ṣe lè wù kó rí bíjà ayé ṣe lọ́hùn kò ní padà. Ah, ah, bọ̀dá lórí tẹ̀ ń ṣe pé ìfọ̀bà àbúrò yín ni. ó ṣe é ṣe gan kó jẹ́ kó kú ẹ̀ ni wọ́n gbé wálé. ẹ ṣe pé ah, àwọn ẹni bá tún sọ pé ọmọ ìyá mi ayé ò bàjẹ́ ni ẹni bá tún ní mò ń ṣe pé wọ́n gbèsè ni ẹ̀yin olórí burúkú tí èrè jayé lè láyàláyà kó sì fi mí lẹ̀ kó lóun lọ bìkan láì ṣe kó sọ fún mi. ọ̀dà o bá pàdánù jayé nínú ẹbí wa a ò mọ̀ pé nǹkan kan sọnù o ò ní wálé o ò ní wálé fúnra ara rẹ báyìí ló rìn sẹ́nu mọ́tò ó sì kú sí wọ́n pa ọ̀dà nù ni mọ́tò mọ́tò pa ọ̀dà nù ẹni tí ò bá ti wúlò táyé rẹ̀ bá bàjẹ́ kó lọ bí ó bá fẹ́ lọ. ọ̀nà ò bá o ikú ló yọwọ́jọ́ ọ̀sẹ̀ láàrin àwo o àgbò ṣùgbọ́ fọwọ́ òkun lélẹ̀ o orí adé o agbọ́lágbá ní agbọ́dẹ̀dẹ̀ gbà yìí oṣó wọn kì í jọ ṣe àjẹ́ wọn kì í jọ bọ̀ akàlàmàgbò nínú mo kó gbé ọlọ́tà mi tó o bá dẹ̀ nǹkan ṣọ̀hún rẹ o tó o bá dẹ̀ nǹkan ṣọ̀hún rẹ. àṣẹ. nítorí mo kọ́ mo kọ́ fà mo kọ́ lu mo mo gbégi dúdú mo tún ya gada níwájú alágúdá asálùrá asálùrá ọ̀dọ̀fín òtòlò ọ̀dọ̀fín òtòlò adípọ̀jọ́ kúdà adípọ̀jọ́ kúdà àwọn mẹ́tàtà lọ́nà àwọn ará ìsìnkí lẹ́rù ìrítáyé ní àwọn ohun àwọn ayé ò gbọ́dọ̀ mú wá èpè tó fẹ́ sàlùwá wọn gbọ́dọ̀ bà wá tó rómi ṣó wọn kì í dúró nú agbọ̀n kábíyèsí aláṣẹ kejì òòṣà tó bá dán kó dòun re o nítorí òpáwó ní pawó ìwà rẹ̀fọ̀ nípo nídènà lẹ́ẹ̀fẹ̀ ṣẹkẹṣẹkẹ ònípo nígbóyè mẹ́tù awó ọwọ́ rẹ̀ dà àdìmú agbó àdìmú agbó àdìmú atọ́ àdìmú atọ́ eríndìmú erí yàso eríndìmú erí yàso ẹ̀fọ́ dìmú ẹ̀fọ́ yọ̀gbọ̀n àgbámù rẹ̀ dìmú sebó yọ̀ lórí ṣáṣá tó kábíyèsí tó bá dán kó sọ ń wé o. àṣẹ. tó bá dán kó sọ ń wé o. àṣẹ. tó bá dán kó sọ ń wé o. ọ̀pọ̀ ọ̀pọ̀ padà. ló bá ń gbọ́ ìgò sùn ìlú báyìí ni. Fọlárin Fọlárin Fọlárin. lébi táyé wà rírà ẹ̀. ṣé bẹ́ẹ̀ tí rí kan tí mo sọ. tó bẹ́ẹ̀ sọ kọ́kọ́ ló yẹ jẹ́. Ah, ah. àwọn tó fi fẹ́ lówó ló pariwo yẹn. abẹ́rẹ́ rí nǹkan. níbi tí ayé ṣe bẹ̀rẹ̀ mi. ayé yìí méjèèjì dẹ̀ máa bàjẹ́ ni one ẹ kọ́kọ́ fi mí sílẹ̀ ńlẹ́ náà ẹ wá jù ló ṣì mí. ṣé nǹkan tí mo ní kí wọ́n ṣe lílé. ọ̀rọ̀ lọ. ẹ dẹ̀ mọ bí ìlú wa eri tẹ̀lé mọ̀ pé ìlú yìí ó kan gógó tẹ́lẹ̀ mo pé. ṣé kí ni mo ṣí náà torí kí wọ́n máa ń yàn lọ nítorí ọlọ́run ẹ ẹ jẹ́ tí wọ́n mú nǹkan tí mo rí wá sí mi kọ́lé lẹ́yìn kó sì dá. bá mi gbóhùn bá mi gbóhùn bá mi gbóhùn ifá yìí mi máa gbá àwọn méjèèjì ifá yìí ṣe àjẹkẹ́ mi gbàgbára máa gbá wọn. ní sùn ẹ torí ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí torí ọlọ́run. jayé ṣe. Thank you. ọba lọ́la o hmm. ah, ah. ó sì dá lójú pé egbò lérí tó ń ṣe fánu léwu tí wọ́n fi ń dùn ọ́ mu sẹ́ kò lè parọ́ kẹ̀. <laughs> ṣe é rí ẹ̀gbọ́n lọ́n gbọ́ ah. ẹ̀dá tí ò bá sì ti gba elédùn àgbọ̀n kò lè gbà yàn gbọ́ ẹ dúró ná ṣe é rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀rọ̀ mélòó lẹ rò pé mo fẹ́ sọ tí mo fẹ́ máa parọ́ ẹ wò ẹ ṣe é rí wọ́n máa ń sọ kinní kan pé adájọ́ mọ̀ọ́sẹ̀ alásọ̀rọ̀ mọ́ yẹ tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá sọnù ó yẹ ká wá wọn rí ni ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí mo fẹ́ parọ́. sẹ́ẹ̀rì èmi fi ń dá yín lójú pé ẹni tó bá fẹ́ mú àga kó má ga ẹni tó bá fẹ́ mú bẹ́ẹ̀dì kó mú bẹ́ẹ̀dì ẹni tó bá sì fẹ́ fowó di ilé gangan mú kó di gbogbo ẹ̀ mú. ó dà bó ti sọ ọ́n má dà pé èèyàn yọ ọlọ́kan ju àtẹ́lẹ́mì tí ọlọ́run a jẹ́ pé àdúrà tèmi ti gbà ni o máa kúrò nílé mọ̀lẹ́bí tí mò ń gbé tẹ́lẹ̀ máa kúkú wá jogún léyìí. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì ẹ̀jọ̀ sádìkù ẹ fi gbogbo ara yín balẹ̀ ẹ kàn fún mi bí oṣù méjì sẹ́mi ẹgbẹ́ oṣù méjì náà bá ti ṣètò ọba tán tí ọba bá ti wọ̀ pé bí tí n bá ti jáde padà ẹ wò màá tún kó yín kó n bí n tún kó yín lọ sínú ààfin màá wá fún yín ní àpátímẹ́ǹtì àpátímẹ́ǹtì tó léwu. àwa mi kọ́ tọ́ àtẹ̀mí ò jọba bó lẹ́yìn ṣe fẹ́ jọ̀rẹ̀ ọba. ìgò ọba dára o ìgò ọba ìgò ìgbà dára o ìgò ọba ipò ìwọ̀n lọ́kọ̀lọ́kọ̀ mo ti ẹ̀ ti dé bẹ́ẹ̀ o ti débẹ̀. ìlú wo nù. inú mi inú mi dùn ni. <laughs> ó pè gẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́. mà wá gbẹ́sẹ̀ ọ bàbá yìí. o ti mọ̀yẹ̀ yìí jẹ́ ìwọ ọ̀nà ìwọ ń pápá ìwọ ọ̀nà. o ti mọ̀yẹ̀ yìí jẹ́. mo tiẹ̀ ti mú jẹ́ nàìjà lọ. ọ̀rẹ́ mi pé máa jogún lé yìí. àló ẹ̀jẹ̀ lè kéré nù nǹkan tọ́lọ̀ ọ̀rọ̀ ṣe ẹja gbogbo ẹlẹ́ ẹja lọ ẹja lọ. èmi náà padà láyé mi wọ́n padà dọ̀rẹ́ ọba borí máa pa borí bá pẹ̀lẹ́ yóò máa dire o. ẹ gbọ́ ẹ lukosi kí ni tó ṣẹlẹ̀ tá a fi rí ọ̀dọ́ láàfin nígbà tó jẹ́ pọ́mọ̀ pé a bá àwọn ọmọ ọba sọ̀rọ̀ lórí. ó yà mí lẹ́nu mo ń wó sọ fún mi bí mi ò ṣe rí mi ló ń ṣe yà mí lẹ́nu ó ń yà mí lẹ́nu gan ni. ìrúyè ẹ kó lọ kó lẹ́kọ̀ọ́ gbogbo alamọ̀pẹ́ kọ̀ọ̀kọ̀là ìjókòó wa ojú mẹ́rin lọ nínú ààfin ẹ bá mẹ́ta la ti wà lórí ìjókòó ẹ jẹ́ àmọ́ àbètò lọ ó ṣeé ṣe kọ́tún bá wa lẹ́nu ẹ̀. ẹ eh, wọ́n sì rí sọ n tí ìyálóde sọ wọn rí sọ àmọ́ mo nígbàgbọ́ pé ká tó bá ètò ìdébì kan ó yẹ kó bá wa lẹ́nu ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ẹ eh, mo kí ẹ̀yin ọmọ bá wọn. ẹ wà bọ́lú yẹn. ẹ̀yin máa kú ó dàgbà. Eh, mo kí ipò oríire hmm. wípé bàbá yín fi ọkùnrin lẹ̀ sáyé lọ. bí ò jẹ́ bẹ́ẹ̀ ìdílé kejì lágbóyè náà lọ pé kí wọ́n fún wa lọ́mọ oyè míì tí ó jẹ ọba àlú wa yìí amóńgbà tẹ̀yìn ọkùnrin tẹ́ tó báyìí bíi méjì ti wà lọ́wọ́ bàbá yín àfi kí ẹ̀yin ni kẹ́ ẹ mú ọmọ oyè tí ó gorí àpèrè bàbá yín wá bẹ́ẹ̀ ti ṣe wá wà yìí ẹ gbọ́dọ̀ ti ṣe àṣàrò láàrin ara yín ta lẹ fẹ́ fà kalẹ̀ tí ó gorí àpèrè bàbá yín torí pé ìjókòó yìí kò gbọ́dọ̀ ṣòfò fẹ́ lọ títí o abẹ́ ẹ̀kọ́. wọ́n á ti bára wọn sọ àwọn oníṣòfò. ẹ jágbọ́ o ẹ ṣeun ẹ̀yin olóye oh. àgbà yín ò dalẹ̀ ẹ pẹ́ fún wa ọ̀pá ètò pọ̀lọ̀pọ̀lọ̀ tẹ́ fi ń tukọ̀ ètò ìlú yìí ọlọ́run ní jẹ́ ọkàn wọn lọ tó tó bí òwe ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ lẹ́pòwe ẹni tí ọmọ èké bá ṣubú yóò wò wájú ẹni bá gbàlagbà bá ṣubú yóò wẹ̀yìn ṣùgbọ́n ẹ tún bọ̀ ẹni bọ́lọ́pọlọ pípé èèyàn bá ṣubú kò ní wo wájú kò ní wẹ̀yìn yóò mọ wo ohun tí ó gbé òun kúrò níbi tóun ti ń bọ̀ àti ti ń gbé òun lọ ibi tóun lọ. kò lápàyè. bàbá kí bàbá mi ó tó filẹ̀ ṣaṣọ bora bí aṣọ náà wọ́n ti máa sọ pé wẹ́rẹ́ táwọn bá ti lọ tán pé ṣé mo mọ̀ pé mi ni ipò ìtọ́sí. wọ́n ti jẹ́ ó yé mi èmi àtàbúrò mi ìwọ̀n rò pé a gbọ́dọ̀ mọ̀ ṣe fàmí ń fà á lórí ọ̀rọ̀ ọba tí ń bẹ yìí ọlọ́pọlọ pípé èèyàn lèmi rò pé ó yẹ ká fi sórí àpèrè àwọn bàbá wa ẹ̀yin olóyè mi ń ò lè kọ́ yín sẹ́yìn ẹ̀ mọ tó tọ́ àti tó yẹ. ọ̀rọ̀ ti parí lù àbí bò ní ojútó. ṣé kò sí. tí. ṣé kò rè. àbí bò. ṣé ẹ ti rò bí mi. Ah, ah. kí ni yín tún ti padà o. ara mi yà. kí ni yín tó máa fẹ́ sí yín ní orí ó tún ti padà. fíjọ́ máa sí yẹn ìyẹn ẹ̀ mú rí o ẹ pàápàá ẹ̀ mú rí. oore wo ló ṣe fún mi. Ah, ní adúrú nǹkan tí ìyá mi ṣe fún yín àti kékeré báyìí ní ẹwà tí ìyá yín ti kú dànù ìyá mi ni ó gbé yín tó tọ́ yín tó tọ́ yín dàgbà bí bẹ́ẹ̀ ṣe dì yín ẹ wá dàgbà tán ó wá ń sọ̀rọ̀ ọba bí ọba tiẹ̀ sẹ́ni tó sọ fún mi pé kẹ̀mẹ́ pé èmi ni ọba tọ́ sí ṣé ìwọ tẹ́lẹ̀ fi sọ ẹ̀sùn oore tí ìyá mi ṣe fún yín nìyẹn ah, ṣé tí ìwé ni ta sọ ni ẹ̀gbọ́n mi ẹ kàwé ẹni kà á gbogbo nǹkan ni ọba ti ká sí mi. kókóró gba lẹ́nu ẹ o lè sọ gbogbo ẹ pátápátá. ìwọ ìjà ló ti sọ gbogbo eléyìí ah, níwájú àwọn wo ó bàbá jẹ́ o níwájú ìlú ah, bàbá olóyè abẹ́ wà gbà. ẹ wo olùkọ́sí ọ̀rọ̀ ti sọ́ra rẹ̀ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní ká mọ̀ padà sí ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe náà làwọn padà sí báyìí o torí pé bó bá rí lójú abilẹ̀ léèrè ìdálùkẹ́ ní ṣe lù. bẹ́ẹ̀ ni bó bá ti wá rí bí wọ́n ti jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí á pè Ifá ni á gbé fásọlẹ̀ ẹni Ifá bá mú láàrin wọn ò ní òjọba ó sì gbọ́dọ̀ síkù sínú láàrin wọn. èmi náà ẹ bàbá olóyè ẹ ṣe gan ẹ ṣe gan ẹ pẹ fún wa mímọ̀ yìí pé kò sí bá ṣe ṣe ìbòlò tí ò ní rúgbẹ mo sì mọ̀ pé ọmọ ọba kan ò gbọ́dọ̀ mọ jagun bí ẹrú torí mi mọ̀ pé ọmọ ọba ni mí ìwọ àbúrò mi tó sọ ìtàn tó fi tan ẹ̀ tó forí ẹ̀ balẹ̀ ìwọ náà rí sọ ṣùgbọ́n màá fi mú ẹ̀ dán ni. ẹ̀yin o ẹ má gbé ẹ má gbé wọ́n ẹ má gbé wọ́n adúlé káyáká yìí ẹ má gbé wọ́n. ọba lọ́la ṣé kò sí o kàn ń wò látìgbà tí o ti dé ni o ò sọ nǹkan kan. èmi náà lè mọ balóla ẹ kí ni kí ni nǹkan tó bá bọ̀ láàfin kí ló ṣẹlẹ̀ láàfin owó èmi rò pé bó ti dé yìí kó sì sọ fún wa pé à ìjọba yìí láwùúyè o akásìmọ̀ gbaraji ìwúyè rẹ. ẹ wo ẹ̀yin èèyàn mi ṣe fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ ẹ sì fẹ́ gbọ́ èyí tí ì ṣe òdodo lẹ́nu ìpàdé tí wọ́n pè wá sí láàfin yìí àwọn olóyè àtàwọn ọmọ ọba kò yà yín lẹ́nu pé ńgbà tí ń débẹ̀ àbúrò mi Adékọ́lá ni mo bá ń pàdé ọ̀hún. àkìlọ àbúrò mo wá kí ọ kú oríire ni. tó bá jẹ́ pé ó wá kí mi kú oríire lásán ó wá bá mi ṣe àjọyọ̀ ni ìbá sanmọ́ náà ìbá dùn àbúrò mi Adékọ́lá ó láyà òun gangan fúnra rẹ̀ ní bá mi dùpọ̀ ọba. Ah! ọba lọ́la àbíjẹ́kọ́lá ya wèrè ni. ó yà o tí ò bá ṣe wípé kò dáa kéèyàn máa bú orí adé èwo ni ìwà pálapàla tí Dékọ́lá fẹ́ máa bẹ ìwò yẹn ṣé Dékọ́lá ti wá gbàgbé pé ìwọ ni ẹ̀gbọ́n òun ni ìbẹ̀rẹ̀ ogun leléyìí o ìbẹ̀rẹ̀ ogun ni o ìgbìmọ̀ tẹ̀rẹ̀ àwọn nǹkan tó lè já okun ẹbí dànù rẹ̀. ilé mi tẹ̀síwájú lọ́rọ̀ lákàjọ òwe káàtì pé ọmọdé ṣe ń ṣe bí ọmọdé ṣáwọn olóyè náà tó wá ṣe bí ọmọ eke ni báwo náà ṣe fi ẹ̀gbọ́n lè tọ́pọ̀ àbúrò náà ń lọ mú pé kó wá jọba ìlú yìí. àwọn olóyè tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ àtàwọn adíbálà nǹkan tí wọ́n fẹ́ jẹ ni wọ́n wá ẹ wo ẹ mọ̀jà fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ pọ̀lọ̀pọ̀lọ̀ ibì kan náà ni wọ́n jọ sùn tí wọ́n kọrí sí. mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé àwọn olóyè pàápàá fẹ́ máa dààmú ara wọn ni nígbà tí kò rẹ̀ ifá tífá náà tẹ̀tú mọtí yó ṣé fáwọn wá fi ìwọ ìgbọ́n sílẹ̀ á wá máa lọ mú àbúrò ni. náà tán rẹ jẹ ṣé livington lẹgbẹ bá ṣé torí pé wọn tán yìí sí pé owó fa ní kinní kan rè ó dà tójú fa tó bá wá papà tó lọ lè sú tó jẹ́ pé wá fi ẹ̀gbọ́n lé ọlọ́ máa burú kí lẹ́fẹ́ ṣe sí. agbẹ́dọ̀ ah, àmọ́ o nǹkan kan sọ fún mi lọ́kùnrin mi ò sọ̀rọ̀ pé ó ti rí kátà máa gbà fúra báyìí o ó yẹ ká gbà fúra o torí pé mọ̀ pé Adékọ́lá àbúrò rẹ̀ òun náà ní dúró yóò ti máa tọ́jú lé oníṣègùn babaláwo káàkiri o ìwọ kó sì wá sọsọ lọ́pọ̀ pé ẹni tó bá jẹ́ kí ọ̀gbẹ́ òjò bí ẹ̀ bá lọ́wọ́ rẹ̀ kò láwù kò sí tó burú bẹ́ẹ̀ o. bí ìtìbò ẹjọ́ yé mi ọ̀rọ̀ yín lónìí ọba lọ́la ohun tí òjò ń gbìyànjú láti sọ ni pé ẹni bá yára lògùn gbé o ẹni tí ọ̀rọ̀ yìí bá sì já mọ́ lọ́wọ́ òun ló yege o. ẹni bá yára òun lògùn gbé o torí pé ẹni tí ọ̀rọ̀ yìí bá já mọ́ lọ́wọ́ lọ ní ìlú. Adékọ́lá èwo ló wá ń rò báyìí ṣé lórí ọ̀rọ̀ tó bá dé láti ààfin ló jọ máa ronú bí eléyìí à wo èmi ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n ò fẹ́ ẹ dénú kò yẹ ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí orogún òwò ni tí ò fẹ́ kọ́mọlàkejì ẹ̀ tayọ àmọ́ gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o lè gbégbà ni kò gbégbà o láti fi dórí ipò yẹn bí bẹ́ẹ̀ kọ́ wàhálà àǹtí mi ti ń ṣe yẹ ó já sásán nìyẹn o ṣó ti gbọ́. àǹtí mi. mò ń jẹ́ ẹ. àfi kí n jọba o. bẹ́ẹ̀ ni òun gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ọ̀nà tí n bá mọ pátá òun ni máa tọ tí n jọba ntí mi kò sẹ́ni tó máa jọba ọba ò ní kan èèyàn kankan. a fara o abidun o. kálukú wáyé wa ẹ má jọjà òkùnkùn ṣubú lẹ̀ o fìtílà tó ń tan ìmọ́lẹ̀ o ayé ti bẹ papọ̀ ẹ má jẹ́ ká ṣàyè rẹ ẹ jẹ́ ká wo bìtá ti bọ̀. ó ah, ga o ah, ó lágbára o ṣé àsìkò ilé kíkú pa bàbá àfọbàjẹ́ ọ̀rọ̀ ikú lélẹ́yìí ah. kò sẹ́ni tí Mm. bàbá Afọbajẹ ti dàgbà mm. àdúrà wa ni pé ẹni tó bá máa kú nínú ìlú wa yìí kó ṣáà máa dàgbà kó darúgbó tó kú àmì o àdúrà wa ni ọlọ́dẹ máa ṣọ́ bíi tiwa náà kó máa ṣọ́ wa ní ṣọ́ wa ní. ìlú fatóògùn ìrònú ò tọ́ sí ẹ̀ ìwọ tó yẹ kó máa dúpẹ́ bí bàbá tiẹ̀ dàgbà kan tó kú wọ́n tún wáá fọmọ tó dákẹ́ kan jú bíi tiẹ̀ lẹ̀ sáyé kan tó lọ ìwọ náà tán tó wà nílẹ̀ yìí àbí. ikú mà lágbára o. Ah, ah. ikú pàgbé bẹ́ni tí ò dárò ikú pàlùkò bẹ́ni tí ò dóṣù ikú wá pa bàbá àfọbàjẹ bẹ́ni tí ò lọ́rùn kankan ikú mà lágbára o ṣé àsìkò ilé yẹ kí kó mú ọ lọ ni àsìkò tó jẹ́ wípé gbogbo ìlú gan nílò wọn. ọ̀rọ̀ kù lágbára o ṣùgbọ́n láti ṣọ̀kan àti ní o òun láti ṣe ọkùn akin fún ọkọ tó ṣẹlẹ̀ yìí. àmọ́ kọ́ ọ̀rọ̀ èèyàn. olóyè. ọlọ́mọ sàmúrídì fún ọ. Ah. ọmọ ìjà yẹn láyà ju kí náà àtẹ̀mọ́ra. ẹnu adákẹ́ mọ̀ lọ́rọ̀ pé o. Ah, ó lágbára. Ah, ogún ọdún sísìn kò sẹ́ni tó ro kún sí ẹ̀. àdéhùsá mi. àwa ló gbọ́ kẹ́kẹ́ àbí ta ló gbọ́ pé ọlọ́run ọ̀rẹ́ mo fẹ́ tó kọ́kọ́ mọ́ ọdún sáré. lẹ́yìn náà lè gbọ́ níṣẹ́ ni mò ń sáré bọ̀ bí àṣà ló jọ lójú mi. pẹ̀lú ah! dúró. ọlọ́run forí jì wọ́n bá ṣe wọn rẹ̀ wà á ní sẹ́ni àkúfà fún ìdílé yín kì í sẹ́ni àkúfà fáwọn àjòyè ló èyí tí lákòókò aláàárín aráàlú ẹ̀kọ́ tó wá máa wọ yín wọn ẹ̀kọ́ àṣùtì o ẹ̀kọ́ àṣùtì o ẹ̀ǹdẹ́ bá ká mọ̀lẹ́bí o ẹ̀ṣin ká mọ̀lẹ́bí o bá tó wọ̀nyí o. ṣé kò tí ì gbọ́ pé àfọ̀bàjẹ́ ti kú báyìí. ee àdùkẹ́ gbede ta ló pa ah. kí ló pa wọn ikú wo ikú ni ikú eh ṣé bí kú ṣe ń pààyàn náà nìyẹn ni. bọ́n tó pa bàbá gògògògò tó pa afọ́bá jẹ́ ńṣe ni afọ́bá ń ṣe báyìí ó ṣe báyìí ó bá ṣe báyìí mo ṣe wáyé ọ̀rọ̀ wà mú pé ó lè mú kù wá mú pé ṣọ́ fi ṣí ẹni gbogbo àdúgbò ìlú ti mọ̀ ẹ́ wàá máa mú kiri ni bó ṣe ń débi ló máa débi kí ni ìṣòro ẹ̀ ọlọ́run ní jẹ́ kó sọ̀rọ̀ sọ o. Ah, mo ti wá jẹ̀bi o. Ó jẹ̀bi. Mo jẹ̀bi sí èmi ni mo jẹ̀bi tí mo wá fọ̀rọ̀ lẹ. Ìgbà wo ṣì ni bàbá afọbajẹ àná ṣìkú tó jẹ́ bàbá ẹ̀ tóun náà tó wá kú ta ló ṣe. ẹ̀ẹ́n o mọ ìbéèrè tó bí mi ìbéèrè tó bí mi wò ó jẹ́ kí n lọ ọ̀dọ̀ àwọn ìyá Kóredé tí wọ́n ti dọ́dọ̀ àwọn ìyá Kóredé màmá lọ béèrè lọ́wọ́ wọn bó ṣe bó ṣe jẹ́ ikú tó ṣẹlẹ̀ ikú tó pa wọn màmá padà wá ṣàlàyé fún ṣẹ́bí ìgbà tí ì lọ ara mi ò lè balẹ̀ ó mọ̀. ọmọ àti ìlọ ní sùúrù ah, ó mà ṣe o afọbajẹ ikú kíkú tóun kò lè pa afọbajẹ bó jẹ́ yàn ló pa kó má kú mọ́ eh. bó jẹ́ iṣẹ́ owó ẹ̀ náà ló pa ó kù ó kọ ẹlẹ́ẹ̀dá yìí eh, àmọ́ ọ̀rẹ́ mi hmm. o tún ti ń lọ bòmí o tún fẹ́ lọ mú mi mo kó pé. ó ń gbé mi lọ́kàn ó ń gbé mi lọ́kàn mò ń lọ́dọ̀ yá kó lè eh, jẹ́. ó ní rojọ́ tó máa kó bá ẹ ah, ah. torí gèlè mọ̀ òṣì ó dàárọ̀. Jai jai. Hmm? ọjẹnbẹ jẹnbẹ. ọpẹ méjì. àwọn òkúgbọ yẹn kan lọkàn jẹ. wọn bà mí lọkàn jẹ rí. Ah, ọjẹnbẹ jẹnbẹ. lè rò jẹ lè gúgú. one èmi ló ké. dáìdáì lóńgé. wo màá jayé tí màá fi kú ni. Eh, eh? tí bá jayé wọ náìtì tí bá sọkú ẹ̀rọ mi. a máa rú ẹ jayé èyí àbúsàlámì àbúsàlámì èyí ọgbà èyí èyí. sisi mi eh? sisi mi. Oh, ọmọ ẹlẹ̀ à ń tọ́kì tì í jọ sísè má bínú mo ṣe dé dúró mo máa tẹ̀ lórí àmọ́ ọ̀kan tí mo kàn fẹ́ kò mọ̀ ni pé àlejò ni mí nílùú yìí fọlárìn ló ní ṣíṣe àti sàlámsàlám tí èmi jayé tí mo tẹ̀lé wọn wá àwọn ọmọ wẹ́wù pé bàtà dé abúlé ìyá àti ẹ̀rọ lè kọ̀kọ́ tẹ́ bóyá oyè kemu bí mo ṣe wá rí wọn wá ní pé kí n béèrè pé kí ni orúkọ tọ̀dọ̀ ẹ náà bóyá àjọṣepọ̀ wa lè jọṣe kiri ó lè. jọmọ́rọ́. okay my own name is Elizabeth. Eh? Eh? ìyẹn mi pé jayé fẹ́ jayé Elizabeth ọlọ́wọ́ tí jayé bá ti wá jayé Elizabeth èmi fúnra mi Abu Salami èmi náà wá wá jayé olóńgbò. wa ṣé ìyá wèrè. ọ̀ ń jà fábílì wa. ṣé kò dẹ̀ ṣe yín. nǹkan ò ṣe wá rí. Ah, ah ṣé wọn kọ́ ni ọmọ bàbá alùpùpù tọ́kadà pa sí kìlọ́dọ̀. ikú akọni ló kú ikú akọni wòbí hmm? ẹni sùn tí ó jí àtẹ̀tí pa. ẹ kí ló pa ikú náà ni ikú ló pa bàbá akíntọ́lá o bàbá akíntọ́lá ló lọ sàlámì wa o bẹ́ẹ̀ ni àbú sàlámì ọkùnrin ogun ní ààyè. ege John Elizabeth tó bá mi bínú kò lè mọ bí àṣetó nínú ìlú yìí pé à ń jayé káàkiri ṣé àyè wà ká lè fi jọ wà papọ̀ bó tiẹ̀ jẹ́ bí alẹ́ bó tiẹ̀ jẹ́ alẹ́ bí òjò alẹ́ mọ́ bó jọ la ká lè jọ jayé papọ̀ bó jẹ́ bí orúkọ owó ń sọ làákò wá wà bá wà nù. anyways since the cousin mi ti mọ bí tẹ́ ń gbé ọmọ ara ń rọ̀lẹ́. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú bẹ́ẹ̀ ṣe rí mi rí hmm. tẹ́ẹ̀ bá lè fojú di mí gbogbo owó bọ̀dá lọ́rí ọwọ́ mi ló wà o. owó ń bẹ. owó bọ̀dá lọ́rí ọwọ́ mi ló wà o. ṣé ẹlẹ́rọ ọ̀gbẹ́ni ni àbí alọ fọyín náà. Ah, ah, ah, ikú yóò ṣe dáadáa o ikú yóò dá lásìkò yìí o ó dín ní afọbajẹ ìlú lásìkò tá a ń gbìyànjú pé ká wọ ọba tá a fi sórí àpè kó wá jẹ́ pé afọbajẹ tí ó ṣètò gbogbo ẹ̀ náà ló tún wá fò ló kú lójijì nǹkan ṣe wá o nǹkan ṣe wá o kí láti ṣe sí báyìí. Eh! Eh! ọ̀dọ́jọ́ àrùn òdóṣù ṣé béèyàn ṣe ń kú náà ni. béèyàn ti kú nù o. àfi ká yá gbélé ayé ká ṣe rere o. àṣepa hmm. eh! ẹ wò á ń jọba àjọba yẹn ẹ jẹ́ ká gbèsè ẹgbẹ́ kan náà. Ah! kí la fẹ́ ṣe méjìlá bẹ́ẹ̀ nu. àtúnṣe sí ọ̀rọ̀ àfọ̀bàjẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wẹ́ni tó máa gorí oyè àfọbàjẹ́ ṣé mo kó rí àpèrè o gbọ́dọ̀ gbófò kọjọ tó pẹ́. ìyálòde ẹ kú làákàyè ẹ kú ẹ̀tọ́ ìlú ah. bó ti yẹ kó rí náà ń lẹ sọ́hùn àfọbàjẹ́ ti kú láìsí ìsáfọbàjẹ́ àlèfọbàjẹ́ nínú ìlú bí ó ti ṣe wá rí èmi ò rò pé n tá àtúmọ̀ gbàbí ẹni gbàgbọ́ ọtí ni ìdí ni pé wọ́n ní bí náà bá kú àfẹ́rúbojú mọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọlọ́pọ̀ àfọbàjẹ́ tó kù yìí ó sá lọ́mọ. ọkùnrin sì lọ́mọ rẹ̀ ń bọ̀ sí ìtìrí bẹ́ẹ̀ èmi ò rẹ pé ó ní nǹkan kan táàtì mọ ọwọ́ káàkiri mọ́ jù pé ká sọ fún àwọn ọ̀sọ̀ǹgbẹ afọbajẹ tó kù kí wọ́n yan ọmọ afọbajẹ tó kú kí wọ́n yan sórí àpèrè bàbá rẹ̀ bá a bá ti ṣe ní oníkẹ́kẹ́ àtijọba àlùwà yóò yá. Hmm, àṣepa tó bá ti wá yà kan náà kò gbọdọ̀ tún pẹ́ mọ́ ẹ jẹ́ àṣẹ ní kánmọ́kánmọ́ ká lè tètè ṣe tó yẹ ká ṣe lásìkò. bí ó ṣe wá rí báwọn àwa náà lájọ rìnrìn rẹ ẹ̀yin ò lọ rè rí ọ̀tún torí ọ̀rọ̀ èmi àti èéfi bẹ́ẹ̀ bára wọn dọ́gba ẹ jẹ́ kémi ò lọ rí lúkòsí ẹ tó tẹ́ rí yun bí n bá yanjú bàbá yìí ìmọ̀ ìmọ̀ ń sá padà n ò fẹ́ lọ rọ́ọ̀tún rárá. àṣepa ẹ jẹ́ àṣì báyìí ẹ jẹ́ àfi egun òtòlò ká fi tó gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yin ò ṣe ṣàyè bẹ̀rù ẹrọ tún kẹ ẹrọ sí. bí tí mo ń sọ̀rọ̀ ń ò fi taratara gba ọ̀rọ̀ rẹ̀ kì í bá mi nú mu. àtúnṣe ìlú ni ẹ̀yẹn ṣe. ẹ fi ohun obìnrin ẹ fi bá wọn ṣe ẹ fi bá ṣe ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ ṣe mú wálẹ̀ ah. bí ìbá ṣe pé káyé mọ́ bàjẹ́ ńgbà mi bàbá sọ̀rọ̀ mi ló sì dàbí ẹni pé kí n dà ń gbàdúgbò àmọ́ ah, mo lè ní mo dààmú kó lọ di pé yọ oògùn lápò kó mọ̀ lọ́nà àgbàlagbà lóògùn àfi kí ìrànlọ́ máa wò jẹ́jẹ́ ẹ̀yin ẹ wá lọ fi ọ̀rọ̀ obìnrin tútù ẹ lọ fi bá sọ̀rọ̀ ṣe rí tòsí ẹ fèmí àti lúkò sílẹ̀ wọn bí re wọn bí re ń bá fẹjú mọ lọ́gbọ̀n tí mo wí ẹ mọ̀jọ pẹ́. tó bá wá jẹ́ pé ìgbésẹ̀ yẹn la máa gbé tí ohun tó ń wọ̀n fi tán ní kíákíá mo ṣe tán láti lọ. ẹ kú ọ̀rọ̀ ìlú ẹ kú ọ̀rọ̀ ẹ mọ̀jọ pẹ́ ẹ mọ̀jọ pẹ́ ẹ dàgbọ́ pẹ́. ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà lábẹ́ ìdẹ́pẹ́ àdáṣe o dáṣe o dáṣe o ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà lábẹ́ ìdẹ́pẹ́ dáńṣe o dáńṣe o èsà o kàdákà. afọwájẹ o ọdọọdún lèwe ìwúlá sọgbọn ọdọọdún ló máa wà. àṣẹ. ọdọọdún lèwe ìkósọgbọn ọdọọdún ló máa wà. àṣẹ. ọdọọdún lèwe àbíyáyá sàdó tọdọọdún ló máa wà. àṣẹ. nítorí pé ifá kan sọ pé iṣu gbọ́ ọdọọdún iṣu ta lóko. kókò gbọ́mọ̀ àbálẹ̀ nífẹ̀ẹ́. àwọn àkèrè ni wọ́n gbọ́ púpọ̀ jù tí wọ́n fọ̀hún ẹ fọ̀hún ẹ sọ́lọ́hún. adé fún wọn ní ẹ̀tọ́ ọdún pé wọ́n bá kọ̀ fún ọ̀tá ọdún jọ ọdún ti pé o ọdún ti jọ afọbajẹ ẹlàmọdúnwó èsì ti pé afọbajẹ òní kú fọta àṣẹ. gbogbo ẹni tó bá ń bínú rẹ ó máa gbákù rẹ fún mi. àṣẹ. nítorí pé kí ni. Hey, ah owó tó kó àyẹ. ẹ tí ì rí nǹkan kan ah, ah. mo ẹ̀ṣẹ̀ méye bò ní. ẹ wo ẹlẹ́yìn agbára ah. mo ti kàbí láyà. ẹ tún gbà. kẹrì ẹ gbà ayé ẹgbà ayé ẹgbà sa èyí tó kó wọ́n ní kẹ́ẹ́ o yẹ ti yẹ ti yẹ wọ́n mi ṣe. ẹ sábà mi fọwọ́ bọ̀ ẹ bá mi fọwọ́ bọ̀ ẹ bá mi fọwọ́ bọ̀ ẹ bá mi fọwọ́ bọ̀ ọmọdúpẹ́ ẹ ṣe. ẹ tí ì rí nǹkankan àsìkò gbádùn yín ó ṣẹ̀ṣẹ̀ dé ní ìgbà tí mò ń bọ̀ ní àtìkò mi ní kí ni mo lè bá bàbá olóyè rẹ̀ wọn tó máa jẹ́ nǹkan tó jọjú mo ní kí n ra mílíkì kí n ra mílò àtàwọn nǹkan tó yẹ yín mo fẹ́ jẹ́ kí ẹ yàtọ̀ mo fẹ́ jẹ́ kí gbogbo ara yín bó ṣe ṣẹ́mi ṣẹ́mi ṣẹ́mi original ni gbogbo ẹ̀wọ̀ ìjábà ni mo ah, original ni. Ah, ẹlọ́dọ̀ ọ̀nà kò sí ẹ ti dépò bàbá rẹ̀ yorùbá ló sọ bẹ́ẹ̀ pé bí ọmọdé bá mọwọ́ rẹ̀ kí ni wọ́n ṣe. kèké tó ṣàgbàlẹ̀ kan yóò tún bá àgbàlagbà jẹun <laughs> yóò bá arúgbó jẹun ẹ kò náwó ẹ àti wà bẹ́ẹ̀ náà nìyẹn àti kẹsẹ̀ bọ̀ ẹlẹ́dàá yóò wà á rọ̀ mọ́ orí gbé ọ débẹ̀ ọjọ́ ọba. Ah, ah, ah, ẹ ń bá ti róyún inú fúlàní ó ti mọ̀ pé pupa ní ibi tí ìbá ti ṣàkóso ẹ ń bá ti rí ọba yóò ti mọ̀ pé ọba bẹ̀ náà rẹ̀. ọba ojú jọba ìwà jọba ọbì tẹ́sí jọba. ṣé agbára lọ ìwà náà ní jẹ́ ìwọ́rọ̀ àdúgbò fẹ́ ọ̀tọ̀ bí lè kankan. Eh, mo gbà pé èèyàn mẹ́ta ò lè dún méjì méjì àbí àbẹ́yẹ mẹ́ta ò lè dún méjì méjì mà pé mi ni mo ní ilé. táwa mélòó lówó ẹ o èyí kan ní kí ni mo ń bọ̀ mi ò tí ì dèrè bẹ́ẹ̀ ni bàbá bó ṣe rí i dáa sọmọkọ́rọ̀ lu ọ̀rọ̀ lóye ni orin tó wá dùn jù láyé ìlórí téèyàn bá dá tó bá rẹ́ni bá gbé bó ṣe lè kó ní owó burú tó tó bá tilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò dùn ọ́ abúlé ní bá dùn kó tó dùn dùn dùn dùn dùn tí wọn ò bá ti rẹ́ni gbé ó ti dẹ́lẹ́bẹ̀ẹ́ rí ẹsẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni máa ń gbé òkè tájọ ìyókù bá fà á wálẹ̀ ní mo fi ní kó rò táwọn ìjọ ìyókù mọ́. bàbá olóye náà mi ò tí ì ṣe nǹkan kan mi dàbí ọ̀rẹ́ tó lọ sí ìrìn àjò mi tó wá mú nǹkan bọ̀ wá fún bàbá rẹ̀. ìrẹ̀lẹ̀ jẹ́ ìrẹ̀lẹ̀ jẹ́ ṣé ìdè mi àti àwọn olóyè tó kù máa dìídì wá nǹkan tí máa ṣe ni tó máa dàbí àpèjẹ owó tá a wà ní ìdèmí àti nìkan ṣe dúró báyìí torí tá a bá ní ká rò ó sọ̀tún ká rò ó sósì tá a bá mú un pa sí ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ tó kọ̀ pẹ̀lú. ìwọ gan da lọ wa ọjọba. bẹ́ẹ̀ ni bàbá o. ọjọ́ bẹ́ẹ̀ lásán ọlọ́ ọjọ́ bẹ́ẹ̀ lásán ọlọ́ ẹ bá wọ ìṣúra rẹ gẹ́ jọtọba ọba ṣe rí délé yìí ẹ bá ṣe rí délé yìí ẹ bá wọ ọba tọ́ba náà ò rí ọba wọ́n ti sọ̀kò láti òkú mọ̀tọ́ dédé ojú rẹ̀ ló ṣe ìwé ìgbàlódé ló kà ìwé ẹgbẹ́rẹ ìwé wọ́n nù ẹnu ìwé ẹgbẹ́rẹ ní ẹgbẹ́ ní ìwé ajáde ìwé wa dáadáa ìwé ajá bíi bàtà dídùn èèlò bíi pẹ́pẹ́yẹ ní nàngúdù wa ìjọba ẹyọ ẹyọ yẹ nàngúdù wa ìwé tiẹ̀ ni ìwé tẹ̀yẹ lè sọ pé ọba o. One lọ represent wa níbi kan ìwé a for apple b for ball c. Wow, wow. ọ̀fọ̀ kan náà rẹ̀ máa lè má gbọ́ wọn ni wọ́n ní o lójú òṣè ní tíìmù bí mo ṣe máa dépò bàbá mi ó dọ̀wọ́ yìí o tí n bá ti ń wẹ̀yìn ẹ̀yin ni mo fẹ́ máa rí bí n bá wo wájú ẹ̀yin ni bí n bá wẹ̀bẹ̀ ẹ̀yin ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin dójú tíìmù. tó ti yọ ó wàá máa múra dáadáa eléyìí ò ní máa pọ̀ nínú aṣọ rẹ mọ́ ó máa wọ sọ bílẹ̀ bí ebùbá ti ara àti ṣòkòtò àwọn aṣọ ìgbàlódé tí ò bá ọmọ adé fìlà báyìí tí mara di fìlà funfun tí àwọn òtí ọmọ bá máa di òtí ọ ó wàá dirun ẹ mọ́lẹ̀ díẹ̀ irun ò gbọ́dọ̀ dìbò sí ọ lórí lórí tí irun yẹn bá kún jù ń gbá mi ìbí ẹ bá ń léjò kí wọ́n lè rò bá ah, orí ẹ̀. ọ̀ọ́dẹ̀rùn tó wá ní gbogbo tó ọkọ̀ hàlùkí ọ̀fà ọba ilẹ̀ Yorùbá ìní ọgbà. Eh, ọba ilẹ̀ yorùbá èmi ọgbà ọba ilẹ̀ yorùbá ọmọ ń wà wẹ́ get so ọlọ́ọ̀dì òkè bẹ́ẹ̀ ṣe ọba ṣe ṣe ṣe kókó olóòwe o wọ́n gbà pé àwọn olóyè tó kú o èèyàn mẹ́ta ò lè dúró méjì méjì o olóyè tó kú rẹ̀ ti kárí tí gbogbo ìdánwò yín mẹ́ta mi. bàbá bàbá náà la. bàbá ẹ ra sa ọmọọba ọkùnrin mẹ́ta lẹ ń ké sí. olóògbé ilé kò bàbá yìí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ bá wá débẹ̀ náà ẹ lò pọ̀ pẹ́pẹ́pẹ́. àṣẹ àṣẹ. pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí lè wù sàrọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọyún ògbókó tó wọ. àṣẹ wa àṣẹ wa <laughs> bàbá ẹ ṣeun kẹsì má bínú pé mò ń dá yín láàmú ní lemọ́lemọ́ láti lè rí yín. àdídà láàmú kẹ́ ẹ̀. ẹ ṣeun ẹ ṣeun. ẹ̀dá máa fún tìǹà lè yan jàmbá. bẹ́ẹ̀ ni ẹ ṣeun sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe ń tò lùi tẹ́ ẹ mọ̀ ọ́n ṣe tí gbogbo ẹ̀ fi ń lọ létò létò àìní mọ̀ ọ́n ṣe mọ́ kò ní í ṣẹlẹ̀ sí láéláé. ẹ ṣeun ẹ sì ti kú ọ̀rọ̀ bàbá ọjọ́ òní. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bàbá òkú ti hàn bàbá sáwó lọ́ọ́ kò yé mi o. àìsàn pawó kù awo ikú lọ́lọ́ sáwọ́ lọ́bù mí ni àwọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọ̀dẹ̀lẹ̀ fún. àṣẹ àṣẹ bàbá tí ẹ kú bàbá kú ni ọlọ́run fún yín ṣe sẹ́ẹ̀rí ṣáájú ohun gbogbo ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹgbà ilé ìdání. ẹgbà ìdání owó ni bẹ́ẹ̀ ni. kí ni kí n fi owó sí. ẹ kàn fi <laughs> ẹ bẹ́ẹ̀ ra nǹkan ṣe gbàgbà kẹ mọ́ máa dààmú ara yẹn gbà. bóyá wá rí nǹkan kan tó kù díẹ̀ káàtó nínú ilé tẹ fẹ́ lo owó ẹ lè mọ mú lára eléyìí. kúrè ọmọba o. lágbára ọlọ́run mo fún yín tọkàntọkàn mi ni fi ṣe lọ. bẹ́ẹ̀ kékeré lóyè o. ẹ gbìyànjú bẹ́ẹ̀ ni. ló dín kùkù tó ní àgbà. bẹ́ẹ̀ ni òun náà sì rẹ̀ bẹ́ẹ̀. àmọ́ ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ sẹ́ẹ̀rì mm. tí ẹ bá lè bá mi ṣe é tẹ́lẹ́dùn àṣetì yín lẹ́yìn ah tẹ́ bàbá ń ṣe tí mo dé orí ipò bàbá mi nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ bàbá kékeré léyìí o ẹ̀rọ nílé bá wà yìí. ó kéré fún yín máa dà wó àbí kí lọ́ba yín kọ́ ní ibo mi ìwà ara ọkọ̀ fún yín alárànbarà ọkọ̀. wọ́n mọ̀ fi kan gbé yín báyìí ẹ̀ tún mọ̀ bọ́ọ̀nù mi. bàbá àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ẹni bá ní ọmọ dára bẹ́ẹ̀ ó ní ẹ ní dára lójú ẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yóò mọ lọlẹ ẹwà mọ dára ti yín bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun nítorí yorùbá bọ yorùbá ní yínníyínní kẹ́ni ó lè ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí yóò bá yínní lọ́nà ẹgbẹ̀fà ó ṣe ṣe kéèyàn bẹ gidi ní ẹgbẹ̀je. ẹ wulẹ̀ mọ̀ pa mo dúpẹ́ owó tẹ fún mi. bẹ́ẹ̀ni. ọ̀dà ìdúlókun àpòsá samurai ìgbẹ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. àmọ́ ẹ mọ́ wàá gbàgbé nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì. Mm-hmm. Hmm. orí èèyàn ṣe mọ̀ pé orí mọ́ gbé ẹlòmíì orí ègbé ẹlòmíì. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ pé orí náà fi mẹ́ran láwọ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ hmm. orí tí ó joyè inú agoro dẹni tí wà o. bẹ́ẹ̀ni. ọrùn tí ó lè dìgbàrà lẹ̀kẹ̀ inú agoro dẹni tí wà o. bẹ́ẹ̀ni ìlẹ̀kẹ̀ tí ó lo mọ́sáàjì aṣọ ọba tí ń kóná yanranyanra inú agogo dẹ náà ni ti wá. ẹ orí yín ni kẹ́ ẹ bọ kọ́mọ padà lẹ́yìn yín. bàbá ó dàbí pé ẹ fẹ́ ọ̀rọ̀ mi ò fẹ́ yé yín dáadáa ṣé ẹ pé gbogbo nǹkan tí ẹ bá ń ṣe yìí náà ló ní ojú kìíní àtojú kejì tójú kìíní bá fẹ́ mẹ́hẹ̀ẹ́ ńlẹ́mọ bẹ́ẹ̀ ṣáà ṣe tì í tí. bẹ́ẹ̀ ni ìrẹsì tí máa tí máa lè tì í lẹ́yìn. tí mo dépò bàbá mi bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run láṣẹ ọlọ́run. kí ló wá tó kù tí mo ń wa ẹ bọ àmọ́ ju gbogbo ẹ lọ náà bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá èèyàn ní kéèyàn ní kó mọ́ padà lẹ́yìn yàn. nígbà mi mo padà lẹ́yìn kò burú ń gbà náà lọ ẹ ṣeun ẹ ṣeun àìrí àìró ẹ ṣe àìrí àìró ẹ̀rí àyín o. ẹ ṣe láì ẹ ṣe o mo dúpẹ́ o èyí tún kàn sí tó bá tún dọ̀la kò sí wàhálà kò sí láburú. mo ń bọ̀ o. ẹ mi rè ẹnu iṣẹ́ mo wà ibi tẹ́mi ti ń rówó rè lókè mu. ẹ ra o wa ọlọ́run yá yóò rẹ wa. yóò sì. ǹjẹ́ mọ̀ pé ìgbà tó tẹ̀lé fún láàrin lọ sí ìlú wọn lọ́hùn lọ́sọdún àdínkù padà wá mọ́ kò dé ká máa wò báyìí ká wà nǹkan lè fi pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ lóun tẹ̀ máa wá ń fún mi ní concern jù torí pé wọ́n kàn ṣe tìkọ̀ tìkọ̀ ara wọn ò dágágá bó ṣe máa ń bá wa ń ṣeré ṣàwàdà lápá wá sódò mọ́ mo ní pé kò yẹ ká máa wò báyìí àbí kí n wọrí sí. torí ọ̀rẹ́ mi mi ò rí nǹkan kan sí. bẹ́ẹ̀ni mi ò rí nǹkan kan mi ò rí sí. rárá bẹ́ẹ̀ni. jayé mo máa ń sọ̀rọ̀ ẹ. mo mọ̀ pọ̀ wa ni jayé. ṣùgbọ́n mi ò rí nǹkan kan sí. kò rí nǹkan kan sí ibi tó bá wù kó lọ alódìdí ọmọ lọ ìrìn àjò kò padà wá ọ̀rẹ́ wa kò rí kò sùn olórí nǹkan kan sí. nígbà tó ń lọ tó sọ fún ọ. Ah, ah, wáyé tó ń ṣe báyìí tó tó gbàgbà bí ta ti mẹ́mu tó wá bá wa pé èmi o mo fẹ́ tẹ̀lé Fọláyìn lọ sílùú wọn lọ sọdún o ẹ́ tó o wá yá ń sè wá ní pé o kò dágbére fún nígbà tó ń lọ. ọ̀rẹ́ nígbà tó lọ ṣé ó ti dé. kò dé náà la ń sọ yìí. sórí <laughs> bóun kó kú sọ́hùn bóun kó dé iṣẹ́ máa fi táwa nìkan ṣe. ìjà yìí mo máa ń sọ ọ̀rẹ́ ìmùlẹ̀ wa tájọ́ ìjà jọ mú ọ̀rẹ́ ló máa ń tẹ́ wa sí fàájì all the time. ọ̀rẹ́ ìmùlẹ̀ wa nílò tán ṣùgbọ́n tó ń tàn bá dúró tiẹ̀ ẹ̀ tó bá dúró oṣù àlà dúró oṣù àlà òun ló mọ̀ wọ́n tó fọwọ́ ara rẹ̀ pa lọ́wọ́. ọ̀rẹ́ tiẹ̀ dẹ̀ tó wá wù mí o ọ̀rẹ́ dẹ́kun ọ̀rọ̀ ojú lásán tiẹ̀. ó yá ó yá ó yá wa. wájẹ́ bẹ́ẹ̀ ni ó máa ṣe é sùn. ó yá ó yá ó yá. tó bá yẹ tán bá mi ní ọ̀dọ̀ yẹlẹ́mu lọ́hùn-ún tó bá dùn tó bá dùn ọ̀lẹ́. o ṣe o ọkọ ọwọ́ ẹ̀ ọ̀rá mẹ́rin bàbá ọwọ́ ọ̀rẹ́ tiẹ̀ ọ̀rẹ́ rìn ìrìn àjò láti lè jẹ́ òjò. ifá ní kí n kí n Ọ̀rúnmìlà ní kí n ṣe yín pẹ̀lẹ́ ifá yìí balẹ̀ ó sọ̀rọ̀ ó ní ogbè ogbè ogbè fónfó lóhun kọ́ràn ò tọ́ nílẹ̀ ohun tó bá tọ́ fojú a kì í fífún mú ohun tó bá tọ́ sórí a kì í fífẹsẹ̀ tẹ́ ẹ bá da lúrú pọ̀ mọ́ ṣàpà ìlú ò ní tòrò ìlú ò ní tùbà bẹ́ẹ̀ ni ìlú ò ní tùṣẹ́. ṣé rí ohun tí Fáyín sọ ni wípé ọmọ oyè tó jẹ́ Adékọ́lá ó ní tẹ́ ẹ bá gbìyànjú tẹ́ ẹ bá fi lórí àpèrè ó ní ìlú ò tùbà bẹ́ẹ̀ ni ìlú ò ní túṣẹ́. ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ni. Ifá ló sọ pé wí. bẹ́ẹ̀ni. èṣù ti gbẹ̀kú lé wọ bọ́dà ayé burú ẹ bá fadé kọ́lá jòwé ń bulúkú ọmọ ẹwẹ́ ń bulúkú ẹ bá wá rí ọmọ òun sí òtí mà pé sọ̀rọ̀ ọmọ ọba níbẹ̀ lára rẹ̀ ẹ̀yin lẹ sọ eléyìí ní àbífá. ìfá ìtì ẹ kúrò. ìbá ló sọ ọ. àwọn ò rí fọ èmi lè wí jáde. ẹ̀hun tí fa wí ni mo sọ jáde. ọ̀tún ẹ wo. Ifá ló sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ lẹ́nu o ohun tí Ifá bá sọ jáde ni ó fọ̀ fún wa ẹ já máa bá ṣe rí ń bi ọ̀rọ̀ dédúró yìí kò tún sí nǹkan kan tá à sí máa bí. ẹ wo bí ẹ ọ nífa ẹ kú ṣe ẹ pa tó bẹ́ẹ̀ ti nífa tẹtẹ jẹ ká bẹ́ẹ̀ ti Ifá àbí ẹ kò fa ìfà kan kó lẹ. tàlẹ́ ní fámú ẹ̀dọ́ tàlẹ́ ní fámú. ẹ̀gbọ́n àtàbúrò lọ́jọ́ dùn wọ́n dẹ̀ jẹ́ kó yẹ wa pé àbúrò Ifá òkun táwọn ló ti wọ̀ pẹ́ kò ní fa. Ah, ẹ ṣe ìwọ wọn sí lórí ọ̀rọ̀ adúpálẹ̀ yìí náà sọ̀tọ̀ lọ́wọ́ ẹ dàtí kejì náà èèyàn méjì ò lè jà níbì kan láì gbé èrè ẹjọ́ lọ́wọ́ ẹnì kejì kọ́lọ́pọ̀ wa tẹ̀lé àkókò mọ́lẹ̀ ẹ béèrè tiẹ̀ náà tèmi fani sọ mo bá ní ní mo gbàgbọ́ nínú fa àmọ́ ẹ ẹ lùkọ̀dàmọ́ sí wọn ti ń lùlù àbùkù àìbùkì tèmi náà tí ó joyún ọ̀bọ ẹ̀dá ti kọ́. ẹ lùkọ̀sì mo fara mọ́ ohun tí ọ̀tún bá wù ah, ah. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dà. ọ̀dà. ìgbà mọ̀ pé dídùn lọ fi ó sùn ah, àbí ẹ jọdá. olókun asọ̀rọ̀dayọ̀ ọ̀dúndún ọmọ asọ̀lúdẹ̀rọ̀ orí mi rèé àyà mi rèé orí mi ò gbẹ́bọ́ bẹ́ẹ̀ làyà mi ò sì gbèdìdì ẹ̀yìn ẹ là ń hàn wá bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣẹ́ àwa ló tù ifá ní ọ̀tá gbálẹ̀. ọ̀tá gbálẹ̀ gbogbo orí lílẹ̀ sábà ọ̀tọ̀ gbalẹ ayé gbalẹ gbalẹ gbogbo. ẹ wọ ọtún ẹ jẹ kí wọn parí ọ àní ẹ jẹ wọn parí ọ̀rọ̀ pamọ́ àgbọ. gbalẹ ẹ tún gbọ́ ìgbàlẹ̀ mẹ́. ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà kínni adíá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń ṣawó lọ sóde ìláró ó bá àwọn èèyàn jàǹkànjàǹkàn lóde ìláró ó ní kílẹ̀ ń ṣe lóde ìláró ọ̀nà wọn fẹ́ gboyè lóde ìláró Ọ̀rúnmìlà ní ẹ̀ńlẹ́ ìyan ọmọ olóyè kan àjẹgbó ó ní ẹ ǹlẹ́ ẹ̀yin ọmọ olóyè kan àjẹtọ́ ẹ mọ̀ ní sùúrù ìfọ́ ní ká ẹ mọ́kun ká iṣẹ́ fi olórí. ó ní kí wọ́n mú ọ̀sà kí wọ́n fi ṣe gbákejì ẹ̀. ẹ̀gbọ́n ló ń sọ. kí wọ́n wá mú àjòjì gbòdògbò kí wọ́n fi jọba láwùjọ láró kílù láwọlé ojú kò lè ráyè ẹ wò mí ṣe rí ọmọ oyè kejì táwọn yìí ó ní tiẹ̀ ló burúkú jù ẹ gbọ́ ẹ gbọ́ dáadáa ó ní tiẹ̀ ló burúkú jù tẹ́ ẹ bá lè gbìyànjú tẹ́ ẹ gbé lórí àpẹẹrẹ yìí ó ní gbogbo yóò mọ kú pípé. àwọn tí wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ ìgbẹ́ ti sọ pé ọ̀tá ìgbà yẹn àjàjà mo mọ ti yọta sẹ́yìn ẹ̀sìn mú mi ah. èmi kẹ́ gbé fami mi ò wá ni. Eh, eh, eh, ọ̀tún orínú mi ni a ní mo gbé fami. àtìgbọ́ àtìgbọ́ ọ̀tún. ẹ wá gbọ́ tó o ẹgbẹ́ ni ẹlẹ́yẹ rẹ ti burú kí ẹ tó sì gbéyàwó ìyá mi yìí o olókòrí burúkú ra àbúrò rẹ báyìí nígbà ó ti wà iléèwé ni ó ti mọ̀wé ajá ló lọ bí bàtà nínú yẹn kò gbọ́ ẹ̀rẹ́tì àbúrò tó wá lọ éèfọ̀ áàpù bí fọ̀bọ́ọ̀lù tó mọ nínú bí owó ah. wọn ni ọ̀nà sọ́tà rẹ̀. ó dà pọ̀ burú ah. ọ̀tún agbọ́tì kí ni a ṣe báyìí níbi tọ́rọ̀ yìí ìdílé wo ṣé ká bọ́ sí ìdílé kejì ni àbí báwo. ẹ wo èyí yé kejì àsì ìwọ kò. àbí. ṣáà ìpínlẹ̀ táwa ń gbọ̀rọ̀ ìbẹ́ gbangba ọtí ah, ẹ wo bàbá wa dífàlà yóò mọ ju yín ṣe ẹ wo ohun tó ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ìrókò tí mo sísọ àmọ̀kòkò báyìí kí bye ọ̀rọ̀ àbáyọ kí la fẹ́ ṣe kankan. ẹ wò mí ẹ̀yin ìlú mòye ẹ gbọ́ mi àbí kẹ gbọ́ mi dáadáa ifá ò ní purọ́ bẹ́ẹ̀ lọ̀pẹ̀lẹ̀ ò sì ní ṣèké ifá ní ká wá àjòjì. àjòjì ni. Ah! orí mi ẹlẹ́dàá mi ah, ẹlẹ́dàá bàbá mi mọ́mọ́ sí ọlọ́run ni ah, ní nǹkan tí ò ṣẹlẹ̀ rí látijọ́ aláyé ti dáyé tí ò ṣẹlẹ̀ rí inú ìwé ìtàn tí ò ṣẹlẹ̀ rí inú ìlú yìí Ifá wó sunsunsun Ifá sọ pé àjèjì òun ni kí wọ́n mú kí wọ́n fi jọba nílùú sẹ́wọ̀n ẹgbẹ́ tó bá lè ṣe é ṣe tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ pé wọ́n bá lè jẹun sẹ́wọ̀n ẹgbẹ́ nǹkan táwọn sọ̀rọ̀ káwọn àmọ̀ sọ sẹ́wọ̀n ẹgbẹ́ ọ̀rọ̀ ti dà pátápátá pẹ̀lú gbogbo bí mo ti pẹ̀lú gbogbo akitiyan pẹ̀lú gbogbo wàhálà ni mo fi wàá lọ ní sùúrù ni o ẹ jẹ́ ká máa wo ibi tó máa bá yàrá já sí nítorí wípé èmi kò gbọ́ rí nínú ìwé ìtàn wípé kán fi ọmọ oyè sílẹ̀ kán wá lọ mú àjèjì lásán lásán fi jọba lé wa lórí. àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ ẹ ẹ wo ìmọ̀ tẹ̀fẹ́ bèrè ìbéèrè ìbéèrè kan má sì wòlíì ìbéèrè àpọ̀dà o torí pé tí ò bá yín ẹ̀yin mú ń béèrè ni o torí Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀yìn àgbàre ó sàn jojú àgbàre lọ o káàtẹ̀ wá pa àwọn náà wá tẹ̀ wá pa kíríbótó kọ́ lọ fàyè jíjọba ṣé ọbalúlà àti adékọ́lá àbúrò rẹ̀ ṣé wọ́n máa lọ forí balẹ̀ láàfin nàbí. òjò pẹ̀lú ògo ọlọ́run àgbo ọba ni ọba ń jẹ́. ọba lọba ń jẹ́ ń bo hmm. kò ní ṣẹlẹ̀ láéláé sí ẹ̀ láyọ̀ ẹ̀rọ ẹ̀pá ẹ̀dẹ́ bá mọ́ sọ bá mọ́ ẹlẹ́dàá bàbá mi ò ní jẹ́ kò ní ṣẹlẹ̀ lórí tèmi kò sì ní ṣẹlẹ̀ lásìkò yìí wọ́n lọ lè má jẹ́jọ́ wọ́n wàá fi jọba Ah, ní kàkà tí wọ́n fi lọ lè má jòjì wá tí wọ́n ìwà ìjọba ní ilé mi lórí o ah, aláṣiṣe èmi ó yà máa ti ṣe ara ẹni. Ah, èmi sì ni ọ̀rọ̀ yìí máa wá dùn jù lọ́lọ́ o nínú èmi tó jẹ́ pé mo ti bẹ̀rẹ̀ sí lọ nú àga káàkiri gbogbo yìí. àga kí ló fẹ́ bàgà ṣe. ṣé kò yé ọ ni ó ti yé ó yé mi gan jù lọ tí bá ṣe pé ò lọ́pọlọ ìwọ lọ̀rọ̀ ìdí ìdí ń gbìyànjú àti sọ ní pé tẹ́mi bá ti ń kúrò ní àyè tẹ́mi ti ń kó lọ ààfin mo sì ti fún ọ ní gbogbo àga tí ń bẹ àyè àga tó ń lọ lè ná òun ó kó wọ bí yóò kó wá bí àtàwọn wèrè tí ń kó kí ó kó wá bí orí ẹ ti burú pátápátá lónà ṣé láìpẹ́ ẹ̀gìrì ṣé ọmọ fa ọwọ́ ẹ̀dá gbẹ̀bí ni àbúwèrè nílé ìdálójẹ ní kí n mélé kan lọ́rẹ̀ mo sọ nǹkan tó ń dùn mí lọ́kàn àyà mo sọ tó dùn bí ẹsẹ̀ èèyàn mi jẹ ìwọ orí nǹkan kan sọ ní sọ tí wọ́n sọ ní pé ìwọ lọ̀rọ̀ yìí wá dúdú lórí burúkú lélẹ̀ ewu ò ṣèfẹ̀ kan kúkú wá ọ̀bẹ àbí kó wá àdá kó gbẹ́ mi lọ́rùn kó pè mí lánàá kó wọn kó àárín àbí kẹ́ lé mi ta orí ẹ̀ burú tó sì máa lè dìde bọ̀ ọ́n bí tó wa òkè jílẹ̀ ó sì gbà jù ọ̀rọ̀. àwọn ò lè dìde. Ah, àwọn yẹ kùn yàrá tẹnudẹ tí ẹ bá ti mú èyí wèrè à ah, èmi gan tiẹ̀ orí mi ti burú tí ẹ bá ṣe pé mi ò lẹ́kọ̀ọ́ mi ò gbọ́n bó ṣe sórí bí kóńgbé sàn èmi tí mo múrù rẹ̀ lọ́rẹ̀ tí mo yẹ kí wọ́n òyìn gidi kí n kó rọra ni ṣùgbọ́n ní sùúrù. kèrè ló kókó kókó sísọ ọjà. ìgbà wo pé kémi jẹ ogún ilé kí wọ́n tẹ̀jọba ni. ó jẹ lọ́mọ jẹ ń jẹ jẹkújẹ ni olóòsì. adébòmí ṣe sùúrù adébòmí ṣe sùúrù mo ní adébòmí ní kò ṣe sùúrù. ní ìgbà yorùbá bádìgbò bádìgbò bádìgbò ló kọ rẹ. ó ti yé mi ó ti yé mi báwo ayé ṣe rí inú ìgbà mélòó wọn bí mo padà lẹ́yìn èèyàn mo ti dá adébòmí ní ìsìn àrẹ̀mọ ó ti lọ inú ọkọ mi ọba lọ́la náà ti dọ̀fẹ́ òsínmọ́nú ọkọ mi à. dálùkọ tẹ́lẹ̀. ọba lọ́la ti jáwọ́ gbó. síkáàmù lọ́ba lọ́la lóòótọ́ ó ti yé mi kó ti. ó yà ẹ máa lọ. sọ̀rọ̀ yìí wà lè tó yìí. ẹ máa ṣe wèrèwèrè ó ṣe ìjọ ọmọ lọ. ẹ máa wá lọ ẹ máa wá lọ o lọ sí gbogbo àwọn ògbèrè alátẹnujẹ tí wàá gbórí tiẹ ti burú ó ṣe lè ó lọ sí ó ṣe lè tí ẹ bá ṣe pé ah, ẹlẹ́dàá bàbá mi mọ́ sùn lọ́rùn tí ẹ bá ṣe pé mi tó yẹ kí n lọ gba àwọn èèyàn gidi kí n kó rọra ah, ọ̀sán náà skáàmù lọ́ba lọ́la gbogbo wa náà la mọ̀ dájúdájú ṣé báwọn èèyàn tó mọ̀wé ló yẹ kí n kó mọ́ra bíi pa àtàwọn tí ò mọ̀ ṣe sẹ́kẹ́tìrì mi eléyìí wèrè ìwà ń sọ káàtìkàtì lẹ́nu wọn kó wọn ká dára bíi ìṣẹ́jọ́ ni ojú òtún la rí ẹ máa máa àkọ́kọ́ lé àkọ́kọ́ lé ẹran lọ́nà ká tó fún àbùbá díẹ̀ no problem. a máa pa a máa jalè ẹran yìí dùn ẹjọ yẹn ọ̀rẹ́ mi kúrò ara wo tún lè ba ètò yẹn Ọlọ́run. ẹran gúnugún lélẹ̀ yìí. Ah! gúnugún tó paná nítorí ìjọba mm. ah, ó sì rèé mi ó sì sẹ́mi èmi jayé ṣé ìdáná pa ẹran yìí dùn. Ah, o kì í bẹ́ẹ̀ gungun ẹ̀ ṣe tó tó ṣe ìbò bó lẹ́nu. jayé òní jayé tó bá máa di lọ́la èmi tí mo ti sọ fún wẹ̀mí mọ́ bẹ́ẹ̀ kó tún bá mi kú ètò máa tún jẹ́ lé ìwá kí ló ń jẹ ẹ ń jẹ náà kíni gan pariwo ó ti jẹ ìyá rẹ ó jẹ fún ọ ó ti jẹ lórí ó dọ̀là. wọ́n ní ọ̀yà máa ń dùn. o ti jẹ jù ejò. ẹni tí rẹ tàbí láti. ó dẹ̀ máa ń dùn tẹ́ ẹ̀ bá rẹ sínú ata. àmọ́ fọlárin dábàá hmm? ń parọ́ ká lè ṣètò ká fi lè jalè béèrè ta ló ń jẹṣẹ pẹ̀lú gbọ́ndúlé. Hmm? wẹ̀mí mọ́ tọ́ ló máa jẹ iṣẹ́ arúgbó omidan ẹ̀. Eh. Eh. wọ́n mọ arúgbó. Ah. arúgbó. arúgbó ni. Ah. Eh. Ah. orí mo máa ṣe arúgbó. Oh. kòkò pọ́kì jẹjẹ dáadáa ni. Oh. tó bá ní kiri dá mi kó kiri ti bí sókè òun. kò sọ́kùnrin tó rí ẹ̀mí mọ́tò dé. ìyẹn arúgbó. ṣé má pa ọ́tọ̀ tọ́sí hmm. mi lò tóbi bá ti rí rùmùrùmù tó bá tún wá pupa yéé jẹgbẹjẹgbẹjẹgbẹ o. mo nífẹ̀ẹ́ o àná ìdààmú bá a sọ àwọn ni eh, wọ́n jọra wọn wọ́n jọra wọn. ẹ wọ ẹ tẹsí wúlẹ mm. bẹ́ẹ̀ lè bá ń bá a sọ ń bá a sọ fúnra mi. Eh? Ah! mo nífẹ̀ẹ́ yẹn tó pa àmọ́ o kí n má pa ọ́tọ̀ yìí ah! ayé pọ̀ lu yìí o. ayé pọ̀ ayé pọ̀ lu yìí o. ayé pọ̀ bọ́ mo ti sọ fún ẹ o kò jẹ́ ká a máa lo mẹ́kọ jẹ́jẹ́ o. mo gbọ́ ìmẹ̀kọ. mo gbọ́ ẹ eh. kí bọ̀dọ̀ á lọ máa ṣe mẹ́kọ. Mm-hmm. Ah! èmi jayé mm. ìjayé kú ni ìlú ẹyẹ bí òkì yìí kò lè bẹ̀dẹ̀ lé mm. ẹni bá wá ní má kó tó ní má rìnrìn kó délé mm. kàbá pa fún ẹ ní òkú ẹrù ògùn ni ó ṣe. ẹ jayé ọkọ wẹ mi. mo àjò dàbí ilé jayé kú ni kú jayé kú ó dá. rántí pé àjò kò dàbí ilé o. àjò dànù hmm? bí ọba yẹn ọkùnrin jẹ àjò a máa dùn ọlọ́dún jù báyìí lọ. ẹ kálẹ́ lẹ́yìn o ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ah. Ah. ṣé o ṣe hàn mí. ẹ kálẹ́ ẹ kálẹ́ o ẹ kálẹ́. Ah. ẹ̀yin ẹ̀ṣọ́ ọba ni ṣé o ṣe o a máa rí yín o. kó máa sí ni a ṣe ìwádìí ìwádìí fi yé wa pájèjì kan bẹ́ẹ̀ bí o tó gbé wa wá fi nìyẹn bàbá ṣe tí àjòjì bá wà níbi ṣé kò lẹ́tọ̀ọ́ kí àjòjì wà ní ah, ẹ̀jẹ̀ sọ pé ìlú ilẹ̀ ṣọ́kọ̀ ó ti wá dé lẹ́bùkú àjòjì ò lè wọ inú ìlú wa mọ́. ìlú tí ó gba àjòjì hmm. òun náà ló tako àjòjì hmm. nítorí ìlú nǹkan gógó. owó kóńgò. fọlárin ah, salam salam ah, jaye jaye pàtí tú wà lálẹ́ yìí o pàtí ò lẹ́tún lọ. ohun tí mo sọ rèé ọmọ ìlú kan ò ní kí wa kó béèrè pé ṣe pàtí wà dájúdájú. àjèjì ẹ rèé àjèjì tá ń wá ní. ẹ àjòjì ni ẹ kí ló wá ṣẹlẹ̀. Ah, àjèjì. fọlánì ẹ kí ló ṣẹlẹ̀. fọlánì salami. ẹ jẹ wà á lọ kí ló dé. ìlú ló wá ṣe. àwọn ọ̀ṣọ́mọ nílùú. ṣe mọ̀ pé bàbá yín ọlọ́rúkọ ní ìlú yìí. Ah, dáadáa akíntọ́lá bàbá mi. bẹ́ẹ̀. gbogbo yín sì mọ̀ pé ó lówó ó lóògùn ó sì mọ̀ èèyàn. ọmọ yàn. dájúdájú ẹ má ṣe ya ọmọ àlè lú o tẹ bá fẹ́ rẹ́ ọ̀rẹ́ yín ẹ máa bọ̀ tẹ bá bá wa láàfin. àwọn ọjọ yìí ẹ wá bá wa láàfin. fọlárì fọlárì. ìlú wa aṣáàlọ́ba náà ní aṣáàlọ́ba. ẹ ànọ́ba ee bó ṣe ń mu lọ ọ máa lu gan o. mo ye mo wọn lè máa lu but ọkọ mi ni wọn fẹ́ lọ bẹrí ẹsùn yìí. Ah! ajá ni. mo gbé o. mo kú o. Ah! kí ni bọ̀dá lórí máa wá. bọ̀dá lórí máa ṣe èmi pẹ̀lú bọ̀dá lórí jẹ́ mi ṣáájẹ́ mi nígbà tá à ń jẹ kíní tẹ́sí kẹ́ ń jà yé pa ń jà yé pa ó lóun ṣàmà jà yé nílùú wa ọ̀rọ̀ ayé náà lélẹ̀ kò tó bá ti dọ̀la àlọ́ sáàfin ọba àbí kí n tẹ̀lé lọ báyìí. ó dàrọ. ẹ ẹ ẹ ọlọ́run. ẹ wo bí arákùnrin ṣé ó sì dá ọ lójú pé èsì ọmọ ìlú yìí. bàbá kì í ṣọmọlú yìí rárá a ṣe wádìí wá débẹ̀ kì í ṣọmọlú yìí. ó dẹ̀ dá yín lójú. bẹ́ẹ̀ ni bàbá. ẹ wò mí nìyí ṣé kì í ṣe pé ẹ fọwọ́ kàn. Ah, bàbá a ná púpọ̀. a kò fọwọ́ bá díẹ̀ ni. Ah, ẹ nà ah, kí ló mọ yìí ṣe ara àdá báyìí sí ẹ níbo lẹ sí látànà. inú túbú ni sá. ẹ wo bí ẹ wò mí ẹ̀yin olóyè nítorí ọmọ iṣẹ́ kúrú ẹ̀ káàtó ọba wa ní tìmọ̀ túbú. ṣé pé ọba wa ni. ẹ̀yin àjòjì tá à ń sọ ọrùn rèé. ẹ wò ẹ wò ẹ̀yin olóyè ẹ má ṣe kankan ẹ má lọ miscast o bẹ́ẹ̀ lọ fi mí ṣe ọba mi ì lè ṣe o lóòótọ́ lóòótọ́ apẹja ni bàbá mi kódà ìgbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà lódò tó ń pa ẹja lọ́wọ́ báyìí mo nígbà pé bẹ́ẹ̀ ló máa wà wọ́n retí mi lóòótọ́ èmi ò sọmọ ìlú yìí o ọlọ́run fún yín ní ọba mo gbà wípé méjì méjì lọ́lọ́run máa ń dáyàn ó lè jẹ́ wípé bí ẹlòmíì tẹ́ fẹ́ mú ó lọ jọ mí ni kò kí ń ṣe èmi o ọlọ́run pèsè ọba mi fún yín o. wò mí nì nǹkan àbúrò ní sí ọ o nǹkan àbúrò ní sí ọ o tó bá fi lè gbé ẹsẹ̀ kó bí ìtọ́ jáde àǹfààní kí nǹkan bí ọmọ ṣẹlẹ̀ sẹ́rí ah! àjèjì tí bá ń tọ́ka sí fún wa wípé ni yóò jẹ́ ọba wa nílùú yìí ọba wa lójú lójú yìí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ó ṣe jà ó ṣe ó dà ó dà. ah bákan náà ni o nǹkan tí gbogbo ìlú tún ń sọ nísìnyí ni pé wọ́n ń gbìyànjú àti fi àrè àjèjì wọ́n fẹ́ fi jọba nù lù wá ó sì ṣálámì wọn dáadáa. àní bí mo ṣe dẹ etí mi rè tí mò ń gbọ́ mo ti sọ fáwọn ọmọ tí wọ́n ń sọnù ọgbà yìí pé kí wọ́n mọ́ sọ̀rọ̀ o mo wá gbọ́ gbogbo nǹkan tí wọ́n gbìyànjú àti ṣe náà ni pé wọ́n fẹ́ fàjèjì jọba nílùú tó lọ́ba tó níjòyè tó ní àṣà àti ìṣe láti ayé wá sí àwọn bàbá bàbá wa. ọ̀rẹ́ ohun tèmi wá ń rò báyìí ni wípé bóyá kó kúkú fi ìlú yìí sílẹ̀ o nítorí pé nǹkan àtijú ló máa fẹ́ jẹ́ o nígbà tí ìdílé yín bá tún lọ ń dọ̀bálẹ̀ fún àjèjì lásán lásán. <laughs> o ò lọpọlọ rárá rárá bíi ti wo mo mo ti mọ pé ibi tó padà mọ mú ọ̀rọ̀ ibi tó mọ gé ó mọ gègé sẹ́yìn ni so yẹ kí wo mọ lójú kó mọ fi mọ̀ràn wò ìròkúrò lóró kí n fìlú lẹ̀ bíbó èmi odidi ọmọ ọba àlù kí n fìlú lẹ̀ wọ́n kò sí ṣe kò sáì ṣe ojú ara wa báyìí sórí ẹnu ara ẹnu lè ẹbí kan méje wọn ti tẹfẹ ẹnu wọn tí mi ò sì lágbára kankan lájà ṣùgbọ́n àjọ̀dún inú ìlú pẹpẹpẹpẹpẹ tọrọ wọn fi jájọ lójú ni. ṣùgbọ́n ẹ jẹ́jẹ́ o ẹ jẹ́jẹ́ o kó má yọ ọmọ ẹbọ ohun tí fa ìlà òun. tó bá lọpọlọ kájú jájá wọn kájá já bá ti alọjọ. ó ti àmọ́ bá ìta bọ́jọ́ wọn tó bá ti ṣe ni mo ti bẹ̀ ṣe èyí tó bá fẹ́ báyìí ni mo bẹ̀ fẹ́. wọ́n ti ẹ̀ fẹ́. èyí tó bá ti kọ̀ báyìí. kájọ jíde fámú. ọba lọlá ẹ fẹ́ rú. lórí àbíyàn tún yàn. ọba lọlá ẹ fẹ́ rú àwọn wa àwọn yín náà ni a ti bèrè <laughs> ẹ ṣe bàbá ẹ ṣe mo dúpẹ́ gbogbo ara tí ẹ̀yin àtọ́lé lè dá gbogbo yín dá gbogbo ẹ̀ ní mo ti gbọ́ wọ́n ní ẹ̀ ti fi àjòjì jọba ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. ẹ má rò wọn lọ rẹ ẹ ọ̀rọ̀ ló sọ sórí ọ̀rọ̀ ìwà ẹnìkẹ ìjà wà ní sọ pé mi wà nílé onífà ìyòrò yìí lè ti wá tẹsán wa da fọrọ náà tí wọn dá sọtàn dá sósè tí wọn lájòjì ló mú ó ṣe gbogbo àkàyèéfì ó sì rí wàhálà rẹ ó sì tó sóyè ó tó sí pọ ọba ọ̀hún bọ́ọ̀sì náwó kí wọ́n lọ náwó yìí tọba mọ tó tara mi jáde lórí pé oríire mi ni kò jẹ́ ifá ló má jòjì o ifá sì ní gbogbo ọmọ ìlú wa yìí náà ní afẹ́ ìdẹ̀rùn kéku ó lè ké bí eku kẹyẹ ó lè ké bí ẹyẹ náà ni wọ́n ṣe mú ẹ ẹ gidi ọgógó rẹ sì sọtọ ọmọ èké etí òun bá fẹ́ etí fa bá fẹ́ nílùú fẹ́ tó fanú. ó dà bẹ́ẹ̀ ifá yín ṣe dáadáa ifá yín ṣe dáadáa bàbá ẹ jọ ṣé mo lè béèrè kankan bẹ́ẹ̀ ni ẹ béèrè ṣé fáyín ò gbàgbé owó mi. ooo. orúwò kàfà gbàgbówó lọ́ọ̀rẹ́ àtúnfúnfà kò kàfà ọ̀rọ̀ olúlo kàfà àwájú àkùnfẹ́rẹ́ ni ṣé kí wọ́n parọ́ mọ́ fátà gbówó lọ́ọ̀rẹ́ ni àwọn fà àwọn fàtà fi gbówó lọ́ọ̀rẹ́ ètò ọwọ́ amúra ti kẹ́kọ̀ọ́ ni wọ́n gbówó yìí tó ká gidi borí bí ẹsìn tọkùn rẹ kúrú yìí èmi gan owó tí mo ná lórí ọ̀rọ̀ rẹ kì kékeré ọlá pé kiriyọ́ọ̀nù kan náà ni mò ń wò pé kiriyọ́ọ̀nù tó náà ń lòkù fún mi ló fi kù wọn ilé mi náà ṣe múra kankan mo náwó àwọn ọmọ bíbí tọrọ ẹ̀rọ yẹn rí sí rè ọlọ́run bá gbọ́ ètò ìlú bá sì ti sọ bẹ́ẹ̀ ni yóò ṣe àwọn òfin sọ kíni kan fún ọ òfin sọ kíni kan fún ọ dì máa wọ́n lónìí o àmọ́dún òjìnà kẹ́ni má mẹ́bùn sùn o kò sígbà tó bá òní kan o. bàbá olóyè ẹ sọ dáadáa ẹ sọ dáadáa ṣé eyín ẹjẹ́ fi kọ́kọ́ yé yín o owó tí mò ń kó wá fún yín tẹ̀ ń gbà ẹ̀yin àtàwọn olóyè ọwọ́ ọ̀rẹ́ mi ni mo ti yá my classmate when I was in university major dè ni bẹ́ẹ̀ ni major dọ̀tún sójà army gidi ni àfàìdówó mi padà olóyè bàbá yóò dogun yóò dọ̀tẹ̀ ìyàwó lọ sùn. bẹ́ẹ̀ ni o èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o bóyá ẹ pera yín pọ̀ ní gbogbo ẹ̀yin olóyè tẹ gbowó tẹ jọ náwó kẹ ẹ dówó padà ẹ jẹ burúkú nù yà. ọ̀rọ̀ lọ́nà ga tí wò láti ṣe pàrọ̀ àgbà tó ń bọ̀ ọba yìí kí ló nẹ́gẹ̀ tí wàhálà wa dé dájọ́ tí mo ti dé yàrá èmi ò yẹ gbogbo oyè nítorí ètùtù lọ́lọ́ yáwó lọ sójà sójà ọ̀rọ̀ sì bí ọ̀rọ̀ lè ládùúgbò wa ní ẹ̀yìn kiri náà bẹ́ẹ̀ o tí wọ́n ti tó jàrá lè tí ẹni ẹ̀ta fẹ́ lómi jẹ́ ní kò ní bẹ́ẹ̀ mọ́ àṣùbọ̀ ni ẹ gbé gẹ́gẹ́ gidi wá di ẹnu mọ̀sáàsì wọ́n sàwọn bí bàtí bíbọ ọmọ kékeré máa ṣàgbẹ́lùmọ̀ ni ẹ ti sàwọn. ó ti ẹ̀dá wọ́n ti máa ṣe iná nìyẹn torí ẹ jẹ burúkú níwùyà ó kú da ẹgbẹ́ pupa nígbà owó sójà bá báyìí pupa yá di dúdú ẹ̀ wọ́wọ́ mi jáde fún mi. wàhálà ìṣúná náà dáa ṣùgbọ́n ọgbà nípa níbi ọ̀rọ̀ fúdà láyé ìmọ̀ bẹ́ẹ̀ ti ṣe o. lọ́wọ́ fún wa ní kò sí ẹni tí mo gbọ́ tó bu yèrè tó yáwó lọ sójà tiẹ̀ là kọ́kọ́ kí ló wá kí ni sójà ti bá oyè ọba fún kí ni ṣe kí ni. Ah! bọ̀dá lórí ìbílẹ̀ wa. ara o ibi kẹ́ ẹ̀ ah. èmi tí mo wà létí mò ń sùn lọ́wọ́ olóṣì ọ̀dẹ̀. ẹ má bínú sà ǹjẹ́ ti gbọ́ nǹkan tá a gbọ́ nípa jayé. Eh, ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni. ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀ bá a. wípé jayé ti wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n ọlọ́run ó ṣe wọ́n o ẹlẹ́dàbí ó ṣe ọlẹ́dàbí ó ṣe ẹ dákun èló ni wọ́n ní á mú wá. fún kí ni. iye kí iye tán bá ní kí n mú wá kí n lè rí jayé lọ́gbẹ́ ẹ̀wọ̀n wọ́n múlẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ibo lọ́gbẹ́ ẹ̀wọ̀n wà. bọ̀dà lọ rí o kí ló tẹ máa ń ro búburú sábò inú bàbá yìí. nítorí pé búburú ló yàn níyì ẹni bá yan búburú ẹja mọ̀ bẹ́ẹ̀ olórí wo. jayé ti jọba jayé ó ti jọba. ṣé o mọ̀ pé látijọ́ tí mo ti mọ̀ mo ti mọ̀ kórìí rẹ ti wọ́ sínú. ó jẹ́ lọ báwọn ti ń jẹrí kó fá gbogbo oorun rẹ kúrò àbúrò ta ló jọba jayé jọba orí yín ti burú jayé jọba ọba bó ọba rò àbọ̀bá àwọn wèrè ibo ń jayé ti fẹ́ rọ́ba jẹ. ọ̀dà lọ rí mo mọ̀ pé ẹ̀ní bá a gbọ́ ìlú ẹyẹ bí ọ̀kìn jayé ti jọba ẹ wò ta ló wà ń bẹ̀ wọ̀n ta ló wà ń bẹ̀. òyìnbó tí wọ́n kọ sísàlẹ̀ yìí ó fẹ́ rújú lójú mi àmọ́ àwòrán tí mò ń wo ìjayé rèé. àbúrò yìí ni ẹ rádé lórí ẹ. mo ń rádé lórí ìjayé ṣé jayé nì sá. ẹ̀rọ pa lọ́wọ́ ẹ̀ bá ń gbé fóònù mi ah. jayé ti jọba ṣé wàá gbàgbọ́ báyìí àwa ti dọ̀rẹ́ ọba nu. àwa dọ̀rẹ́ ọba àwọn ọ̀rẹ́ ọba. <laughs> a ti dọ̀rẹ́ ọba o. ẹ gbà mí ṣé ó lè jẹ́ lóòótọ́ làwọn dìdìrín yìí sọ ẹja là ń pánù ìdílé wa ibo ni jayé tí wàá fẹ́ rọ́ọ̀bà jẹ àbò lórí burúkú ni jayé ni ṣáàyè ẹ̀ fẹ́ bàjẹ́ ni tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ èmi ò wá mọ́ dọ̀bálẹ̀ fún jayé tí mo ti ní kò ní ṣoríire tí mo ti láyé rẹ̀ ó bàjẹ́ irọ́ ni irọ́ ni kàkà kí jayé ó jọba yóò yàbọ̀ kú dànù ni olórí burúkú ọmọ tó jẹ́ pé ó lè lọ yá adé o tàbí kó lọ ra jẹ́ lọ́jà bíi kan yóò wá gbé sórí yóò wá sọ fáwọn èèyàn kan kó máa sọ pé òun ti jọba wọ́n wá ya fọ́tò wọ́n wá lọ wóyìnbó ńláńlá wá kọ́ sábẹ́ kọ́ lè wá fi hàn èmi mo ti já èmi tí mo ti gorí omi gorí omi èmi tí mo ti gorí omi lọ gorí omi bọ̀ èmi lẹ́mọ̀tàn mo ti já wo bí àwọn ọlọ́pàá wà gbé ọ àwọn ìjọba ò gbé ọ wọn ò ní mú ọ nìkan wọn ò pa ọ dànù. tani ẹ̀gbọ́n mi àwa ni o. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ni ẹ má bínú mo ń ṣe nǹkan nú lé ni kí ló ṣẹlẹ̀. mo ní kí n wá bẹ̀yìn mo mọ̀ pé mo ti ṣe ọ̀nà tí mo lè gbà ṣe yóò pọ̀ gan-an rẹpẹtẹ mo mọ̀ tí mi ní àwọn èèyàn tì mí tìkùtì ní ẹ pé kí n má gbá o kí n má jẹ́ kí gbọ́mi jọba o tẹ́ bá jọba ẹ ní tọ́jú mi ṣé mo mọ̀ pé yín ò kàwé mi kàwé ní bá bọ́ síbẹ̀ ó dáa nígbà tí mi tìkùtì pé títí kí n má gbà ẹ mọ ní òde ẹ mọ gbogbo gbogbo ọgbọ́n orí mi náà kò pọ̀ tó yẹ ọgbọ́n ọmọdé táwọn ọmọ ni má ti yàn dá títí tó bá jẹ́ pé ọba yẹn bọ́ sọ́wọ́ tẹ̀yìn ìsìn kò bá dáa bẹ́ẹ̀ mhm. ní ìsìn kò bọ́ sọ́wọ́ yìí kò bọ́ sọ́wọ́ mi gbogbo ìwádìí báṣubàṣu. má bínú ọ Adékọ́lá n tó bá wá nísìn ni pé lọ́rọ̀ kan ò wá bẹ́ mi. bẹ́ẹ̀ ni ẹ má bínú sí mi ẹ má bínú. lójú tiẹ̀ náà bó sì ṣe ń wò mí ó sì wọ́n pé tó bá bẹ́ mi màá gbọ́ ó ti tán nù mí. ọmọ bàbá kan náà ni wá. torí pé ọmọ bàbá kan náà ni wá torí pé wèrè lẹni tó wá bẹ́ẹ̀ kò gbọ́n gọ̀lúgọ̀ ni ah, ó gọ̀ ah, sórí má jẹ́ kí n tàn jẹ́ Adékọ́lá sórí káàtì ẹ̀ sọ pé àwọn ayé ni ń si ọ́ àwọn ayé ló tàn ọ́ tí wọ́n tàn ọ́ dọ́dọ̀ mi pé kó o sọ pé ẹ dandan ìwọ ló fẹ́ jọba tó sì ti sẹ́nìsì tójú ẹ̀ ti wálẹ̀ torí pé wọ́n ti yan ẹlòmíín sípò àbí bẹ́ẹ̀ kọ́ so àwọn ayé náà kan náà àwọn náà wọ́n tún wá tí ọ̀ ìgbókò wá bẹ́ẹ̀ mi àbí. Ah, rárá o wọn á bẹ̀ yín pé kẹ́ má bínú. ẹ wá bẹ̀ mí ìwọ náà sì lọ́pọlọ tó pọ̀ tó kún títí yòrò ó gbé tẹ̀lé láti wá bẹ̀ mí. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni àṣìṣe ńlá ló ṣe. ṣé ẹ mọ̀ pé àkọ́dá oró kò dàbí àdàgbẹ̀yìn ah. bí wọ́n ṣe wà tí wọ́n bá ṣe eré ni ara kì í yà tí wọ́n bá ti èmi lẹ́yìn tó fọwọ́ tì mí lẹ́yìn bí ìgbà ẹ̀kẹ́ tí fọwọ́ ti lé bí ìgbà láàmù bí wọ́n ṣe máa ń fi ọwọ́ tí ẹ̀ bá ògiri tèmi dépò bàbá wa ṣé wo mọ̀ ẹ́ pé oríire ńlá ńlá ló jẹ́ fún wọn náà kí wọn náà jábùrú ọba àbí kó jẹ́ ọ̀rẹ́ ọba àbí kó jẹ́ ọmọ ọba. Hmm. wá fi àìmọ̀ ṣe tiẹ̀ o ti fi gbọ́n pàǹtí dà sí mi lójú ìwọ̀n lè dépò àbí bẹ́ẹ̀ pẹ̀mí náà ti ti padà lé o á bẹ́ẹ̀ mi lẹ́yìn ó gbàsọ lára mi gbangba ó wá dàbò mi padà ń kọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣáàjọ ẹ dáríjì wá ṣé mọ̀ pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. ee bàbá Yorùbá atúwe ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ torí pé lálẹ́ kọ tó dàbí ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ tó ń fà tí ó mọ yíyan gbogbo ọwọ́ àbí sẹ́mo tí wọ́n rò tó rọ̀ dáadáa ń lẹ̀kọ́ ẹ̀kọ́ tó jẹ́ pé yóò ti tutù kéèyàn tó jẹ téèyàn bá bu báyìí yóò sì bóróbó ni ìyẹn sọnù ọbẹ̀ ìyẹn sọ sẹ́nu káló òun ni kò yàn onímọ̀ jẹ kó mọ̀ rà lọ́wọ́ ó ti dá mi ò bínú mọ́. àṣìṣe ni. sẹ́ẹ̀rì inú mi dùn fásìkò tẹ wá yìí. ṣé ẹ mọ̀ pé tí irun gbọ̀n wèrè bá kún lẹ́nu àwọn wèrè kan téèyàn bá sáná sí kí ni ó ṣe téèyàn fi pẹtrol díẹ̀ sí yóò jóná ọlọ́run ní í ṣe tiyín bẹ́ẹ̀. èmi fúnra ti ká lára mi ṣẹ̀ṣẹ̀ ṣe iṣẹ́ kan mo ṣẹ̀ṣẹ̀ lónìí mo sì ti fi sinapu lo ojú mi ti ranko níbi tẹ́ bá mi dé ẹ wà fún mi ṣẹ́jú díẹ̀ mò ń bọ̀ tí n bá lè sì wà wù kì bá ti tẹ́ mi lọ́rùn ẹ dúró dè mí mò ń bọ̀. ẹ ṣe gbọ́n sọ pé pàyẹ́ ìgbà mi ò gé tó yẹ. <laughs> ọmọ ah! eh? máa tì ẹ báyìí ọmọ máa tì ẹ báyìí. kálukú wáyé wà ọjà láyé ẹ̀yìn ah! àgbààgbà ẹ má jọjà yìí tú o. òkùnkùn ṣubú fìtílà tó ń tọ hmm. ìbọn ọ̀dà o ayé ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ẹ̀ máa jẹ́ ká ṣáà yẹ ìrẹ́ ẹ jẹ́ ká wo òní ṣe bẹ́ẹ̀ mọ́ olórí burúkú jáde jáde. ẹ kó má torí wa bàjẹ́ o òun ẹ bá ṣe la òròyìn o. jàre ọba. ẹ kábíyèsí bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ yorùbá níyìn ní kẹ́ni ó lè ṣe ní. téèyàn bá dúpẹ́ èèyàn dàbára mo rè jẹ mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí oògùn oògùn eh. tí ẹ ní ọpẹ́ dúdú eh. ẹ bá pògùn ni ni ò bá fi ní bí ọmọdé bá dúpẹ́ orí àná. yóò gbà mí sí <laughs> yóò gbà mí sí eh, àìwálè àìlèdúpẹ́ ẹ̀ṣẹ̀ ni yín wọ́n jẹ mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi látìgbà tẹ́ ti dórí oyè mo dúpẹ́ mo mọ̀ lóore o mo mọ̀ lóore pàápàá jùlọ ọkọ̀ tẹ́ ẹ ní wọ́n wá gbé fún mi wọ́n fi jíṣẹ́ fún mi wọ́n jíṣẹ́ ọkọ̀ o <laughs> <laughs> wọ́n jíṣẹ́ ọkọ̀ fún mi kábíyèsí ẹ ṣeun ọkọ múnádóko ó múnádóko ọkọ tó yẹ mí ni bẹ́ẹ̀ ni. yóò lọ yẹ o. ẹ tún béèrè ọkọ tó yẹ pé ọyẹ rẹ tutù bíi ó tutù bíi tí n má ilé jálè kan náà ń wẹ̀ báyìí yóò ọyọ bọnu mọ́tò ni <laughs> kí lẹ sọ yìí kábíyèsí gbìyànjú. àfọ̀bàjẹ́ kábíyèsí. ọpẹ́ wo lẹ wá ń da lọ́wọ́ mi ẹ̀yin lẹ lùlù àfi kéèyàn tọ́jú àwọn tó nílùú ló lè mú jẹ́ kéèyàn rí ìlú o ó. kábíyèsí oníkangun kangun akwarapa ló kangun ọrùn ẹ̀yin lẹ́ni nǹkan yín àwákàjà amúgbálẹ́gbẹ̀ẹ́ lásán ni. Mm. yóò sẹ́yìn kò mm. sáwà. kábíyèsí ìgbà tẹ́ ti wà mí tẹ́ ti wà kò sáwà mọ́ kò sáwà iṣẹ́ tí wàá ti tàn lóòótọ́ èmi ló lórí àwọn afọbajẹ àmọ́ bí àwọn bá ti lè gbọ́ba lórí ìtẹ́ kò ságbára kankan fún wọn. òwe náà òwe yorùbá náà tiẹ̀ sọ pé mm. bàbá ti fàgbò fígún. Mm. Mm. èyàn jókòó rẹ̀ lẹ́ni <laughs> bẹ́ẹ̀ ni. ẹ wá wo àjọ nílùú ni o gbogbo kóhun tẹ bá ti fẹ́ ẹ ṣáàjì kí mu gbogbo ẹ̀ ní í ṣe gbogbo ẹ̀ ní í ṣe ẹ ṣe o ẹ ṣe o ẹsẹ mo dúpẹ́ lọ́wọ́ yìí. àwọn ọ̀rọ̀ gidi lẹ sọ ẹ̀yin ma àwọn ọmọ lóore ni àbẹ́mà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gbé dórí oyè tẹ́jú máa sọ pàkọ́lù kẹ́. Ah, irú rẹ̀ náà wà á mọ̀ lẹ́yìn irú rẹ̀ mọ̀ lẹ́yìn á mọ̀ lẹ́yìn èmi náà bá yín dúpẹ́. <laughs> ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. kábíyèsí ẹsẹ̀ yín tiẹ̀ dáa. Hmm ìgbà yín tutù ó wà lọ́rùn yàtọ̀ sí pé eku ń ké bí eku ọwọ́ kan nu hmm. ẹyẹ ẹsẹ ọwọ́ kan tó nu ó kọjá bẹ́ẹ̀ lu wa yìí. kí tó ní o tún ṣẹlẹ̀. gbogbo rẹ̀ kéréje kéréje tá a máa ta lówó kéékèèké tẹ́lẹ̀ hmm. tá a ta lẹ́lẹ́bẹ̀ rí ẹ ṣẹlẹ̀ hmm. ó ti di gẹ́gẹ́gẹ́. pé wọ́n ti fowó kúlẹ̀ lu wa. owó gbogbo ọ̀gá ló ti. àti ẹgbẹ́ gba yẹn tu wa la. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa yìí ilé ẹ̀pọ̀ kan àtàbọ̀ la bó ni tàbọ̀ rẹ ti jẹ́. àbọ̀ ah, yóò ní jẹnẹrétọ̀ ni ìgbà wa fàtẹ̀mọ́nú tí a máa wá ẹ̀ ní èpè yóò bá jẹ́ ẹ̀jẹ̀ lè kú wá lélẹ́yìn ẹ̀jẹ̀ ah. lè kú lélẹ́yìn hmm. ìkẹ́ tuntun lórí ilé ìkú mẹ́sàn-án láti ní nílùú ìbàdàn. Ah, àti ní tó mẹ́sàn-án. mẹ́sàn-án ni a mẹ́sàn-án láti ní nílùú yìí. àjẹpẹ́ nǹkan gbòòrò sí. nǹkan gbòòrò sí hmm. gbogbo ẹgbẹ́ ilé ọ̀sán gẹ́gẹ́ ní àwọn kan tiẹ̀ tún wá pè mí pé wọ́n fẹ́ dálé iṣẹ́ rí lẹ̀ pé wọ́n fẹ́ mú mi pàlàpọ̀ lọ. olóyè olóyè. ẹ jẹ́ ń sọ̀rọ̀. bí tẹ́ ń sọ̀rọ̀ lọ òun dà ẹ ti ń sọ̀rọ̀ lọ bí o sá ẹ mọ̀ pé tá a bá ta ó yẹ ká tọ̀ tá a bá tọ̀ yóò dẹrun nídìí gbogbo ń tá bá wulẹ̀ ká fẹ́ ṣe ṣe rí ẹ má jẹ́ ká máa fojú egbò tẹ́lẹ̀ o ibi tá a bá ti pè lórí ẹ má jẹ́ àfibẹ̀ tẹ́lẹ̀ o. Ah! ó ṣàlùlẹ̀ ń lásán parẹ̀ yìí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ tà tó jẹ mọ́lẹ̀ ìlú ẹ mọ̀ sùn mẹ́gbẹ́ òòṣà kò lè rọrùn ah. kò lè rọgbọ. ọmọ bíbí yorùbá làwa náà hmm. àwa náà sì gbàgbọ́ nínú ṣẹ̀ṣẹ̀ hmm. báwọn kan tó bí àìṣẹ̀ṣẹ̀ náà ní ẹgbẹ́kẹ̀lé àwa náà ò ní talẹ̀ débi òòṣà. kábàámọ̀ má bàa gbẹ̀yìn ọ̀rọ̀ wa ni mo ṣe sọ òun. kábàámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa ní talẹ̀. ẹ̀ tẹ́ bá rí àwọn tí wọ́n fẹ́ ralẹ̀ tẹ̀sí mọ̀ pé owó wọlé tó ti yé ẹ wà á dúró sí ìdíwọ́sà gangan ẹ̀yìn ẹ̀nà ọmọkúta kan lẹ̀ báyìí. Mhm. ẹ sọ ibi ọba dé ibẹ̀ ni kẹ́ ti ibẹ̀ ni kẹ́ ti bẹ̀rẹ̀ sí máa talẹ̀ lọ ẹ jù sẹ́gbẹ́ ọ̀tún jù sẹ́gbẹ́ òsì jù síwájú jù sẹ́yìn kí àyè lè wà fún sà <laughs> ó ti yé yín ẹjọ́ rí bá. bàbá olóyè kábíyèsí àní débi òsà àbí òye ẹ má débẹ̀. Ah, ní talẹ̀ débi o sa ẹ má débẹ̀. ní talẹ̀ débi wo ẹ ìwé bàtà òfé mi o. Ah. ọkọ yín tún padà síjọ ọkọ. ẹ mo ti padà bẹ́ẹ̀. ẹ̀yin náà ra rúùtì a. Eh, eh, eh, ẹ ẹ bọ̀ mo jowó yín orí burúkú ni wọn kì í dùn wá máa dun oríire. oríire náà wàá fẹ́rù. Ah, àìlérò rẹ̀ náà jọ ń ra wa mọ́ ní ẹ mọ̀ pé olórí burúkú ọmọ ní tòbí ọmọ tó sórí rẹ̀ lájọ ní gbogbo wa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. dàgbẹ́ tí ọgbà rẹ̀ tàwa náà kì í sẹ́nu ọ̀bọ nìkan lè wù láti dùn ó dùn lẹ́nu agílí ń jí náà. bí o tiẹ̀ tó rú ti a ẹ báwọn náà wá. ẹni. bí o tó rú tọ̀dọ̀ wa. gidi náà wọn lo táyà mẹ́rin ni. ẹni kí tọ̀dọ̀ yín náà máa lo táyà mẹ́rin. ẹ ò dáa ó ti ẹ dáa ọlọ́gbọ́n nìkan ní èsì yóò mọ̀ bí ó ṣe ṣe èrè ọ̀pọ̀pọ̀ àlọ́ máa bá lò ní gbogbo ògbà ìtọ́ bá sì yẹ wá ni wọ́n ṣe fún wa. ọkẹ mo ti pa. nù dúró ṣóòótọ́ lọ́rọ̀ tó ń bá mi sọ lẹ́ẹ̀kọ́ kó tó gbà kọ́ nù mo fẹ́ mọ̀ kó yé mi nù omi nẹ̀ pé jayé náà fi jọba ìlú wa tá a wà yìí torí mo sọrú ẹ̀ lánàá <laughs> àbí mo sọ níjẹta <laughs> ní ìgbà tó ti ní pé àjòjì ní fámú so òun náà bó ṣe rìn tí fámú òun lọ́ọ́ bà. Ah, láyé mi kò máa dákóbìnrin máa ṣàkọ ṣé o dẹ̀rí ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn bọ́bọ́ ìbẹ̀rẹ̀ sí ń pè mí ó ń pè mí mo ignore ọkọ rẹ̀ ó wà ń bẹ̀ ó lè ní kí n lọ bá because ká ní mo lọ bá lọ́jọ́ yẹn tọrọ wọnú ara wọn hmm. èmi ni mi bá jó lórí báyìí o ah. èmi ni mi bá jó lórí àfihàn ń sìn báyìí o. ẹ eh, ẹ eh, eh, ẹ ní sùúrù náà ká kí ló fi dá yín lójú pé ilẹ̀ máa di olórin lẹ́ni o. Ah, ah. ṣiṣẹ́ nǹkan mu ẹ̀ ni no no no ṣé beauty ni ò sí ń bẹ̀ nàbí height ni ò sí ń bẹ̀ mi gbọ́dọ̀ wá àfi bí mo ṣe wà kọ́ náà àwọn òré yàn bílùú wa ṣe tóbi tó yìí mm-hmm. tọmọge pọ̀ gan èyí náà máa fi ṣolórí ah, bẹ́ẹ̀ ó dẹ̀ dá lójú. èmi mo fà no èmi mo fà because àwọn ẹgbẹ́ mi wà ń bẹ̀ mi bá wọn ṣọ̀rẹ́ ṣe bí torí pé àtijọ́ ń fìdí pòdì ló jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ òṣì lẹ́nu <laughs> kẹ́kẹ́rẹ́ mo ní láti mọ bí màá ṣe dá àfihàn aláti ṣe mi gbọ́dọ̀ mọ̀ àti ṣe ara ẹ̀. Oh, ẹni sọ fún ẹ̀yin ẹni ṣo jọ kúrò jọ. Eh, ó bá yín lọ kí ló ń gbọ̀n irú yín náà ń pè oṣù. furu iyán fúgbà máa fún máa fún rìn gèdè bí ọba fúnni sọ́rùn á fúnni síre gbogbo ọ̀rọ̀ tó bá ń tẹni bí alálà ń dífá sí adé akólókun ní adé ọjọ́ tí gbogbo omi làwọn ògbólókun ṣe mọ́ ìjẹ́ <laughs> ẹ máa bá mi ṣe lónìí o ẹ máa bá mi ṣe ẹ̀rọ̀ ẹ̀rọ̀ gbẹ̀dẹ̀ ẹ̀rọ̀ gbẹ̀dẹ̀ ẹ̀rọ̀ gbẹ̀dẹ̀ kọ́rọ̀ lúwa gbẹ̀dẹ̀ kọ́rọ̀ lúwa gbẹ̀dẹ̀ a gbọ́dọ̀ rí wàhálà mọ́ <laughs> <laughs> arábàmbí o arábàmbí oníbàtẹ́pẹ̀lẹ̀jà tí bá ní í jà láì fọwọ́ kan ni ìlú wa dọwọ́ yín o ẹ jẹ́ kí ìlú ó rójú ẹ jẹ́ kí ìlú ó balẹ̀ káàgàn kó wà lábòsùn kí wọ́n fi pọmọlá a gbọ́dọ̀ rí wàhálà ń lu wa o bẹ́ẹ̀ ni o ẹ̀yin tó la yé ẹgbọ́ o lónìí gbogbo ẹnikẹ́ni tó bá lórí ìlú kí wọ́n bí i nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ kí wọ́n má rí wàhálà. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí kábíyèsí o kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ẹ gbọ́ kábíyèsí ẹ tọ́ ẹ fọwọ́ pawú ẹ sì fèrègì jobi nǹkan kan ò ní ṣe yín kábíyèsí ọmọdé lẹ fi joyè kábíyèsí mhm. àgbàlagbà lẹ fi lù ẹ̀yin ẹ sì rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá àwọn onílẹ̀ lùi wọ́n lù ú tì yín kábíyèsí oníṣẹ́ yìí mo gbọ́ o mo fi ní kí n yọjú sí i sí òsì kábíyèsí. látó ṣá. kábíyèsí o. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín sọ. àwọn olóyè yìí lọ́pọ̀ mi ṣàkíyèsí ọ̀rọ̀ náà. Hmm. wọ́n jẹ́ kó yé mi wípé gbogbo ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lé òòṣà làwọn èèyàn ti kọ́lé yíká. wọ́n á rò pé báwo lè èèyàn àtòṣọ́ṣùjọ máa gbé papọ̀ kábíyèsí o <laughs> kábíyèsí o ah, <laughs> kábíyèsí o ẹ̀yin ìdùnnú tèmi náà ni àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní káró aṣọ mọ́dì káró dì máa sọ kídìí ọ̀sá ti mọ́ gbófo ní kábíyèsí ẹ mọ̀ pé dùnnú àwọn òòṣà ni kó òòṣà ó máa gbóhùn èèyàn kéèyàn náà máa gbóhùn àwọn òòṣà. ẹ ẹ jọ̀wọ́ bí ẹ bá pòwe níwájú kábíyèsí ẹ sì fi tó tó ṣe bí òwe sí i. ọ̀dà ah, kó tó ṣe bí òwe kábíyèsí kó tó ṣe bí òwe kábíyèsí. tó tó ṣe bí òwe kábíyèsí o. Ah, kí ló dé ṣé nǹkan mi bẹ́ẹ̀ ni ẹ wò ẹ má kó má gbogbo mi lẹ́nu o ẹ jẹ́ n wí tẹnu mi kábíyèsí ìdùnnú àwọn òòṣà ni kí òòṣà ó máa gbóhùn àwọn èèyàn káwọn èèyàn náà máa gbóhùn àwọn òòṣà èyí gan ló dájú òun lè kú òfin máa ké bí eku lè yóò fi máa ké bí eye lọmọ èèyàn ó fi máa fọhùn bí ọmọ èèyàn nínú ó fi tùbà ní ó fi tùsẹ̀ bó ṣe dáa ganu kábíyèsí. látòṣà <laughs> látòṣà èèyàn ò lè gbé pẹ̀lú òòṣà ah! kó má ṣìwà wò ọ̀tọ̀ ló ṣà ọ̀tọ̀ làwọn èèyàn fúdi èyí mò ń paláṣẹ ni mi ò dá lábàá ẹ wá bẹ ṣe máa ṣíìdì gbogbo ṣàwọn kò níbi tó wà wọn ẹ gbé wọn lọ sẹ́yìn ìlú létí odò kí òòṣà máa gbẹ́yìn ìlú ibi tó bá ń bọ̀ kó òòṣà máa kojú ẹ̀ lọ́hùn mo paláṣẹ ni mo dá lábàá o. kábíyèsí mo kí kábíyèsí ọ̀rọ̀ tẹ́ sọ yìí kábíyèsí ọ̀rọ̀ ní ṣùgbọ́n kò tún sọ̀rọ̀ níbẹ̀ lọ́nà kan ẹ má bínú kábíyèsí o kábíyèsí bẹ́yẹn ò bá tiẹ̀ mọ̀ àwọn ọmọ ìlú dúkọ yìí wọ́n máa pé ìlú ẹyẹ bí òkín lọ́jọ́ kìíní ànájọ́ tí wọ́n tẹ̀lé ètò ibi tí àwọn bàbá ńlá bàbá tó ń gbà bá wà ibẹ̀ ni wọ́n fi ìdí òsà tẹ̀lẹ̀ sí wọ́n ṣe jẹ́nu àwọn bàbá wa ò sì sí ìdí òsà náà kó ń bẹ́ẹ̀ gbà náà kí ló tó wá dórí tèmi tó wá kí lóore kó òsà kó ń bẹ́ẹ̀ kí kó padà lọ sínú igbó ẹ wọ kábíyèsí èèyàn méjì ò ní kó mẹ́ta mẹ́ta kò sí ẹsẹ̀ kábíyèsí. látọ̀ṣà ọba ni mí ọba ba lórí ohun gbogbo ni látọ̀ṣà o má fún dúdú mi fùkúfù tó bá fẹ́ kí n fọ̀fọ̀kúfọ̀ fún ọ. a kò lè ṣẹlẹ̀ kábíyèsí ẹ̀yin ẹ̀yin olóyè ń wò mí náà ni ẹ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. kí ni kí ni dá sọ̀rọ̀ ní ọmọ tó sọ èdè sẹ́ àtolówó òlu àti babaláwo òlu àtọlọ́ràánú àti gbogbo ẹ̀yà ẹ̀jẹ̀ náà rò yìí tó e mẹ́mi gẹ́gẹ́ tí mo dún yìí kábíyèsí ìṣègbè bá bẹ́ẹ̀ ní kọ́ọ̀kì. ọ̀tún ọ̀tún òsì. èmi èyí ṣe òsì àṣìpà ni mí. nígbà tó bá pọ̀ iṣu sí kìlọ̀ dẹ́sí sí ṣé kí ni náà ní bí ẹsẹ̀ tó ni ẹtú yóò sọ̀rọ̀ rẹ bí tọ́lọ́ bá sì sọ̀rọ̀ kọ́ bọ̀ gbẹnu náà ni. àṣìpà. ẹ kábíyèsí o kábíyèsí. ìyálòde. kábíyèsí o. mo fa iṣẹ́ ìlérí lọ́wọ́ tó bá fi di ọjọ́ méje yìí tí ò ṣàbáṣì wà bí tó wà o. kábíyèsí. ẹ tí èrè kọkọ wàhálà ń bọ̀. kábíyèsí ẹ jẹ́ àrò kìíní ìrè o tó tọ̀nà báyìí. ẹ wo ilé ń palẹ̀ sí yọ lẹ́yìn o yọ lẹ́yìn ẹ wo yọ lẹ́yìn mọ́sọ́kùn. ẹ ẹ ẹ jẹjẹrì ẹ jẹ ajá náà ẹ eh, eh, wo ẹ má yẹ ká pa ìṣẹ̀ṣe rẹ o ẹ má yẹ ká fojú ẹsẹ̀ lẹ̀ ká máa wọnú igbó lọ. òótọ́ nìyá sọ ẹrù rẹ o. Eh. gbogbo wa náà là sọ òótọ́ ọ̀nà tó ní kálukú ń gbà sọ ló yàtọ̀ ọmọ àlẹ́ yorùbá ni ó sọ pé wọ́n pa sẹ̀sẹ̀ rẹ̀ àmọ́ wọ́n ní kí ìyá gbé kínní kú òun bẹ́ẹ̀ òun kí gbé lọ ẹ̀yìn di ìlú bàbá ìgbà tí kò sí tó burú bẹ́ẹ̀. ó burú. wọ́n gbé ìṣẹ̀ṣe. ẹ ẹ dún síbẹ̀ lábàbò ṣé ẹ̀yìn ìlú la bọ̀ ibi àwa la súnmọ́. Oh, ìlú ló gbé òsà bẹ́ẹ̀ o ìdí máa bọ̀ òsà bẹ́ẹ̀. ẹ jọ kí ṣe ṣe ṣe ó wà yẹ ká gbé kúrò bẹ́ẹ̀. ẹ jẹ́ gbé òsà bẹ́ẹ̀ oh, oh, kí ló dé kí ló dé tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní àwa aláwọ̀ tí wọ́n gbé òsà bẹ́ẹ̀ dà sẹ́ni tó etí mo lè etí mo etí mo mi ni pé kẹ́ríkẹ́ pọ̀ ọ̀sà rẹ̀ tọrọ ma Yorùbá ni mi ẹ̀ pàṣẹ sẹ́rẹ́ ni ẹ̀ àmọ́ bá upgrade tí wọ́n gbé ọtí bọ̀ mí ẹ ti máa sọ kábíyèsí pé ibi tá a tún kó wọn lọ yọ ẹ lọ kún o ẹsẹ lọ́nà mọ́tò tó ẹsẹ̀sẹ̀ náà bá fẹ́ ṣeré jáde o wọ́n firi láti ṣeré jáde o nítorí lè ṣe mí. ọba bá kú pàápàá dámọ ẹjẹ àrùn tá a bẹ̀rẹ̀ rẹ̀ ìparí ẹ káwọ bí o ti rí o ẹ rẹ o ẹ rẹ o. ibi ẹ wà mú wa ibi ẹ wà mú wa. a ò lè fa afọ́jú jọba ojú ojú nulẹ̀ jọ àgbààgbà ẹ má máa fọwọ́ lẹ́ràn o lórí ọ̀rọ̀ yìí o kó má má dà bàbọ̀ bá wáyé sí inú wo gbọ́dọ̀ bàjẹ́ àrùn ọba wa lè dárúkọ yẹn kábíyèsí tiwa nìyẹn. ààfin jayé ọba ni. bẹ́ẹ̀ ni baba. ààfin jayé ọba ni. bẹ́ẹ̀ ni ẹjọ ẹjọ n ò fẹ́ méfò méfò ni o torí kábíyèsí gangan ló ní pé kí n wá síbí gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ti júwe wọn fún mi ṣé kìí ṣe pé wọ́n ga tó mi wọ́n sì lómi lára dáadáa àbí. kábíyèsí wa àpèjúwe déjúwe ó ràn kábíyèsí wa kọ́ ni ẹ̀. ẹ ibi ni wọ́n júwe fún mi nọ́mbà ọlọ́run rèé pálásì rèé. ààfin lẹ wà lóòótọ́ ṣùgbọ́n àpèjúwe tẹ̀ yẹn kì í ṣe ti kábíyèsí tiwa. kábíyèsí wa ò ga ọba wa lómi lára wọn ba kò sì kúkú kò ga ta ni yín. jayé ọba. bẹ́ẹ̀ ó kọ bá wa ni. jayé ọba. kábíyèsí wa ni ẹ sà. ẹ gbà mí mo dáràn ẹ dákun èmi lè gbọ́n jayé ọba èmi gangan lè gbọ́n ẹ ẹ̀gbọ́n kábíyèsí èmi lè gbọ́n ẹ èmi lè gbọ́n jayé ọba ó sì dá yín lójú pé ilẹ̀ ẹ̀gbọ́n kábíyèsí. tí n bá parọ́ kó mọ̀ yẹ̀ yín à ah, kó mọ̀ yẹ̀ mí mi ò ṣeré èmi lẹ́gbẹ́ ẹ̀ nígbà tí wọ́n bí mi tán wọ́n bí ẹnìkan kó tó di pé wọ́n bí òun ó jìnnà sí mi gan jàyé ó kéré sí mi gan. àbúrò yín lọ bá ọtí wa kábíyèsí. ó ní àbúrò mi nì. ó dáa kí n lo yẹn má fi. <laughs> ìlọrí lórúkọ mi bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ ẹ sọ fún pé ìlọrí ń béèrè rẹ̀. mo ń bọ̀. Ah, ah. mi gbọ́ kí má kọjá ń bì. bẹ́ẹ̀ ṣe dé látàárọ̀ tẹ́ ń sọ pé ọba wa wú ó ga ó kúrú ṣé gbogbo ẹ̀ ló máa ga bí tí ni ah. ẹ ṣọ́ra yín o ẹ má bínú ẹ kọjá báyìí ẹ kọ́ sún báyìí náà. báyìí kí ìwà báyìí báyìí báyìí báyìí. ẹ jẹ́ kí ọba adé kó sọ pé òun mọ̀ yìí. ẹ má bínú. ẹ jẹ́ bastard tí wọ́n bá wá lọ bọ́bọ́ wá jẹ́ pé àbúrò mi lóòótọ́ lóòótọ́ òun ló jọba ń bí. ọba ò lè mọ iye tó ẹ ga ẹ wo bí gbogbo èèyàn ẹ ti ga jù. ọ̀dà bọ́bọ́ ohun tí mò ń wò nù. àbọ̀ṣí géètì fún ẹ bẹ̀rẹ̀ báyìí kẹ́ tó wọlé. bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ kó rí mi gbà nǹkan ni. kò mi ó kẹ tó dàbí iṣu kẹ tó dàbí iṣu ebodò ẹ̀ṣẹ̀ yín wọ́lù bí eyín burúkú eyín bí eyín àlégbà bí kábíyèsí bá jáde bó bá jábúrò mi lóòótọ́ lóòótọ́ ni kẹ tó dàbí aṣálẹ̀ bó o bá kọjá àyè rẹ jò ó kó lẹ́nu géètì òkè má kọjá ń bí ẹ dákun ẹ dákun ní bàjẹ́ fún yín o ẹ ní sórí burúkú ẹ jọ ọmọ ọdún mélòó ni yín pọ̀ báyìí àlẹ́ rí kan. ohun tí mò ń rò ni pé mo fẹ́ mọ iye ọjọ́ orí yín ni o mhm. àti pé ta ló dáṣọ sí yín lọ́rùn ṣé jayé ọba náà ló káṣọ sẹ́yìn lọ́rùn báyìí torí ọlọ́run. Ah, ẹ ṣe mistake ah mistake gidi. bí ibo. ìgbà tẹ̀ ń bọ̀ láti ni hmm. ó jẹ́ kí ẹ gbé jap pass question dání bá tẹ bá gbé kí wọ́n máa ṣe lábẹ́wẹ́ ká máa. kí ló ń jẹ́ jap sọ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ sọ kí ni. lémi oh, lémi eh. gbogbo tó bá wù yìí ẹ sọ. <laughs> ẹ wo mo jù fún yín ẹ jẹ́ kí wọ́n jáde kán jẹ́ kí n mọ̀ lóòótọ́ lọ́ọ̀tọ́ wípé mm. àbúrò mi lọ bá ń bí. àná àti ah. bàtà ẹ̀ ti darí tán àpè ìjà eh. ìbéèrè da <laughs> ẹ ṣáà jẹ́ kó jẹ́ kí n mọ̀ pé àbúrò mi lọ bá. kábíyèsí lè bá rí àkọlẹ̀ ló wí ní fámìlì kẹ́. ohun tèmi náà rònú ah, ayé ìyá yín ti bàjẹ́ eh! ẹ jẹ́ kó. ẹ wá eh, bí ẹ wá gbé. mi ò tí ì kó èmi rìn. Oh. èmi rè é <laughs> ah, ah. máa <laughs> wòrọ wá dákun jọ àkọ́bí ọmọ rẹ ó ti tó mélòó yóò ti tọ́ ọmọ ọdún mélòó. ohun tí mò ń wò náà nìyẹn kó o tó fún dúlù bí òrí. Gayi Ha! isi aka. gbadá sáwọn padà kóró gbá wọn lẹ́nu ọlágọmọba lórí gbà o nílẹ̀ Yorùbá arábọlẹ rún arábọlẹ lẹ́yìn. ẹ ní sùúrù àbúrò mi ni. lẹ́nu sáwọn náà wọ́n ajá àbúrò rẹ̀ ńkọ́ náà ajá àbúrò rẹ̀ ńkọ́ kí ọba pàdé ọba ọba lẹ́ni ọba pàdé ọba yóò pọ̀ ọba lẹ́ni gàmbàrí ta ẹ wò ẹ ṣe sùúrù díẹ̀ ni o ah. Ah, àkọ́bí ìyá mi rè. ètò ògùn bí okun tó rí bí okun tí wọn fi ń fa mi. Ah, ẹ wò gbogbo èyí tó ti sọhùn mm. mm. ẹ fi yá mi ẹ fi yá mi. jayé ọba jọ dákun ìbéèrè mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. àní àní ìjọ ayélujára ká lójó sàkó ní fáyàn o tinubu bá bí mi tinubu bá bí mi yóò lé o. ẹ mọ bìnrin awo kúkúrú ẹ mọ bìnrin ẹjọ ẹ jẹ́ kí n béèrè bí ètí mo fẹ́ béèrè ẹ dákun ẹjọ jayé ọba ṣé pé lóòótọ́ lóòótọ́ láì ṣe pé bóyá ẹ̀ ń ṣe drama ìwọ lọba náà lù. gbogbo tó sì wà bí ìwọ ló ní. èmi ni. kábíyèsí kábíyèsí mọ̀ èmi ti ju yín o èmi ti ju yín o ara mi ò gba gbàgbàgbàgbàgbà. ẹ̀dá ẹ̀ ti ju mi délẹ̀ ẹ̀ níbi tọ́rọ̀ délẹ̀. Hmm. bóyá ẹ̀yin nìkan lẹ́ padà kó dájú pé bóyá ẹ̀yin nìkan lẹ́ lọ sí ilé òòṣà wọn. ẹ nílé lọmọ. mi nílé lọmọ ẹ lọ bá látọ̀ òòṣà ẹ bá fa gbogbo tó bá gbà ní kẹ́ fún. kábíyèsí pé kí lọ gbogbo tá a bá ṣe ẹ ṣe ẹ ṣe torí mi. mo ti rí wọn ti pẹ́. èyí tá à ń lọ ìsìn kókó ṣe pàtàkì. gbogbo rẹ bá ṣe lè ṣe. ẹ kò sí yóò dúró dé yín ni. Ah, irọ́ irọ́ irọ́ ọmọ ìyá mi rẹ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni. àkọ́bí ìyá mi okun ẹbí kò bọ̀lọ̀ tó rí mi já. ẹ dákun ṣẹgbẹ́ àdílé lọ fi kọ́kọ́. pé lédè kúkúrú ẹ nílé tẹ̀lé wa lọ rìn àjò tá à ń lọ mọ́. bẹ́ẹ̀ni ẹ lọ bá wọn ṣàwọn. kí lọ sójú yín lọ gbogbo bó bá ṣe yẹ ah, àti ah, bó ṣe tọ́. gbogbo ẹ bá ṣe bẹ́ẹ̀ni. torí ètò gùn yìí bẹ́ẹ̀ kí ó lè déwájú kó dẹjọ́ kó dẹ́yìn kó dàtọ̀ tá a bá rọ́ba ọba àlú èèyàn máa dọ̀bálẹ̀ fọba àlú ni. ẹ má bínú. èèyàn máa dọ̀bálẹ̀ fọba àlú. ẹ má bínú. èèyàn kọ́rí adélé ni o. ẹ má bínú. ọmọ òdua ni ọ o. ẹ má bínú. ọmọ òdua ni wọn náà o. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. ẹ má bínú. ẹ̀gbọ́n mi ẹ fọkàn balẹ̀. bá a lè ṣe ni. jayé ọba jayé ọba ìwọ ló ti dọba ló dẹ ní gbogbo tó wà bí. èmi ni èmi ni wọn ṣe gbogbo ẹ fún. jayé ọba orúkọ padà rò mí ni padà jọba. ọ̀dà ẹ hmm? ah, wo inú ọlá rẹ bọ́ sí inú ọ̀la rẹ̀ bọ́. ṣé o sí ṣé o sí. àwọn ẹ̀ṣọ́ mi ni. ẹ̀rù bà mí wọ́n gbégi wá níbi wọ́n fẹ́ là mọ́ mi lórí lẹ́nu. wọ́n bá là mọ́ lórí iṣẹ́ bọ́lọ̀ wọn nù. bàbá ọba ló dé yìí o bàbá ọba dé ẹ kí bàbá ọba. kábíyèsí o. ọba ń kí yín o mo máa rògo jàyè ọba. kábíyèsí o kábíyèsí o sí ah, ò sí mo ń wò ó yẹ kẹ́ ẹ ti wọlé látẹ̀ẹ̀kan tẹ́ ẹ ti ṣèpàdé tán bí ẹ̀yin nìkan lẹ́sìn wàá jókòó síbi ẹ̀ wọlé ìtorí ẹ̀ mo ṣe ní kí n wá wò yín sí ò sí. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ látòṣà mi àṣẹ ẹ̀yin ò múlẹ̀ lọ́dọ̀ látòṣà rárá. Ah, <laughs> ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó tún fi epo para ǹjẹ́ jẹ́mọ̀ pé mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ látòsà iná èèyàn burúkú ni kábíyèsí kò nífẹ̀ẹ́ yín rárá rárá gbogbo èrò tó rò sí yín bí èrò òbí ni pàápàá jùlọ ẹ̀yin lẹ fún láyé jẹ́ o nítorí téèyàn bá ní agbára téèyàn bá wà nípò bí ò bá mọ ipò ń lò wọ́n sọ di wọ́n sọ dẹni yẹpẹrẹ ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ kábíyèsí lórí ìlú ẹ wá fẹ́ kí wọ́n sọ yín dẹni yẹpẹrẹ ọlọ́run má jẹ́ lójú ẹ̀mí mi èmi ò nígbà o orí ilẹ̀ tó wà táwọn òòṣà wà bẹ́ẹ̀ tó fi ń jẹ́ látó òòṣà kábíyèsí ó yẹ kó máa san táàsì lórí ilẹ̀ o ìdá mẹ́wàá ó yẹ kó máa san nítorí àwọn èèyàn tó wà ní gbogbo ìgbèríko àwọn èèyàn tó wà lókè òkun kò sí kankan nínú wọn tí wọ́n bá wá ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ń lọ gbogbo èrò ọkàn wọn ni wípé ó lóògùn lọ́wọ́ bí wọ́n bá sì dọ́ọ̀dọ̀ ẹ̀ yóò ṣe awúrúju orí burúkú tó lóun níhùn yóò ṣe fún wọn bó bá ṣe fún wọn tán owó tí wọ́n bá fún ṣé kò yẹ kó wá sọ́dọ̀ yín bó jẹ́ ìdá mẹ́wàá ẹ̀ ṣé kò yẹ kó fún yín ìdá kan nínú ẹ̀ ṣé kò yẹ kó ṣe sílùú kò ní ṣe o ó ti gbójúlé pò ń lo oògùn ni orí ilẹ̀ tó wà ń ẹ mọ̀jẹ̀ ń tàn yín kábíyèsí bẹ́ẹ̀ bá gbalẹ̀ ń lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ní káwọn òòṣà ń kú bẹ́ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀. Ah. látòṣe ò rí bẹ́ẹ̀ mi ṣe wò ó kò rí bẹ́ẹ̀. lójú ti yín àbí òkè lẹ́yìn wẹ̀yìn ò lè rí sàlẹ̀ ọba ni yín tẹ́ ẹ bá lórí ohun gbogbo kí ni kókó tí mo fi wà ń bí yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ tí ò ní jẹ́ kí n gbàgbé wípé à ibì kan máa látijọ́ wà ṣé wọ́n máa wò yín kí nǹkan kan wá ṣe yín bí tẹ́ ẹ wà yìí kí ló ń bà yín lẹ́rù ń pa ẹ̀ kò sí olóyè kankan tó wà nílùú yìí tẹ́rù ẹ̀ gbọ́dọ̀ bà yín bẹ́ẹ̀ bá ní kí wọ́n kúrò lórí ipò wọ́n kúrò ń bẹ̀ látọ̀ ṣàfúnra rẹ̀ bẹ́ẹ̀ bá ní kó fìlú lẹ̀ yóò fìlú lẹ̀ à níta ni béèyàn bá ti jọba tọkọsí tí ò ní gbogbo àwọn òòṣà tí ń bẹ nínú ìlú ìparapata abẹ́ yín náà wà kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tí ò ní ṣẹlẹ̀ wọn ò ṣàlàyé gbogbo ilé ìfún mi níjọ́ tí mo jolè. kábíyèsí wọn ò ní sọ fún yín wọn ò ní wí fún yín àjèjì ni yín wọ́n fẹ́ kẹ́ ẹ yọ̀ ṣubú kán bá lè ṣe yẹ̀yẹ́ yín ni wọn ò lè sọ wọn ò ní sọ. báwo lẹ ṣe mọ gbogbo ọ̀rọ̀ yìí àti pé báwo lẹ ṣe mọ bá a ṣe lágbára tó àwa láti ìdílé ọba. <laughs> àjàyè kábíyèsí o kábíyèsí o ẹ mọ̀ mí ẹ mọ̀ mí tẹ́lẹ̀ pé wọn ò ní jókòó sójú kan ẹ já pátì wípé ẹ̀jẹ̀ lájọ jẹ́ àmọ́ kó tó di pé mi wá síbí ó pẹ̀lú ara tó fi pẹ́ kí n tó débì mo ti ṣe ìwádìí pé àwọn nǹkan wo lọ́ba tọ́ sí àwọn nǹkan wo lọ́ba ò tọ́ sí àwọn nǹkan wo ló jẹ́ tọ́ba àwọn nǹkan wo ni ò jẹ́ tọ́ba mo wá rí i pé ní gbogbo ìlú ìbò ṣe tó yìí kò sí ohun tí ò kì í ṣe tọ́ba hmm. kódà gómìnà tó wà nínú ìlú yìí ó lè jẹ́ pé ó ń fún kábíyèsí lówó àbẹ́gbọ́ ọmọ kábíyèsí ni kò sí nǹkan tẹ̀tẹ̀ tẹ́ ò tẹ̀ gbé hmm. ta ló ń jẹ́ látòṣà ṣé pé mo lágbára tó yìí ẹ lágbára jù bẹ́ẹ̀ lọ gidi gidi. Ah, pẹ̀lú gbogbo ìtẹ̀ wa sọ yìí ẹ̀gbọ́n mi ó jẹ́ kí n fi yín jẹ oyè o oyè wo mo lè fún yín náà o. bọ́ba jíròrò ni. ẹ̀gbọ́n hmm? ẹ ti rò tẹ́lẹ̀ ni. Ah, ìta àtijọ́ sọ yìí ń kọ́ àtijọ́ ń jíròrò náà nù bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe dáa o kábíyèsí tẹ́ ẹ bá fẹ́ ṣe dáa tẹ́ ẹ fẹ́ kí inú mi dùn bí mo ṣe ń fi tọkàn tara bá yín ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká ga mi dàbí wele ẹ jẹ́ kó kàn jẹ́ bíi tírí kọ́tà irú tọ̀dọ̀ yín kẹ̀kọ́ ra yọ bíi kú o ṣe gbọ́ kẹ wá wá bì kan kẹ bá mi fi sí tó jẹ́ pé wọ́n bá ti ń bọ̀ tí wọ́n bá ti ń rí yín kán máa ra gà mí àmọ́ tẹ bá wá fẹ́ ṣe dára wúlá tẹ fẹ́ ṣe tán pátápátá ẹ jẹ́ kí n láàfin kó jẹ́ pé bọ́ba jíròrò ààfin bọ́ba jíròrò. mo rí i dáa. ó dáa gan. tó bá ń gbé wàhálà kọ̀ọ̀kan bọ̀ yóò kọ́ dọ́dọ̀. ọ̀dọ̀ mi ni ó dé èmi ni wọ́n kọ́kọ́ yanjú ẹ̀ ah, káàsìyèsí o. ìdí adé látòṣà lọ́nà tabarí lẹ́hìn gbà lọ́wọ́ látòṣà á fi kọ́ àfitọ́dọ́ yìí. kábíyèsí ẹ má tẹ̀ filẹ̀ ẹ má ẹ má fi lè ẹ má fi kọ́ àfikún ah. ẹ àwọn tá a jọ máa ṣe pàdé ó ti pọ̀ jù àwọn ẹ̀mí àìrí ní àwọn lórí burúkú dẹ̀ ní ládòṣà àgàgà tó bá ti lọ mọ̀ pórí ilẹ̀ òun lẹ fi káàfin fún mi ó lè ní káwọn òkú máa wá bá mi jẹun. ẹ̀gbọ́n mi hmm? ẹ̀rí sọ. ẹ̀bọ̀n. àtàfẹ́ lomi àwa wàlẹ̀ tó tẹ́jú. ilé rí níwájú àfihàn. awuyé nìyẹn. ẹ ṣe kí ni. awuyé kábíyèsí o. bọ́ọ̀bà jíròrò. kábíyèsí o. bọ́ọ̀bà jíròrò. tuwálè <laughs> tuwálè bí wọ́n ṣe mọ kí inú kábíyèsí. atọ́kùn atọ́kùn àìtó rẹ̀ ní bárìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀. Ah, eh, eh, wo bí ẹ jẹ́ sòótọ́ fúnra wa o ọba ló ba lórí ohun gbogbo ọba ló nílùú ọba láláṣẹ lórí ohun gbogbo nínú ìlú ẹ eh, wo bí gbogbo ohun tí wà àti kábíyèsí ń fà yìí ẹ jẹ́ ọmọ bẹ́ẹ̀ o a sì gbọ́dọ̀ rí ọ ká mọ́ lè sòótọ́ ọ̀rọ̀ fún ọ ńgbà kábíyèsí tó wá ní ká wá bọ̀ yìí àfi kó gbọ́n tí kábíyèsí ní kò ṣe o olónìlú rẹ̀ ń tó bá sì fẹ́ náà ló bá fẹ́ ní rẹ̀ kó òsàkó òbí tí wọ́n ní ẹ kó kó ẹ kó lọ́ọ̀bù mi kí sáà ṣe pé wọ́n ní ẹ mọ́ kò dúró láyé mọ́ àbí bóò ni. àbí ah! àṣepa èlò náà ṣòwò rẹ̀ kè ah! ta fẹ́ lọ sí báǹkì lọ gba lóònù ah! yà mí lẹ́nu o. kábíyèsí ọ̀hún fúnra rẹ̀ ti ṣètò ibi tó máa gbá àwọn òòṣà lọ. èmi wàá rò pé ó yẹ kọ́rọ̀ yìí lágbára tó tó báyìí mọ́ àbí etí wo ló tiẹ̀ ń bá ní gbọ́ pé ìwà tó dídí ọba àlò ẹjọ́ ń wọ ìyá àjàkadì láàrin ara yín kò bójú mu. kódà kódà kódà. ọmọ ṣe o ọ̀sẹ̀lẹ̀ adìẹ dẹ̀tù. Ah. jáwo. ọlá pé ẹjẹ àgbàlagbà ni. Ah, bó ṣe wá jáwọ àgbàlagbà ní nǹkan báyìí. bó bá ṣe pé iṣẹ́ àgbàlagbà ni mo mọ tó yẹ kí n ṣe fún yín. àwa ṣé bá àgbàlagbà lẹ́yìn. àti nkọjá yìí wa. ṣé bá àgbàlagbà lẹ́yìn wọ́n sì lágbà ń wà lọ́jà kórí ọmọ tuntun owó. ṣé àwa méjèèjì àbóhùn. Ah, àjọ wa ni. ẹ fi sírò ọ̀rọ̀ ara yín hmm. láìsè láìrò kẹ́nìkan kò kiri kò lè ń kò tó lè ń kò lè ń jáde hmm. bóun yóò sì rí lára yín. ẹ gbọ́ gbọ́ gbọ́ tó bá jẹ́ yìí níwọ̀nba àgbà tó jẹ́ pò ló ní àṣẹ lórí ilé rẹ̀ tó jẹ́ pé mo rẹ́ǹtì rẹ̀ lásán ni bàbá ni kú ọ̀mẹ́ wọn kú òun gbàgbọ́ mí lọ ni ah, kú ọ̀láyé kọ́nu àbí. ẹ̀wọ̀ ah. ẹ̀jọ̀ lóye ẹ má jẹ́ parọ́ fún yín o níwájú èmi látòsà ń wọ̀ bẹ̀rù ọba ah. àwọn òòsà tẹ̀mí solo lé lórí àwọn ọmọ bẹ̀rù kódà àwọn èsì gbẹ kábíyèsí wọn tèmi. lábàlú tọ́ba lórí wo ẹ má jẹ́ n parọ́ fún yín gbogbo eléyìí tẹ́ ń sọ yìí tóun náà lé fòrùkọ́kọ́ fòrùkọ́kọ́ tó lé fòrùkọ́kọ́ fòrùkọ́kọ́ láàfin bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ sọ fún ẹni mo ní gbogbo tí ń ṣe òun yẹ̀yẹ́ náà tù lásánlásán ni ah, ah. kò tí ì ka lára kò ah. bá ka lára ẹni mo ní kọlọ rẹ̀ sùn òṣùká kó wá kọjá lọ sígbàlẹ̀ kó wá máa gbé òsàn lẹ́yọ kọ̀ọ̀kan hmm. kó wá máa gbé lọ sínú gbogbo àtọ́sùn hmm, atọ́kùn. kí gbọ́n àwọn bàbá ńlá bàbá mi ó pè mí lájúlé ọ̀run. Ah, ah, atọ́kùn ẹ̀yọ́ bàálù ẹ̀yọ́ bàálù ah, wa. ààyè pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ jù ó pọ̀ jù. ẹ wo ẹ má kó bí ẹyẹ ganu lè tèmi o ẹ dákun ẹ fún mi lọ́wọ́ tèmi ẹ ti ń pẹ́ jù. lówe lówe la ń lu àgídìgbò lówe lówe lọ̀rọ̀ mi ọ̀ lẹ́nu rẹ sí wa. bísí mi náà. Ah, èrò ọjà ayé ẹ má jẹ kan jàyé. látòṣà. kábíyèsí. látòṣà. kábíyèsí. ìwọ fi owó pa idà tèmi lójú àná ló pé ọjọ́ keje tí mo ní àti gbogbo òòṣà tó wà nínú ilé òòṣà ń mi ìfẹ́ rí wọn bẹ́ẹ̀ mọ́ kí wọ́n kọjá lọ sókè òkè odò. àìgbọ́dọ̀ kábíyèsí àìgbọ́dọ̀ aláti yóò gbọdọ̀ sẹ́ni kábíyèsí ká mú ẹ̀ ká fi láyà lọ́wọ́ ẹ wọ́n ní èmi odidi náà lọ́sà. kí n wá lọ balẹ̀ kí n lọ rè sí gbogbo àwọn òòsà kí n wá dá wọn padà lọ sínú igbó kémi ó wá fi ojú àwọn òòsà bábá tèmi kí n fi rádà rádà kábíyèsí ẹ bọ́ lẹ́gbẹ́ ẹ bọ́ lẹ́gbẹ́ kábíyèsí. pátúṣà ọmọ àlè tí wọ́n pè ọ́ lóòótọ́ lòún jẹ́ dábì agbọ́n nínú ìtàn látòsàn ìṣọmọ ìlú yìí ìyá rẹ̀ lọ́mọ ìlú yìí ó wá kọ́ fọ́lọ́wọ́ látòṣà náà ni nítorí pé látòṣà náà fọ́ mọ́lẹ̀ sáyé lọ lọ́pọ̀ pé kò sẹ́ni tó mójú táwọn òṣàwùn lọ́ fi fi ọjẹ́ ọmọ àlè ní ọ̀. kábíyèsí ẹ pè mí lọ́mọ àlè èmi lọ́mọ àlè. wọ́n wọ ọ̀gá méjì ò lè gbénu ọkọ̀ kan náà ọ̀ ń mímí lára nílùú yìí ọtún kábíyèsí gbàgbà lóhùn wọn pè ní ẹjẹ mi lọ tún ní ọtún. àtún tó yẹ yín mọ. abẹ́ẹ̀bù yẹ yín mọ. ọtún. ṣé mi ni wọ́n pè ọtún. ètò ìmí gbọ́ méjì kábíyèsí. ẹgbà ni ẹ̀kọ́ wọn kẹgbà tọwọ́ ẹ̀ mo rọ lóhùn. kábíyèsí ẹ̀rọ ẹni wọ́n rọ̀ ọ̀dà kábíyèsí kábíyèsí mo bọ́ bẹ́ẹ̀ bàtà mi sílẹ̀. ọ̀nì ẹ̀rọ ẹ̀mí bàtà bàtà mi bàtà ẹ bọ́ bàtà lẹ̀ ní báyìí. agbẹ̀lẹ̀ tó ń wẹ̀. ẹ náà fẹ́ gbalẹ̀ kẹlọ́rùn ó dà kẹ́ gba ẹ bọ́. ẹ bọ́ ọmọ àrùn jáde jáde àpò olúwa bí àkúta ya ni. ẹ bọ́ ọba ni mí. àbí ilé bàbá tiẹ̀ yìí nílùú mi nílùú tí mo jọba lé tí mo bá lọ́rọ̀ gbogbo. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí àìwí bí àkúrẹ́ bẹ́ẹ̀ni ọlọ́run mi ò fọwọ́ nǹkan kan fẹ́ tí ò yí àwọn àgbàlagbà tí wọ́n sì rò gbà yín ká tó yẹ kí wọ́n sọ fún yín wò jẹ́ mà àmọ́ wọ́n sọ fún yín lónìí nǹkan kan ò sì ní tẹ̀yìn ẹ̀sẹ̀ lẹ̀ kábíyèsí nǹkan tí ò yé yín mú fi yé yín ẹ wò mí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi àjànà òru ọ̀rọ̀ pàkí ọ̀rọ̀ pọ̀pẹ̀ àfin tọ́ba ò kájẹ̀sí èmi látọ̀ ṣàjànà èmi mú lóru èmi mú lìgbàlẹ̀ èmi mú lẹ́gùn èmi mú lọ́yà àṣẹ tí tí fi ń bá wọn sọ̀rọ̀ ẹnu mi lọ́wọ́ kábíyèsí ẹ bá mi kábíyèsí pẹ́kẹ́ náà wá sílé ọ̀rọ̀ gbọ́dọ̀ àdúrà gbọ́dọ̀ fọhùn bákan bá fọhùn orúkú àjẹrò burúkú. ọba ni mí. ẹ̀lẹ́ ọ̀nà o àmọ́ bó pẹ́ lọ́yà ẹ̀kọ́ padà fojú mu hàn. níbo. Natasha. ọba ni mí. Natasha. mo bá lórí ọṣọ mo bá lórí ọ̀jẹ̀ mo bá lórí gbogbo ọ̀sẹ̀. ìgbéraga wà lára tó ṣàyẹn o. ìwọ náà rí. ó ní ìgbéraga. ara àwọn àrífín kéékèèké tẹ máa máa rí mòlú yìí o kábíyèsí ẹ má jẹ́ jẹ́ kàyéfì fún yín ẹ má jẹ́ kó pẹ́ ní kọ́mọ́ kóbó ẹ yẹ ká pààrọ̀ ayé ẹ̀ ẹ má wẹ́ lómi kò yẹ látọ̀ ṣàánú. rúgbọ́sì. ẹ nípa nípa àjípa ẹ. báwo. Ah, ah, ah. bí bàbá rẹ náà ṣe bẹ̀rẹ̀ rẹ o tírí àjò rẹ burú jáì lọ́jọ́ kìíní àná bàbá rẹ ṣe bẹ̀rẹ̀ wọn náà bàbá rẹ bàbá rẹ bàbá alágúnmu àwọn ọmọ ọ̀dà. olùbọ̀sẹ̀ kìí ló ṣàyẹ̀ rẹ̀. kásìpà ìyálòde ẹni bá ní pé bí mo ṣe ń ṣèjọba tèmi ò tẹ́ òun lọ́rùn àyè wà láti kó ilẹ̀ tọrọ ilẹ̀ àfẹnumí bàbá ní kí ọmọ ẹrú kó wá ṣètò yìí níbà kò léwọ̀ jù a ò lè fa pọ́njú jọba ojú ojúnú lè jò ń lò ẹ̀yin àgbààgbà ẹ má máa fọwọ́ lẹ́rọ̀ olómi ọ̀rọ̀ yìí o kó má má bá bàgbọ̀ pa wáyé sí ìlú wo gbọ́dọ̀ bàjẹ́ o. ìlú tí mo bá ti fẹ́ yàn èèyàn gbọ́dọ̀ dá nílẹ̀ kí a mọ̀ lọ. ẹ ká lé o. ọmọ wa atọ́kùn. Mm. ṣé kìí ṣe pé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí mo ti ń gbọ́ látòrọ̀ kílẹ̀ ń gbọ́ o. Ah, mo ń gbọ́ látàbí igbe wọn ní igbe atọ́kùnlú o wọn ti ṣẹ̀ṣẹ̀ tó lòdì sáàbí o igbe wọn ti yọ kú o bí ọmọ ọwọ́ fún yà kó ah, sì wáyọ atọ́kùn ìdí tó jẹ́ ń wáyà yín. ọmọ ọba ẹ má fi nù mí mọ màá jẹ àlọ́ làmọ̀ bí ní ọ̀yọ́ nǹkan tẹ́ fi mọ̀ tẹ́lẹ̀ tẹ́ tún bí mí ọ̀dà ò pàtìwọ̀ mi lónìí àbórí àbórí àwọn tó yọ yín lóye àbórí wọn burú mi. ẹ mọ wulẹ̀ ṣe pè fún wọn. à ń dẹ̀kun kó tán wọ́n sì tún gan wọ́n ìsáwó. wọ́n jẹ̀bi èyí onílé ìyá kúrò nílé bàbá lóòótọ́. ẹ wo mo ti gbé ìwọ́pọ̀ èmi náà gba ní bàbá mi lónìí. tó bá wá tẹ̀ wá rí bẹ́ẹ̀ náà kò sí nǹkan tí sùúrù ṣe ti rí. èyí ti afẹ́ ìwọ náà àpòwò kéwèé ṣé ó yẹ kí wọ́n lajú rẹ lẹ̀ kí a tó wọ́n sì mọ kẹ́rù kúrò lọ́mọ̀ sí wọn lọ́jọ́ yáyá kẹ́nu kó lọ ni ṣé bó yẹ kó bẹ̀ wọ́n ni. ẹ wo bàbá mi ẹ̀jẹ̀ máa lọ ṣé bó ti lè wá kó ònù ẹ̀jẹ̀ á lọ. ẹ ẹ wo mi wo mi ẹ dúró ní ẹjọ́ ẹjọ́ dáadáa ẹ ní sùúrù tí wọn ìbá kó ònù ìlú gbogbo ẹ ti ń dojú rú nù tí a ti ń ṣe fún wa kò síbi tá a fẹ́ tì hàn sí ṣùgbọ́n mo fẹ́ rọ̀ yín ni ẹ dákun ẹ fi èdè nú kí ni tá a lè ṣe báyìí. ẹ̀yin ọmọọba níta lè ṣe náà lélẹ̀ wò mí ọmọọba àìsàn rẹ èrò káyọ̀ bó pẹ́ títí oníyá rere pé tó bá ti lòwó ilé tó lọ nìyẹn ẹ wo bí mo ṣe wà ìlú mi yá mo ti fìlú nílẹ̀ fún ẹ máa ṣe bọ́ ṣe wù mí. ṣayé ọba olùgbọ́nṣe tiẹ̀ ó ṣayé ilẹ̀. ìran rẹ̀ sáṣẹ tiẹ̀ wọ́n ń wá ilẹ̀. ọ̀rọ̀ kúrílẹ̀ láṣẹ tiẹ̀ ò báyé jẹ́ àìgbábí àgbàgbà gbà ọ ló bá yé jẹ tó yọ. a ò lè fa fọ́jú ojú bá ojú. ó níwà rẹ̀ lẹ̀ ẹ̀ tó yẹ ká ti lò látàárọ̀ ọ̀dọ́ ni ẹ wòran. oyè tó jẹ yìí àmọ́rí. àṣẹ. àwọn alálẹ̀ rẹ̀ yìí wọ́n ti pẹ́. àṣẹ wà. àṣẹ wà. kábíyèsí ẹ̀yin ló yẹ ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ẹ wo mi ṣùṣù ẹ sì fi lóye ìdámẹ́lọ́lá kábíyèsí mi lọ́pẹ́. ẹ wo bàbá kò ní bàjẹ́ fún yín o ayé yín ò mọ̀ dùn ni o ẹ ní rẹ́spẹ̀tì ayé ò ní gbà lọ́wọ́ yín ṣé ẹ ráwa la wà mi ohun tá a bá fẹ́ kó wó yóò wò ohun tá a bá fẹ́ kó fà yóò fà wọn ò fẹ́ mọ iye oyè tí èèyàn jẹ wọn ò fẹ́ mọ bẹ́ẹ̀ èèyàn ṣe níyì tó àwa lè fàyà mọ́ lára tí ó kàn mọ́ wò sú tí ò ní mọ tó fẹ́ wí àwa ìbí ni àmọ́ ẹ̀mí rẹ̀ lẹ́jẹ̀ wá ní ó dùn mọ́ mi ná gan gidi kábíyèsí ń tà bá ní ọ̀sẹ̀ fún yín náà wọ́n ṣe é bẹ́ẹ̀ ṣe ń respect mi lọ inú mi ń dùn ṣé àwọn kan ó ti tó bí ẹ̀mí gidi ẹni kí mi gbàdé débi ẹ mọ̀ dín o ẹ mọ̀ dín o ẹ pẹ̀lẹ́ bàbá àwọn olórí burúkú kan wà àwọn ẹni òsì kan wà tá a ti lé kúrò níbi tẹ́ wà kó tó di pẹ́yìn débẹ̀ ẹ mọ̀ ṣe bí wọn wù. ṣé ẹ rí kémi ó tó gbàṣẹ́ rárá lèmi ti bí àwọn onílẹ̀ léèrè wọ́n lá ṣe bo ni à á ṣe ètò débi pé à á ta lẹ́hun tí ò sí nǹkan tí ó ṣẹlẹ̀. à á ta lẹ́hun kábíyèsí kí mo wí kí mo sọ. kábíyèsí àwọn ilé ìmọ̀ṣẹ́ gba àwọn tó lórí burúkú ń lọ. o ní sori. ìwọ jẹ́ fi wọ oorun. Ah! kò ní. látọ̀ṣà o eh, eh, eh. gbogbo ohun táwọn òṣàwọn bá fẹ́ gbà òṣètò àti fún un. ẹ wo bàbá ẹ dákun eléyìí ṣe pàtàkì ṣé ẹ ráwọn òòṣà o kò dáa kí wọ́n máa wà níta gbangba ẹ má fi yun bàjẹ́ o torí mi ò ní fẹ́ kí kábíyèsí mọ́ ra lè bù yín bẹ́ẹ̀ bá ti kó kú òbí tó bá wà inú igbó ni kẹ́ ẹ mọ́ lọ kẹ́ ẹ jẹ́ kó súnmọ́ bí etí ibodè ìlú ẹ mọ́ kò síta rárá. inú igbó kìjí kìjí kìjí. ẹyin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yẹ kó sọ̀gbọ́n nbẹ táwa mọ̀ tó yé wa dé inú gbọ́dọ̀ ṣàgbé ah, ah, ah, pẹ̀lú kábíyèsí ẹ dákun ẹ jẹ́ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ẹ mọ̀ pé lè dá náà ni mò ń ṣe ìlú yóò sì ní bàjẹ́ lójú ẹ̀mí mi àtẹ̀yìn náà arákùnrin mo nífẹ̀ẹ́ sí kò gbé mọ́tò débi kò ní mọ́tò ẹ já wá mọ́tò kan fún ẹ já máa ronú sí ẹ já wá mọ́tò kan fún ẹ wá mọ́tò kan bọ́ba jíròrò ìdààmú láti gbàdá àti bẹ̀rẹ̀ jẹ́rọ́ tí wọ́n ti dọ̀bálẹ̀ wí. ẹ ti kí mi lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ mo a ah, ṣe ṣe ṣe dọ̀bálẹ̀ tèmi rè ṣe dọ̀bálẹ̀ rè káyì ilẹ̀ fẹ́ǹsà fẹ́ǹsà. ẹ ah. àwọn èèyàn rèé èèyàn rèé ẹ̀yin olóye ẹ sọ̀rọ̀ ni. kí ni gbogbo rádaràda ah, ṣe fẹ́ bọ́ sí kámpù mi ni ṣé dandan ni kéèyàn sọ̀rọ̀ tọ́rọ̀ ò bá sínú ẹ̀ ni. kì í ṣe pé àlọ́rọ̀ ọ̀rọ̀ ń bẹ nínú wa àmọ́ àtúgbọ̀ lọ́ọ̀dẹ sọ̀rọ̀ lórí tí kábíyèsí bá ti sọ gbogbo tí kábíyèsí bá sọ àṣetìgùn náà ni àbí. níwájú kábíyèsí ni ọ̀rọ̀ ń bẹ nínú wa ọ̀rọ̀ ń bẹ. arọba fílọ bá ń pa ọ hmm. kábíyèsí o ta ni wá láti wojú ọba hmm. tọba láṣẹ o. tí ẹ wò ẹ kú rè. ẹ wo ẹ bọ́ bá ń bẹ̀. rádaràda bọ́ bá kún jọ nǹkan yọ wọ́n kúrò ń bẹ̀ kán wéèyàn gidi sí kábíyèsí. èmi àti oníkọ̀ọ̀kan tá a fẹ́ sáré yanjú. tá a fẹ́ sáré yanjú àbí bẹ́ẹ̀ kọ́ òun náà ni wọ́n ti ń gbọ́ kò sínú tá a máa yọ sọ lẹ́fún máa ń yọ sọ. kábíyèsí dákun ẹ má jọ kó jẹ́ pé mi àti yín nìkan lájọ lọ mo fẹ́ kéèyàn kan tẹ̀lé wa ẹni tó ṣẹ̀ṣẹ̀ dáàfin ah. ó ṣẹ̀ dáàfin mi. Hmm. ó yẹ kí o tó rọrọ ọkọ mi ń lẹfẹ sọ mọ ti mọ ẹmí mi sọ fọrọ ọkọ tí ah. wọn ní ẹkú mi lẹfẹ sọ ẹdá pẹjẹ wà sí ẹdá bàbá jíròrò èmi gbọ́ ọmọ gbọ́dọ̀ kàlí mú bàbá jíròrò. bàbá jíròrò. yẹ́gùn ah. eh, eh, jẹ́ ká fún sí lọ. ṣe. ìlú bàjẹ́ bọ̀ kọ́ àjàjẹ́ ní.

àwàrawa anímọ̀bà bàbá dọ́bà lámọ̀láwa anímọ̀bà. Pẹ́ntẹ́tẹ́. pẹ́ẹ́tẹ́ẹ́tẹ́. pẹ́ẹ́tẹ́ẹ́tẹ́. òrìṣà pẹ́ẹ́tẹ́ẹ́tẹ́ wọ́rọ̀ dé pẹ́ẹ́tẹ́ẹ́tẹ́. kànówó lọ́wọ́. òrìṣà pàǹtẹ̀tẹ̀ wọ́rọ̀ dé o pàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. pàǹtẹ̀tẹ̀. òrìṣà pàǹtẹ̀tẹ̀ wọ́rọ̀ dé o pàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. pàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. pàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. ah ṣẹ́gun. báwo ni. ìyàwó mi. ṣé o bínú pé mo pẹ́ báyìí. Hmm, báwo ni iṣẹ́ àdúpẹ́ yà ni. àdúpẹ́ fọlọ́run. àdẹ̀kù ah, ayẹyẹ ti bàbá o oyè tuntun tọ́yẹ̀ jẹ. Ah, <laughs> àwa nìyẹn o àwa nìyẹn o ṣe o ah, ṣeun. but ìyàwó mi ó nímọ̀ ọ̀kan tí mo fẹ́ gbà ẹ̀ o. because mo wò pé ẹni tó wà lórí oyè yẹn tẹ́lẹ̀ hmm. tàbá ní ká wò látòṣà ó lágbára ju bàbá ẹ̀ lọ tó fi wá wò pé òun ò lè talẹ̀ òṣà òun ò lè kó ṣàyẹn kúrò ń bẹ̀ bàbá tiẹ̀ ló wá tẹ́rí sí bàbá tiẹ̀ táwọn pé kò lóògùn tó látòṣà tó wá tẹ́rí sí torí owó tó fẹ́ fún bàbá ẹ̀ ló ṣe wá ta ilẹ̀ yẹn ilẹ̀ òṣà ẹ dáadáa o ro dáadáa o torí ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ ló jẹ́ kí n máa sọ gbélé fún ẹ. gbé gbogbo ẹnu ẹ sọhùn akọni mm-hmm. ó mà láyà o àyà máa ẹ o o wá láti òdìdí ilé ẹ o wá bá mi sọ̀rọ̀ dáadáa nípa bàbá mi ẹ jọ torí Ọlọ́run kí ló kún ẹ̀ ń bẹ̀ pé bàbá tèmi ò ní oògùn ẹ jọ tó bá fẹ́ mú èèyàn tó ní oògùn báwo ló ṣe máa mọ ẹni tó lóògùn ṣé ká kó pàǹtí jọ sílé ẹ òun ló fi mọ̀ ó bàbá tèmi ó ní oògùn o bàbá mi wọ́n ní oògùn ju ẹgbẹ̀jì lọ hmm. bàbá mi lè ní kó wọlé lóye bàbá mi tó ń pòórá. bàbá rẹ lóògùn dàrọ nìyẹn. wọ́n má jẹ́ bínú sí ẹ o. Ah lọ́jọ́kọ́jọ́ tó bá tún bá mi sọ̀rọ̀ wèrè yìí irú ọ̀rọ̀ kọ́rọ̀ yìí à ilẹ̀ á gbé ẹ̀mí má jẹ́ rí ẹ̀mí mọ́ ṣé ti gbọ́ oníkọ́tikọ́tì. wà á má jẹ́ kí lẹ́yìn dá ọ̀rọ̀ fẹ́ wá gùn o àbí nǹkan tí mo ṣe ò burú náà ṣé bí mò ń gbà lámọ̀ràn ni. kábíyèsí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ìrawa wà ní tí ọpọ́n ohun mi kì í ká lé ọ̀gẹ̀dẹ̀ jáde ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. àfọbàjẹ ká hmm? ní ìrà. ẹ̀gbọ́n yín wà lórí ìjókòó ẹ jẹ́ kẹ́gbọ́n yín ó wọnú ilé náà kémi àti yín fojú rìn jú. èmi ni èmi ni short herbalist ń bá wí short herbalist ìbémi lẹ̀ ń bá wí àbẹ́mi kọ́ lẹ̀ ń bá wí ẹ̀yin ni short herbalist olóyè ni o kọjú sí o. ṣebí mi lè ń bá wí ṣebí mi ní èrà tó wà létí ọpọ́n. kábíyèsí kábíyèsí ẹ ti ń fàyè gbà tí ó yẹ kẹ́ fàyè gbà o kó yẹ kí ẹ̀gbọ́n yìí kó máa sì kó kọjú sí olóyè ìlú kó sì máa fojú rẹ̀ gbolẹ̀. kálẹ̀ yín ìtẹ́ni ò ní pọ̀ kankan ohun tẹ́ ẹ bá fẹ́ sọ ni ẹ sọ bẹ́ẹ̀ bá sì mọ̀ kọ́ ẹ ní ohun tẹ́ ẹ fẹ́ sọ ẹ dìde. èmi ẹ jápa. èmi. Ah, ah. kẹ gbé bọ́dì kẹ jápa ẹ tí ẹ ní bọ́dì bọ́dì mi rẹ̀ ni. àfọ̀bàjẹ́ hmm? àwọn kọ̀ọ̀kan ti change wọ́n ti yí padà ní àfihàn tí wọ́n ṣe. Ah, ẹjọ́ mọ̀ o bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi tó jókòó yìí òun hmm. ṣe ẹ̀gbọ́n mi lásán mi ẹ̀gbọ́n mi ti di bọ́ba jíròrò. bọ́ba. bọ́ba jíròrò. ẹyẹdẹ ọkì. bẹ́ẹ̀ni. bọ́ba jíròrò ṣé wọ́n máa mú ewékewé wọ́n máa fi ń joyè lẹ́yìn àkókò ni lẹ́yìn àfọ̀bàjẹ́ sóyẹ kẹ́ ẹ joyè kankan ni. ìbí mi mọ nílùú èmi mọ nílùú. Hmm. wọ́n bá jíròrò ìlú bí ẹyẹ bí ọ̀kì òun ló jókòó yìí. kábíyèsí sẹ́rí ẹ má jà torí pé hmm, ayédáyọ̀ làjú ká mọ̀ fojú ègbò tẹ̀lé kódà o kódà o kò sí bó ṣe múlẹ̀kúnlẹ̀ kó wulẹ̀ kó wulẹ̀ ju kó jẹ́ tó ah, ah, ó yẹ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ti sẹ̀gbọ́n yín dolóyè láàfin. ẹ ti mọ̀ ni. a ti mọ̀ ni. ẹ ti mọ̀. tẹ́ bá wa náà fọba jẹ ṣé ọba ni wọ́n fèmí jẹ bẹ́ẹ̀ bá wa já fọba sábà ni wọ́n fèmí jẹ kẹ́ ẹ tó rí kúńtà ẹ ṣe é ga ni lólóyè ṣe é lè dìde kẹ́ ẹ dúró lágbẹ̀ẹ́ kìíní. ọ̀dà mo ti gbọ́ ibi tí mò ń lọ rèé kábíyèsí mò ń gbọ́ nínú atẹ́gùn àwọn èèyàn wọ́n ń ṣàwuyewuye káàkiri pé wọ́n ní ẹ ti ta lè òòṣà. bẹ́ẹ̀ni. ẹ ẹ ta kí ni. a ti ta lè òòṣà. ẹ ti ta lè òòṣà. wọ́n pàjírò ìlú ìlú ta. èmi mú ta kábíyèsí sì ti fi inú owó ọ̀hún wọ́n ti fẹ́ ra ilọ́ọ̀sì. ẹ ti nà. a ti nà a ti nà ilọ́ọ̀sì kábíyèsí ti rà nú ẹ̀ a ti ra ilọ́ọ̀sì míì orí orí yín ò pé kódà bílẹ̀ òsà míì bá tún wà á tún tà kábíyèsí fẹ́ ra mọ́tò mi ò jí wa gan. bọ́ba jí kílẹ̀ pé. bọ́ba jíròrò bí ọba bòmíì bẹ́ẹ̀ ni. ẹ bá mọ̀ ṣe bẹ́ẹ̀. kí ló dé kábíyèsí mọ̀ ìwọ́de mọ́mọ́ kábíyèsí mọ̀ pé ilẹ̀ òòṣà ìṣe ilẹ̀ tá a lè kàn tàbá òun a gbọ́dọ̀ sàwọn ètùtù kan kó tó di pé àwọn àwọn àjọ̀nú tó wà ń bẹ àbáwọn àwọn òòṣà tó wà ń bẹ wọ́n fi bẹ̀ẹ́ lẹ̀. ẹ̀sí mi kẹ̀sí mi kí lẹ̀ ń bá káàkiri gbẹ́ngbẹ́ ilẹ̀ kan wà tán kì í ta ilẹ̀ ilẹ̀ wọn náà kì í ta kí ni sẹ́yìn ẹ wọ n ò fẹ́ mọ gbogbo ilẹ̀ kódà ọba ló ní ilẹ̀ ọba ló ní gbogbo nǹkan àti gbogbo àwọn tó wà nù rẹ̀ ta ló tani ni yín abẹ́ ẹ̀ta lẹ́wà ilẹ̀ tẹ́ wà lórí ẹ̀tẹ́ ní pé wọn ò bọ́lọ̀ tàpá lónìí gbogbo ilẹ̀ tó bá wà nínú ìlú mi ò fẹ́ mọ owó òòṣà tó wù kó wà ńbẹ̀ bó bá wù kábíyèsí láti ta á tà bẹ́ẹ̀ ni o kábíyèsí fẹ́ ra jíwọ́gàn jíwọ́gàn ló fẹ́ ra á tà mí yóò sì rà ní kíni orí ilẹ̀ tá a tọ̀ sí a tọ̀ sí ní ìtọ̀ àárọ̀ burúkú tí mo ti jẹ nǹkan kan bọ́ sórí bá tọ̀ sí báyìí àwọn òòṣà wọn jàpá wéè yes a ti ta a ti ta o kábíyèsí. bàbá jíròrò bàbá jíròrò. kí ni. bàbá jíròrò. sẹ́rí. èmi ẹ̀ ṣe àwọn olóyè yẹ̀bùyẹ̀bù o ẹlẹ́lẹ́ni mi o o lè má mọ̀ o èmi ẹ̀ ṣe ni àrífẹ́ o. mo kú wọ mo kú wọ mo dún ni lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹlẹ́lẹ́ hmm? ẹlẹ́lẹ́ hmm? mi ò ní lo gbogbo ọwọ́ mi tán fún yín. èmi. ọmọ rí ọwọ́ ni wọ́n lò wọ́n sọ ẹlẹ́lẹ́ dì í mo rò pé orí yín bàjẹ́ ẹni tí ò bá tó nǹkan kan náà ni ẹ̀yin rẹ́ni tó ga tó síngbọlẹ̀ tí ó mọ̀ wá halẹ̀ tí ó mọ̀ sọ pé mo wúwo mo wúwo mm-hmm. ṣé bẹ́ni tó bá jẹ́ short herbalist bíi ti yín báyìí náà tó dàbí ẹran orí rẹ̀ sí òun ni ó mọ̀ fẹnu kọ́ra rẹ̀ ni mo wúwo ẹ̀lẹ́ wúwo ẹ̀ kọjá bí ẹ wà. bọ́ba ṣe kí ni wọ́n pè ọ́ tá a bá pàdé lójú ọ̀run mọ́rùn-ún pa wá sọ̀rọ̀ ẹ̀rù ìjà burúkú ni mo wá bọ̀ jà lójú ọ̀run ní mo ṣẹ́rí pé ti ṣe mistake ṣẹ́rí pé ti ṣe mistake ojoojúmọ́ mò ń lálà hmm. nìkiri bí mi ò sùn gan mò ń lálà. kábíyèsí nítorí adéfín o ilé ìtẹ̀sí yọ lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀. àfiṣenu àfiṣeni mo sùn mi ò sùn mo máa ń lálà mi sùn mi ò sùn èmi ń lálà mo máa ń sùn rìn ní lórí burúkú kábíyèsí o kábíyèsí o. èmi màá ní afọbajẹ lérí sí i. Ah, ẹ̀yin lè fà á ẹ̀yin lè fà á bó ti wà kò yẹ kó wà ní ìlú mọ́ ẹ fọkàn yín balẹ̀ ah ohun tá a lè ṣe wà ẹ wo ẹ kò bí ẹ gbà báyìí ẹ gbà báyìí ah kábíyèsí fọkàn rẹ balẹ̀ jayé jayé ẹ̀gbọ́n mi fọkàn rẹ balẹ̀ nkíni japa. afọbajẹ ìlú. láti rọ́nà lọ ohun tá a lè ṣe nù. ẹ rí i pé ìlú ìlú yóò dájú ìlú tá a ti wá lọ. o omi ló tutù yìí tó tutù mínimíni omi ìlú wa ní ìmọ̀ ọ̀pọ̀ tó ń dà sí ó máa ń gbóná ni kó tutù rí gàrí ló gbẹ̀ yìí ẹ ẹ wo mi ò lọ lúwa mọ́ o ẹ wò dágbé bàbá yẹn lè fò wá láyè ni ẹ wò bíbá ní màá gbé ní ìlọ lúwa mọ́ kódà ẹ wò mo ti lọ́ọ̀rẹ́ káàkiri gbogbo lù wọ́n ti mú mi lọ sódò tẹ bá rí omi òun bó ṣe tutù tó ó tutù ju omi ìlú wa lọ omi ìlú wa kò dá rárá mi lọ o mi lọ lúwa mọ́ o. agbélédàfà. Hmm. agbélédàfà. Ah. Ah. bàbá mi. Ah, kí ló dé. tó gbogbo nǹkan tí mò ń bá yín sọ látara kò sí ìtẹ́gbọ́n ní gbogbo ẹ̀ ẹ ń wò mí. fábọ̀mí fi bàbá rẹ lẹ̀ ohun tó ń ṣe bàbá rẹ ó yé mi ìwọ gbé oúnjẹ rẹ wọnú ilé lọ mo fẹ́ bàbá rẹ ní gbólóhùn. ó dà hmm. <laughs> àgbélédàfà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fa ìrònú tó pọ̀ tó yìí tọmọ rẹ fi ń bá ọ sọ̀rọ̀ tó o sì gbọ́ ẹyọ kan so nínú gbogbo tọmọ rẹ ń bá ọ sọ kí ló ṣẹlẹ̀. bàbá ó tó rò ó tó rò lọ́pọ̀lọpọ̀ ah, èmi èmi odidi àjànà látòsà kí mo ṣe kí ni mo ṣe fóònù èmi tó jẹ́ pé ẹni yìí ní mí láàrin ìlú bí wọ́n ṣe ń kẹ́mi lọ́tún ni wọ́n ń kẹ́mi lọ́sì wọ́n wá yẹ̀yẹ́ mi gbogbo òlu wa pé bíríkótó wọ́n wá gbaṣọ lára mi ní gbangba ẹ̀ wá ní ìmọ̀rònú ẹ̀ ní kó mi ọmọ bọ́lẹ̀ lójú mi kò sí bí òsì ní ìṣẹ̀lẹ̀ bàbá ó dùn mí. ẹ agbélé dàfà ìjọ rántí pé mo sọ fún ọ lọ́jọ́ kìnínní àná nígbà tó o sọ fún mi wípé wọ́n fi ọ́ joyè nílùú onílùú mo jẹ́ kó yí ẹmu ní ìlú onílù lọ wà yìí ìlú onílù ni wọ́n ti fi ọ́ joyè bó pẹ́ bó yá wọ́n júwe ilé bàbá rẹ̀ fún ọ. àbọ̀ ọ̀ràn ti pé mo sọ. ẹ afífìlà péré ọjọ́ kan mà ní níyì mọ́ sí orí gbogbo orin tó ti ṣe wọ́n pátá wọn ò ní rò ó ọjọ́ kan tó o bá ṣe àṣìṣe kan èèyàn ni wọ́n dì mú báyìí tí wọ́n máa fi hùwà sí ọ sọ́ọ́rí ní tó ṣẹlẹ̀ báyìí. wọ́n sì ti dì mú wọ́n ti dì mú ṣùgbọ́n àṣìṣe tó ń wá nìmú gangan kò yẹ kó wọ́n dì mú kì í ṣàṣìṣe kí n mú sí látara pé wọ́n ní kí n gbélé òṣàpò wọ́n ní kí n lọ rèé tètè wọn sínú igbó mo sì ní láíláí èmi ò lè fojú òòṣà àwọn bàbá tèmi n ò lè fojú wọn jọ dáradára èèwọ̀ ni àwọn bàbá tèmi ò sọ fún mi bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ lọ ṣebí torí ẹ̀ náà fi já mi sí òwò láàrin èrò mo sì dákẹ́ mo ti fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣèlú wọn lọ bó ṣe wù wọ́n ṣùgbọ́n mo mọ̀ pé o bí rọba lọ lógún ọdún ọjọ́ kaba yìí lóòótọ́ ọba ibi tí mo ti dúró dè wọ́n gan-an. Hmm, hmm, hmm. ọ̀dà kò burú ọ̀rọ̀ rẹ ti yé mi àmọ́ àgbèrè dàfa ìwọ wọlé wọlé wọlé. ẹ kàn ní wọlé di ẹ bá wà bẹ́ẹ̀ jọ náà pé wọ́n ṣe kojú ìlú àdàrà. alọ́rọ̀ rẹ yé mi. ojú yín ní gbà. èrò ìlú káàkiri sí ọjà lọ́dọ̀ jà ẹ̀yin ọlọ́lẹ̀ ẹ mọ̀ mọ̀ sùn. àgbẹ̀rẹ̀ lápá. Hmm. èmi ni fátógùn lérí ikú sí pẹ̀lú bó ṣe bínú lọ́hùn mo sì mọ̀ kan tó lè ṣe o fátógùn ọ̀dà kò burú wọn á fi fátógùn wọn á fi ṣe pé káàdì yẹn bá dà mí lógùn àfọlẹ́yìn àfọlẹ́yìn máa fọlẹ́yìn. ẹnìkan ò ní gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ́ẹ́. Lord. Bọ̀. Ilé ìlú lọ bí ìjọba ọ̀tọ̀ wọ́n jẹ́ ọ̀tá jù. Mo ló kéré ju olùjára àti ìsinmi ilé ìgbẹ̀sùn. Màbà. Àwọn ọmọ òun súnmọ́ bàbá mi. kábíyèsí ó mọ̀ sùn sí ni lẹ́nu ó mọ̀ tún búyọ̀ já o tó bá búyọ̀ sí ni ìbádá ó búyọ̀ já ní o ariwo ni mo gbọ́ ní àdúgbò wọn láàárọ̀ yìí nígbà tí gbogbo àdúgbò rán gùdùgùdùgùdùgùdù kí ló dé wọ́n mọ̀ ní wọ́n mọ̀ tipa afọbajẹ ní omi afọbajẹ wo kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ náà bá gbéra ń bá ní kí n lọ ọ̀hún ọ̀hún tí wọ́n dé látọ̀ ọ̀kẹ́ ni mo ti rérò tó pìtì tí wọ́n sunkún títí tí ń ru bí ọ̀sẹ̀ à kí ló ṣẹlẹ̀ wọ́n ní àfọ̀bàjẹ́ ti lọ pé àwọn agbanipa kan ní wàá pamọ́ nù lé mi nílùú wa yìí kí láfọ̀bàjẹ́ wa lè ṣe fún ọ àràbà túnra mú lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o odò ń gbá rere lójú wa o kókó lórí dirí ẹ̀ mú ni o àmọ́ tó àkúrọ́ lọ́nba rí o kọ́lọ́n kó forí jìn kó tẹ̀sán afẹ́fẹ́ rere o àwọn tá a wọ́n kú náà tá a ń dàgbà lọ kọ́lọ́ ń jẹ́ àdàgbà ká dàgbà lágbà ká dògbó. gbogbo àwọn eh, ọmọdé náà kí ẹ dàgbà lágbà lọ́mọdé àríkú òjijì máa wà lábẹ́sí tó ká náà ni o èyí mo fẹ́ kíjó àwọn èèyàn. táwa ni akọbajẹ lè ṣẹlẹ̀. kábíyèsí ẹ̀yin olóye ọ̀fọ̀ ńlá ló máa ṣẹlẹ̀ sí wa nínú ìlú yìí odidi afọbajẹ ìlú ó wá pa tú ah, ẹ bí adìyẹ káwọn olóye tó kú máa sún o. ọ̀pọ̀ ńlá ni o ẹni kúkú ti kú kọ́lọ́ ń dẹlẹ̀ fẹ́ nire ni. irọ́ lè pa ẹni bá fẹ́ kó sọ́ọ́ adìrẹ kú ọ̀rọ̀ bí ẹkú ìwà òkú ọwọ́ ni labalábá ti dá ìgbọ́gbọ́ ẹ wo ikú mi ẹ sẹ́ni. àìgbọ́pọ̀ ẹ̀dán àìgbọ́ kó ṣùgbọ́ ẹni bá gbé nkó síwájú mi kú ọ̀rọ̀ bí ẹkún ìwà òkò ọwọ́ ni labalábá fi ń darí wọgbó lọ bẹ́ẹ̀ ni mo sọ jayé o jayé o ikú mi ò ń ṣèdè bẹ́ẹ̀ ni mo sọ fún ọ nítorí tó bá dọ̀la ikú mi yóò tún kọ̀la tó bá tó dọ̀la yóò tó dọ̀la tó bá dọ̀la yóò tó dọ̀la ẹnu ẹnu lẹsẹ̀ bí ń pè kúrò ojú ẹ̀yin ẹsẹ̀ báyìí ó ń lo lóbẹ́sọ wá wò mí wò mí wò mí re tẹ́jú mọ́ mi kọ́ wò mí re àbánikọ́ rẹ̀ ń dá ikán rẹ̀ ọgbọ́dọ̀ gbòkúta láíláí láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. adé wà lẹ́nu. Babade club mi ni a máa buy everywhere, a máa shut down everything ni o. A shine anything. Wà wà wà kábíyèsí kábíyèsí kábíyèsí wà láìtàláì kí o lè sí spíkà pé. ẹ lọ kábíyèsí. ẹ ẹ kábíyèsí wa wa uh, with respect alaye abeg you no go vex but e be like say wetin dey go on i no really understand see baba ọmọ tuntun lélẹ́yìí náà kò kí n ṣe àkópa fún àjẹjẹ wa bí wetin you talk about so ah. so as the late mm, as the thing wan be i no understand gbọ́ bàbá. ẹ fọlọ fọlọ àwọn reason fọlọ àwọn reason. Baba, bàbá ẹ má fọ o alápàdúpẹ́ lọ́lọ́run but alápàtúpà làwa ẹ má fọ wà láìta láì ẹ kọ fáwa ní bẹ́lẹ́ńjẹ́ bàbá mi ká túnṣe yẹn rán. hello hello kábíyèsí hello kábíyèsí see on top this matter wey dey ground. with due respect eh, no vex abeg you go give us a second chance abeg let's try again there's, there's no crime in try, abba abeg. see the second chance wey you give us eh baba trust me the man go jele baba confirm. as in na me dey talk am believe me baba abeg see anything wey i get sọ o tó bẹ ju bẹ lọ abeg you dey on top your right. ẹ ẹ bọ bọ bọ aláìdó gbogbo yé mi o wọn ṣe confam ni pé wọn máa ń pààyàn èèyàn tó máa jí padà. ọmọ eléyìí máa fi gborúkọ alápàtúpadà làwọn àkọ́tà àmú ọ̀nìyàn àṣàrà ìlú kò sí wọn láwọn ojú ká gbẹ̀mí lọ gbẹ̀mí gbẹ̀mí ní sọ bàbá mi. Like láì sẹ́yìn never see understand. bóyá pàwọ́lẹ́sí máa yẹn lára. wọ́n ní kọ́ ah wey i confirm am uh, i confirm am uh, now no be today na ah na we dey run now dem know say we dey pull am that's why dem put us there. kálukú wáyé wa náà jà ayé ẹ̀yìn àgbààgbà ẹ má jọjà yìí tú o. òkùnkùn ṣubúlẹ̀ o fìtílà tó ń tọ́ ìmọ́lẹ̀ o ayé ti gbẹ àwọn ẹ má jẹ́ ká ṣááyé. gbogbo yẹn ló ní kankan èèyàn tí ó bá pẹ̀lú òrìṣà ni ó sọ pé ẹrù kékeré ní bẹ lẹ́yìn àbùké oyè ńlá ló yẹ yín o hmm, oyè tó sì tọ́ sí ilẹ̀ jẹ. Ah! ara tá a máa sọ rèé tí wọ́n fi yẹn ju ìlágbólé èèyàn tó ní kìmí ló yẹ wọ́n fà kalẹ̀. kéèyàn wò dáadáa. kéèyàn wò rè èèyàn bí irú yín tó tún ní wàsámùsù tó tún ní wàhù ẹ kiri kì í pa léèyàn ẹ̀yin ṣe mìíràn tí a bá ń sọ̀rọ̀ nípa èèyàn wà láyé tó láì gòrí àní. ìyẹn hmm. fífi ń joyè tẹ́ jẹ́ nílé bàbá yìí àfọbàjẹ. àfọbàjẹ ẹsì <laughs> ah, tóyè náà gbé ẹ̀jẹ̀ dojú alẹ́ ní lágbára Ọlọ́run kò ní sí hmm. àmọ́ nǹkan kan ń kó alómi náà kódà tó ń kó alómi òde báàrin yìí kábíyèsí ṣe rí kò dáa kò dá máràn tiẹ̀ láwa bíi pátáwa náà bá lè kó láti yanjú ọ̀rọ̀ yìí àbọ̀dàbí. Ah, bí méjì bá lè ti gbà koríko obì ò tún gbérí mọ́. kì í ṣe pé kò ní gbérí gbogbo koríko obì ó ṣòfò. mo wá lè fi tabara ilé a máa tabara oko. ẹ̀yin olóye ẹ̀yin olóye. wà pẹ̀lú yín wà pọ̀ jẹ́. ẹ fẹ́ tún fèrà. kí la fi fún ìrà fún ìrà. tẹ bá wá fẹ́ tún fèrà yóò dàbí ìgbà tí ẹ dẹ pápá tẹlẹ fẹ́ pẹja. Ah! nígbà tẹ gbọ́dọ̀ tẹlẹ fẹ́ pàfẹ́. Ah! Ah! yóò burú o yóò burú o ẹ wò mí ẹ wò mí níyì ẹ wò mí níyì. ẹ tí ọba jáwọ́ kó nù ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn láàrin èmi àti ẹni tá a jọ ń jà ó lè ó ṣeéṣe kọ́ fọmọ rẹ̀ di. àmì ò ní fọmọ mi dín kankan ọ nìkan kò ní fọmọ dín kankan ọ. Ah, àwọn ètò àníláàbùrú la gbọ́dọ̀ náà nínú ìlú yìí o ètò tí a ní láti béèrè ń tó dé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kìí sọ fún olóyè ah, olóyè làwọn náà o ètò tọ́ nílé bàbá mi ni mo jẹ́ ní ọ̀tún o ẹ̀jẹ̀ kìí sọ kìíní kan àárẹ̀ kábíyèsí tó wá polúkúrúmuṣu ikọ̀ yéèyàn ah, ah. ẹnu sì ti ń kún aláàárẹ̀ ìlú pé kí ni wúwúlò àwọn àjòyè tá a lè dá sí i ah, bí yorùbá náà ló sọ pé aṣọ tó bá kángun ségun ni wọ́n tó jẹ pẹ àwa ń jẹ pẹ yín ẹbí wa ń jẹ pẹ lọlẹ àwa ẹbí wa ń jẹ pẹ lọlẹ yíbò àwa ń jẹ pẹ lọlẹ. sẹ́gbọ̀ sẹ́gbọ̀ ẹ sọ fún jayé. ọba àlùwà. ẹ ẹ mi mo sọ bẹ́ẹ̀ fún yín jayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni o ológbò tó ló kọ́ pákó àtọjú àti imú rẹ̀ yóò ti bọ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ láàrin èmi àti jayé ìjà rẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. ìkọjá yìí ní fàlàǹgbà ti ń sẹ́wọ́ sí tasín mo ní wèrè lọ tí ń wọ́kọ̀ àyè pọ̀ jù káde ìsìlẹ̀ wa lanu gbàgà lẹ wí bá fún. ọwọ́ ọwọ́ ṣe lè fẹ́ ìwọ ẹ ti fọ́sẹ̀ ẹ fọ́sẹ̀ yẹ̀yẹ́ ara yìí bàbà ah. kí ló dé nǹkan mẹ́ta báyìí ní dáyẹ̀ pọ̀ tí ìwòye tẹ̀ sọ pé kí mẹ́ta ló dẹ̀ wọ́pọ̀ tí mo fi lójú ara wa eh, eh. bí ìdàgbọ́ bí mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ pọ̀ o ní tí wọ́n jẹ nílé yín lẹ́jẹ́ ẹjọ́ dúyè ìkíní ọba ní kábíyèsí jẹ ọba ọba jẹ ni wọ́n jẹ nílé yín ìkejì ẹ̀ẹ́dẹ́kùn bóyá wọ́n jókòó lórí àpótí obìnrin ó parí lọ́jà méjì lọ́jà méjì ẹ̀kẹta owó kúkú sí àgbẹ̀kálùkù kankan láyé pọ̀ ẹgbẹ́ wa gidi tẹ mú wa kankan ló dàgbà yìí. àbọ̀bà jẹ́ fún wa. àbọ̀bà ṣe rí kábíyèsí. ẹ jẹ̀bù rẹ̀. ẹ sọ fún jayé ẹni mo sọ wípé ẹ tó ránkú sí mo ti fún kú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ o ah. mo fún ikú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ẹyẹ ilé tó ránṣẹ́ sí mi àtàwọn ẹyẹ ńláńlá tó ń sí mi nígbà àwọn ọba mi wọ́n yàgbẹ́ gbígbóná wọn gbóná wọ́n bínú kù ni. olóyè hmm? ẹ ti fìgbéraga kó o tẹ́ ń sẹ́yìn àtagídí àtòògùn àtagbára àti dàgùdà páálí ẹ̀dá tí ó bá sajá rẹ̀ láwọ́láwọ́ kò ní gbẹ́lu kẹrẹ wàlúwàì kò ní gbẹ́lu bàbá mi ìlú bàbá jẹ́ lọ kò ní gbẹ́lu ní gbẹ́lẹ̀ à. ó dẹ̀rù ó dẹ̀rù ó dẹ̀rù ó dẹ̀rù jẹjẹ sí. ibi tá àpọ̀lẹ́ bá bàbá fàpọ̀lẹ́ síbẹ̀ tí ó bá dáhùn àbùkù ló kù àbùkù ló kù. tí ẹ̀ mú bí ó kú ni mú làágùn ọlọ́run ti kórìíra lórí mú bẹ́ẹ̀ tí mo kẹ́ tu o màá ń làgùn pẹ́ mo rí mi làgùn làgùn. kíni kíni kíni kíni gẹlẹ kíni gẹlẹ. ẹ ẹ lọ ná pósí o. olóyè ò sí lọ ọkọ tó ní wọn lọ bẹ náà wọn ni wọn lọ bẹ ná pósí bẹ́ẹ̀ kí ẹgbẹ́ ló kó sípà inú lẹ́yìn lọ ẹ wá o ẹ wá ẹsẹ ẹ ẹsẹ yìí wò ní kékeré yìí dídá ẹgbẹ́ ni àwọn oníṣẹ́ àlàyé olówó kọ́sí orí tó bá lọ sọ́kọ́ sí nígbà tó kúrò wá tó bá lọ lọ́rùn ẹ ẹ tẹ̀lé ara wọn. kábíyèsí ọ̀rọ̀ olórí ẹ̀yìn àti àfọbàjẹ́ ló gbé wa wá inú ọ̀rọ̀ yìí ti pọ̀ ju bí a ṣe lérò rẹ̀ ó ti wá di pé gbogbo aráàlú pátápátá ló ti mọ̀ pé àárẹ̀ ẹ̀yìn àtàfọbàjẹ́ kò gún régé mọ́ kò sì dáa ẹ̀yin dẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá gbogbo òlù ohunkóhunkóhun kí àfọbàjẹ́ lè ṣe fún yín ẹ forí jìn kẹ́ ẹ fi ṣosùn kẹ́ ẹ fi para. kábíyèsí. Ah àṣàkà ẹ má máa sọ̀rọ̀ àwọn ọdún bá mi mọ̀ mi lọ́wọ́ mo ní ìbéèrè kan fún yín dákun nínú gbogbo olóyè tó wà nílùú yìí èwo ni mo ra mọ́tò fún. àbí o. Hmm, kò sẹ́nu wa lóòótọ́. àfọ̀bàjẹ́ ńkọ́. adẹ́fiyẹn hmm, hmm. àfiyẹn. ẹ dákun kí ni àfọ̀bàjẹ́ jẹ kí ló gbé mi tí àfọ̀bàjẹ́ wá láyà lárúkọ mọ́ èmi ọba jayé lórí. Ah! àrífín. àrífín láì àrífín. ẹ ṣe rí síbẹ̀síbẹ̀ àfikẹ́ ṣe sùúrù o àgbà nígbà ọmọdé kì í ṣe torí pé ẹni bá ti jẹ́ ọba àlú òun làgbà àlú o torí òun ló lórí ìlú ó sì bá lórí ohun gbogbo ọ̀ọ́nì lọ agbábọ̀ ò lọ tìtorí náà ẹ jẹ́ ṣe sùúrù sùúrù náà lẹ ṣe ó kò jẹ́ pé ohun tí mò ń rò nídìí ọ̀rọ̀ yẹn bí bí mo ti ṣe rí sí kábíyèsí mo ní pé kó mọ̀ jẹ́ pé ẹ ti ṣe nǹkan ìkọ̀kọ̀ kan pamọ́ sí àfọ̀bàjẹ lọ́wọ́ kó mọ̀ jẹ́ òun ló fà á tó fi ń ráyè gùn yín yíyún ni ká mójútó ká dẹ̀ lè tọpinpin ẹ̀ délẹ̀. bọ̀dọ̀ olóyè. bàbá ni mí. ẹ mọ̀ já náà kábíyèsí mọ̀ ti ṣe nǹkan àṣírí mọ̀ ní gbogbo ìdí ọ̀rọ̀ wọn ti rí. ohun tí ó yọ ọdún tó fà á kábíyèsí báyàwó rẹ̀ lájọṣepọ̀ ni. èyí ah, ah, hmm, ìburú ó burú ah, ó pọ̀ kábíyèsí. ọ̀pọ̀ wọ́n gbé lọ sóòtẹ́ẹ̀lì ni ó pọ̀. ó pọ̀. opp wà ń kán. ó pọ̀ pálí. orí yìí ti burú sẹ́mi àbáwọn. orí yìí ti dàrú ẹ̀yin àgbà àyà òsì rádaràda yìí èwo lọ́rọ̀ òsì tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu èmi. ẹ ti jọ ṣe pàdé kó tó di pé ẹ débí ipò ẹ fẹ́ wá yẹ̀yẹ́ kábíyèsí ta ló ju kábíyèsí lọ nílùú yìí. kò sí. àtòsà tí gbogbo yín tẹ́ wà nínú ìlú yìí abẹ́ kábíyèsí lẹ wà ẹ wá ń sọ pé bóyá òun àti kábíyèsí láàwọ̀ kan ló ṣe é rí kábíyèsí fín àbúrò ọ̀rọ̀ òsìwò lẹ́ ń sọ yìí. ẹ sọ́ra yín o ẹ sọ́ra yín gan o bẹ́ẹ̀ náà nìyá yìí fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan e, eléyìí ìyá yìí ó fẹ́ sọ̀rọ̀ ẹ rí bó ti ń bá yín sọ̀rọ̀ ni mo fura nìyí ẹ̀yin ò kí ń wo bẹ̀ ní àwa ń rì èdè àbùkù ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ iwájú yín ló ti ń mìyà kábíyèsí yìí ẹ̀yin bàbá wa ó lé láti jẹ́ ah, ah, níwájú kábíyèsí èdè àrífín burúkú ẹ gbọ́ ọjọ́ orílẹ̀ kéré o oyè òkèrè o ọkọ̀ òlúre o. ẹ wo bí wo bí rọ́dàdà tó ń ṣe yìí o njẹ́ ah. o rántí pé a sì pàálù yìí ó ní mí. àbí. abọ́gbàgbé ni. ìjẹ́ rántí lẹ máa sọ ǹjẹ́ ẹ rántí pé n ò rántí aláago ni mo pè yín. èmi aláago. ẹ ẹ wo ẹ wo ẹ fẹ́ sọ gbogbo ẹ sọ gbogbo ẹ wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí pọ̀ jù ó pọ̀ jù bẹ́ẹ̀ náà la wí tán ẹ ní àfọbàjẹ́ rokúro kábíyèsí ẹni bá rokúro kábíyèsí yóò forí ara rẹ̀ gbé ni àbí. yóò ti rí nù. gbogbo yóò tiẹ̀ forí ara yín gbé ni kò sí bó ṣe lè wù kẹ́rí torí ẹ wà lára wọn. bẹ́ẹ̀ ni. kábíyèsí àṣepa kábíyèsí àṣepa. kábíyèsí mo fẹ́ kẹ́ bá àfọ̀bàjẹ́ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ pé ẹ kì í lílọ̀ kó wọ́n tún tó ṣẹlẹ̀ sí látòṣà náà o. ẹ kábíyèsí ẹ dákun ẹ má jẹ́ kí yòó ṣẹlẹ̀. ó ti ń pọ̀ jù ẹ ti ń fà jù kábíyèsí. yóò dá nǹkan lè gbọ́ pàápàá láàrin ìlú. lágbára gbogbo wa ò ní lè ka. sẹ́rí ibi tí ọ̀rọ̀ dé yìí àwa olóyè a ti tẹsẹ̀ bọ́ bàbá lè jẹ́ sí i bẹ́ẹ̀ ni torí olórí ìlú ni yín ẹbí ọmọ bá sì ṣe bàbá ọmọ ni yóò bẹ bàbá mm-hmm. bí bàbá sì sọmọ náà ọmọ ni yóò padà bẹ bàbá àwọn gbìyànjú ní gbogbo ọ̀nà kọ́sẹ̀ tá a mú ìhò tó jálẹ̀ ẹ afọbajẹ wà sáfin mm. yóò wà á dọ̀bálẹ̀ báyìí yóò fẹnu ẹ̀ gbọ́lẹ̀ àfẹnu ẹ̀ gbọ́lẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ dákun ló bá tán pátápátá ẹ já gbàgbé ẹ bẹ́ẹ̀. bọ̀dọ̀ olóye. èmi oyin bàbá. ẹ ẹ ṣe já mi lórí irọ́ tẹ̀ ń pa yìí. àgbàlagbà parọ́. ẹ farabalẹ̀ jàre àwọn ah, jẹ́ ká ẹ padà lù ni ẹbí mi rèé ah, ẹ dákun kábíyèsí ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ kankan mọ́ gẹ́gẹ́ bí hẹ́ẹ̀tì yín kò yẹ ká ẹ rújọ́ jù wọ́n ti ń jẹ́ ká ẹ dààmú ẹ ẹ dákun ṣé mo lè sọ fún wọn pé pàdé ti tán. aṣẹ́gun. ah n ò gbọ́. aṣẹ́gun. kò ní bàjẹ́ fún yín ẹ ní sori burúkú alẹ́ pẹ́ lórí oyè yìí. ah ah ah. ah. Ah, ah, kábíyèsí ọ̀rọ̀ tí bí ta tún la fẹ́ sọ fún kábíyèsí. wo bí wo bí ìwọ kọ́ ni kábíyèsí. àbí. kábíyèsí ni ó sọ fún wa pé ọ̀rọ̀ ti tọ́ lójú kì í ṣe wọn. aláàgó tàbí àṣìpa àṣìpa ẹ ní sí gbàgbé o ẹ ẹ ní sunkún alẹ́ o ẹ dìde. ẹ gbọ́ kábíyèsí. bàbá ẹ ń de kábíyèsí ṣe àgbọ̀. kábíyèsí. ẹ já ọwọ́ tí mo lè fi ṣe tó bá wù mí. bàbá olóyè wọ́n ní mo lè fi ṣe tó bá wù mí. bẹ́ẹ̀ ló kọ́ ọ̀dà ẹ̀wọ̀ kábíyèsí mú a ọ̀dà ẹ̀wọ̀ báyìí ní ilé ìdíje yìí ló yá àló yá àmọ́ lọ. nínú àṣà. mo ní gbàgbé sí. wọn kí dání dání olóyè tí wọ́n pera wọn. kábíyèsí fún mi fún ẹ̀dá ẹ̀dọ̀gbọ́n ọ̀pá náà kẹ ẹ̀yìn ẹ̀sì ẹ̀yìn ẹ̀sì yóò ti lẹ́ni tó ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́tẹ̀ ni wọ́n ẹ̀yẹ máa wọ ohun kí mo wọlé yóò tún padà wá wá wò ẹ ti rí ẹ̀rọ pa kábíyèsí o yóò fi dé. àbá máa tọ́ka ìwọ ìṣà nínú ló máa ń pè mo yé ìwọ wọlé àdéhùn ìlú ọmọ gbogbo àjì wàhálà orílẹ̀-èdè òkè ìgbẹ́ mú bẹ́ẹ̀. bàbá èmi kúrò wọ kà ọ̀rọ̀ báyìí mọ̀ kan tó ń ṣe o. láti wo orí orí ẹ̀ gbọ̀ngàn ló ní máa ti tẹ́lẹ̀ máa ń sàlá wọ́n kàn ti kó o ṣe ni èmi ni èmi ni àgbàdo àgbàdo àgbàdo àgbàdo àgbàdo àgbàdo làgbàdà a bá gbọ́ ọmọ ní odó àbídí ẹ̀ tilẹ̀. ta lẹ́rù pé ta lẹ́sẹ̀ bí èmi àfọ́bàjẹ́ bí ọba wò mí. <laughs> ẹni tó rán yín sẹ́ ọbẹ̀ kẹ́ ẹ kú máwọn tí a fi fún kóun gangan fúnra ara rẹ̀ pé ẹni jẹni lọ yẹn jẹ́ èèyàn ó parada bá parada yóò parada tágbàdo bá parada yóò parada parada. ẹ̀rá ọ̀rọ̀ ti ẹran wa ẹ̀rá jagunjagun. ó dẹ̀rù jẹ̀jẹ̀ sáàfin ojú tó lé ojú tó kó. ẹ̀rá jagunjagun ẹ̀rá jagunjagun yìí o ẹ̀rá bí o àṣẹ ìfúyẹ́ gbígbà lọ ẹ̀ tọrọ yín wá yóò darẹ̀ lẹ́bi ah, èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi ní ìrànṣẹ́ kú lé èmi ní ìrànṣẹ́ kú sí èmi ọ̀dà sí wàhálà dàní tí kò ló wà pè nílùú nílùú yìí tọ́lọ́tọ́lọ́ yìí ti ná mẹ́ẹ̀dá ìjà mi ń bọ̀ ìjà mi ò tí ì dé bẹ́ẹ̀ tí ì rí nǹkan kan. Kọ́tẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dún. Ìjà mi ń jáde lọ́dún. Àwọn ìlànà ẹ̀ ẹ́. Afọbajẹ. Ibẹ̀ yìí lọ́dọ̀ àwọn abánilé rẹ̀ ṣùgbọ́n àlè máa jáde. Ayé ọ̀rọ̀ tẹ́ bá wà yìí sọ̀rọ̀ ẹni mo fẹ́ jáde lẹ́dí. Ah. Lórí ọ̀rọ̀ tẹ́ bá wá, ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ni. Kí lè bá wa? Ah, ah. Kí lè fẹ́ bá wa? Ọ̀rọ̀ èmi àti Jaiye lè bá wa ọwọ́ jáde lè bá wà kò lè yanjú ayé ti ránṣẹ́ ẹ̀kú sí ni o ó ti ránṣẹ́ ẹ̀kú sí ni o àwọn sì ti lọ àbọ̀ padà bọ̀ ikú wọlé mi kò bá mi kéré bí omi fó ẹ mọ̀ kọ́ àrìn nù ẹ kọ́ àrìn nù. àwa kò hmm. ẹ má dé máa rìn. ẹ bá sọ fún un ẹ sọ fún un ẹ bẹ́ẹ̀ ni sọ fún un ẹni mo ní ó ti sọ mí náà gùlù tó kọ́mọ retí ìdàrọ́ lọ́dọ̀ mi wọ́n sọ ní ìdàrọ́ kò ní yé èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá wà létí tó fi ń gbọ́rọ̀ tó bá ní etí tó fi ń gbọ́rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ sí jayé létí ẹ sọ fún pé mo ní mo fún ọjọ́ méje ọjọ́ méje péré ṣe mú ọjọ́ méje méjì ọjọ́ méjì méje tó ṣọ̀bà lé ojúbojú ọjọ́ jẹ́ ni ah! ṣọ́ọ̀bù wa dọ̀bálẹ̀ wájú èmi àwọn ah, ah, ọba jẹ́ ìlú yìí gẹ́gẹ́ bí ọba nìkan yóò forí tẹ ìgbìmọ̀ mi mo sọ bẹ́ẹ̀ fún un. ẹ agbẹdọ èmi mo sọ bẹ́ẹ̀ fún un èmi mo sọ bẹ́ẹ̀ fún un. ọ̀tún ẹ gbọ́ pọ̀ sí àfọwájẹ́ fún un jíjábẹ́sì wa forí balẹ̀ gbàgede ṣé yẹn lè ṣẹlẹ̀ ọ̀rẹ́ yìí ni máa yìí ni máa àtẹ̀pọ̀ àtàrẹ̀pọ̀ àwọn méjèèjì wọn máa tí wọn inú wọn lọ dá o. ẹ bí lóyún ti ṣe wá ń lọ ipò kébi epo ẹyẹ náà wá kébi ẹyẹ báyìí. ṣé bá ṣe máa wù rè. ọjọ́ ni gbogbo ẹyẹ báyìí o àmọ́ tèmi mà ní pé kí ológìnní ó tó pa odidi àkùtà. ọ̀nà gbára ló tají a máa bẹ̀ ẹ́ náà ni ó ọlọ́run fún wa sí. abẹ́wò abáwá bí o tún ká máa bẹ̀wò náà ni. Ah, ó ti ẹ̀dá báyìí ẹni àwa lọ́nà láàkó. ojo ah. ọ̀dọ̀ ẹ náà mò ń bọ̀. Ah, wo kò ní ìdíkọ́ wá sọ́dọ̀ mi wo ìròyìn ayọ̀ wọn wá fún ọ. ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ wo kí ọkọ rere. kí ló ṣẹlẹ̀. torí pé mo ṣe gbà lónìí pé abiyamọ tó bá jábìyamọ gidi kì í sùn bàbá yóò sùn o òjò sórí tí mo sọ mi pẹ̀lú ọ̀rọ̀ rẹ nu tó bá ti fẹ́ sọ̀rọ̀ ó mọ múra gangan ó mọ fi kàrà mọ́ ó mọ pọ́n gbogbo ọ̀rọ̀ lè kí ni tó ṣẹlẹ̀ gangan ah. jẹ́ kó yé mi. wo bí o ti da ni mo bá wá o ọ̀rọ̀ ń sì kan lára tó pé bó o ṣe dọba àlú yìí ló jẹ mí lógún o awuyewuye tí ń ṣẹlẹ̀ ń lù ni pé kábíyèsí àti afọbajẹ ìlú yìí nǹkan ti ń dàrú wọn lọ́wọ́ o tẹ́pọ́n ti ń lérí síra wọn ni o tí kábíyèsí ń pé òun lòun láàfin òun lò nílùú kí afọbajẹ kó kúrò nílùú fóun táwọn wáyé lọ pé wọn ò lè kúrò nílùú wọn ti ń lérí tó ń pọ̀wọ̀ tí wọ́n ń tọ́ ń ṣàgùsà wọn bẹ́ẹ̀ lára ń sán tí yìí ń jà tábẹ́gùn fẹ́ mo ní ààrẹ ó tiẹ̀ dá báyìí ṣebí dínà tó gbà ní tó gbà ní kọjá yìí ṣebí dunu tèmi kúkú ni bí kọ́rẹ́ mi lè jọba ní ibo tó ń ṣẹlẹ̀ yìí wọ́n á pé n lè máa rí nǹkan báyìí kí n má lè mú tún ọ létí. má bínú òjò tí n bá fẹ́ gbọ́ yé dáadáa lágbọ́ yé dájú sáká nítorí gbìyànjú àti sọ nísìnyí pé àti afọbajẹ o àti kábíyèsí tí wọn láwọn yàn o wọn ti ní fàmìfà wọn ní gbólóhùn aṣọ. gbólóhùn aṣọ nìkan kọ wọn lérí síra wọn pé tí tẹ́lẹ̀ pé afọbajẹ ìlú sọ fún kábíyèsí pé ọjọ́ méje ní tí kábíyèsí ìlú yorùbá wọn forí balẹ̀ fún onígbàgede pé nǹkan mi ò bẹ́yìn yorùbá ni odindi abalu kó wà forí balẹ̀ fún ọba afọbajẹ àjẹ pé orí pé bàbá yóò sùn lọ́rùn báyìí. ẹlẹ́dàá bàbá mi ò mọ̀ ṣé o tó sun àsunpín yìí ẹ ń jẹ́ wọ́n tán wọ́n sọ náà ní pé tá lọ bá lọ àbọ̀ bọ̀ ni àbọ̀ ló ti ń bọ̀ yìí ó wàá mọ tí mo fẹ́ ká ṣe mm. já fi gbogbo ọ̀rọ̀ ká fi mọ ọlọ́run já fi lẹ̀ sọ̀wọ́ ọlọ́run mm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ kan fẹ́ ọ̀dọ̀ rẹ ní bọ̀ pé tí n bá kó lọ́dọ̀ rẹ kí n yàdọ̀ mm. sádìkù nílé ẹ̀mú kémi ò tó padà wálé ṣùgbọ́n bẹ́ẹ̀ náà láṣẹ ṣe àjọmọ́ lọ nísìnyí bó bá di àárọ̀ ọ̀la àárọ̀ ọ̀la àárọ̀ ọ̀la àfẹ̀mọ́jú ọ̀la èmi ó jí jáde bí n bá ti jí jáde èmi ó lọ sọ́dọ̀ àwọn olóyè kan àbí méjì ń lọ lè ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu wọn n tàn fẹ́ kó ṣẹlẹ̀ èmi làwọn ní yọ̀ sí ah, ah, bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà ní rí un àní kí àárín wọn túbọ̀ dàrú ah, kí wọ́n mọ̀ rojútù débi pé wọ́n fìbínú yọ ọba wọn ò yọ àfọ̀bàjẹ́ wọn ò yọ gbogbo wọn. lọ́sì kọ̀ wọ́n gẹ́gẹ́ bí kábíyèsí ìlú wa yìí ẹ̀yin ó àtọkọ tí mo fi ń kọ bèlú yìí àtàwọn tó fi fún mi níṣẹ́ àgbàṣe wọ́n ti dá gbogbo rẹ̀ nù pé gbọ́ rẹ̀ ń báyẹ̀ sí di kábíyèsí bí wàhálà mi pin ni n sì máa gbádùn. ẹ ò tí ì lọ sàlá àtijọ́ tó ti dànù. kí ni wọ́n fi ṣe owó ti dọ́gba ló jẹ́ lógún o. mo rò pé ṣe tọ̀ ọ̀la ni tíṣẹ́ bá tọ̀ ọ̀la torí wọ́n ti do wọ́n ti kèrú bọ̀ wọ́n ti dojú gbogbo rẹ̀ ju gbogbo ẹ̀ lọ já fọ̀rọ̀ mọ́ Ọlọ́run já lọ. àárín wọn bó ṣe dàrú kò ní tó láyé láyé wọn ò ní rójú tu ara wọn débi tí wọ́n fi yan ọba tí wọ́n fi yan gbogbo tó kọ́ já lọ já lọ. ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ abọ́lé ìyá lóde gbogbo máa ń jí yín wò. olùkọ́sí ṣé ò sí kí ló dé tẹ̀mí sókè tẹ̀mí sílẹ̀ bí olókè ilẹ̀ báyìí ṣé ò sí o. ìyálóde tí mò ń mí sókè tí mò ń mí sílẹ̀ ẹ dúró náà tí ẹ bá tiẹ̀ lójú inú ẹ ṣáà máa dé tòde. méjèèjì ni mo tiẹ̀ wá lórí ọ̀fẹ́ àti ní. méjèèjì rẹ lórí ọ̀fẹ́ àti ní. ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí kò sí tẹ́ tẹ́ ẹ lè sọ pé ẹ̀ mọ́ ń pa ìlú gbogbo tó ń ṣẹlẹ̀ ni kò sí ṣé mo kóbìnrin yìí ó ṣeé ṣe kó má hàn sí mi bí mo ṣe lérò ẹ nà ń bẹ fún mi kẹ jẹ mo tó ṣẹlẹ̀. kí n nà ń bẹ kò yé yín gbogbo tó ṣẹlẹ̀ ń yé yín bí ọ̀rọ̀ àfọ̀bàjẹ́ àti kábíyèsí tó ṣe ń ṣẹlẹ̀ ní ìlú yẹn máa ní kò yé yín ìyálóde ìyálóde àti kí tó wá ní ọ̀rọ̀ kábíyèsí lẹ́fẹ̀ẹ́nu pètè ń bẹ́lú báyẹn ah <laughs> ó dáa ṣe ẹni tí ó ń wúwo lẹ́nu èmi láti sọ òun rẹ̀ èmi àti olóyè ọ̀tún àlọsílẹ̀ àfọ̀bàjẹ́ àlọ́lá ó ní tó bá máa tó ìjọ́ méje kábíyèsí gbọ́dọ̀ wá fi orí balẹ̀ fóun ní gbàgede ẹgbọ́n bọ́lá ti ń gbọ́ yẹn wá rán mi sí kábíyèsí mo lè jẹ́ kí ẹrú ẹ̀yà lóde. ó ní kí kábíyèsí wá dọ̀bálẹ̀ fóun ní gbàgede àti kí tún wà ní ṣé bóun ló rán yín sí kábíyèsí eh. ó ṣàárẹ̀ mi lẹ̀ kó rán mi sí ẹ ó eh, mọ̀ pé n tó yẹ kẹ́ ẹ sọ fún kábíyèsí ni. Eh, ẹnu wo mo wá fẹ́ sọ fún kábíyèsí. ìyẹn ló wá jẹ́ kẹ́ ẹ máa mí lókè tẹ̀ mí oh. látàárọ̀ ẹ ti tètè ṣàlàyé fún mi ẹ kí lẹ́gùn mi ṣe tó lóun ò fárọ̀ jù ẹ kí ló bá yín ṣàlàyé fún kábíyèsí ah! pé sẹ́sẹ́sẹ́ o àfọ̀bàjẹ́ ní kí kábíyèsí ah! gbàgede o ó dọ̀bálẹ̀ ìyálóde ẹ sọ. ẹ jẹ́ lọ sọ pé kí ni ọ̀rọ̀ kí n tóbi káfọ̀ bẹ̀rù. pé kí ni. kò dẹ̀ sí tó ń bọ̀ lókè tí ilé ó gbà. ìyálóde. kábíyèsí o. ìyálóde. kábíyèsí. ìyálóde. kábíyèsí. ẹ wo obìnrin ẹ wo obìnrin ṣé ẹ róbìnrin báyìí ẹ wo obìnrin o ẹ ká sáwọn ọjọ́ sọ̀rọ̀ kọrọ mẹ. ó yà tẹ̀lé wa wa ọmọ bá wa wa mo fẹ́ pe àkíyèsí ẹ̀ fún kankan tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mo ti ní kò yé máa pè mí ní ọmọ ọba mọ́ adékọ́lá ni orúkọ mi yọmọba kúrò ń bẹ̀. má bínú ọ̀rọ̀ tí mò ń sọ lọ mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ọba àtọ́fàbàjẹ́ gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àdúrà tá à ń gbà nù nìyẹn a ní kí gbogbo nǹkan bàjẹ́ kí iná máa jó kọ́ mọ́ ọmọbi tí iná kì í ti ń jó kí gbogbo nǹkan má sì náà tún ṣe mọ́ ẹjọ́ tèmi gbà fún wọn nìyẹn èmi ò gbàdúrà kí gbogbo ẹ̀ níyanjú a ní kí iná jó gbogbo wọn pọ̀ ah, kí nǹkan má náà tún ṣe ní o. Hmm. ọ̀rẹ́ mi ṣó gbọ́ nǹkan tó ń sọ ṣá hmm. níwọ̀ tó jẹ́ pé ìlú ìlọ́forí ẹ̀ lálẹ́ sí ṣé onílù máa ń fẹ́ kí ìlú bàjẹ́ ni hmm. ẹ́ tẹ bá wò tí gbogbo ẹ bá bàjẹ́ tí ìlú bá da aṣálẹ̀ kì í ṣe ẹ̀yin ọmọ lílọ lẹ́ran máa ràn. oníkàlùkù àmú ti ẹ̀. ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kí ló ń pè ó jẹ́ kí n sọ fún ẹ ìyá mi gan àwọn gan lọ́ọ́ ní kí wọ́n bá ẹ. ike bóyá ẹ lè rí nǹkan kan ṣe sí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. ṣe sí kí ni. nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni tí mo sọ fún ẹ. wọ́n ní kí n sọ fún ẹ bí o gbẹ ṣe ń lọ yìí kókó a lè máa wò ó. ṣé bóyá tí n bá dé ọ̀dọ̀ yá tó ṣà atọ́kùn ṣà bóyá gbogbo nǹkan tó ń dàrú máa níyànjú. a níyànjú èmi kan nígbàgbọ́. a lè fi a lè fi náà sórí òde sùn. ọ̀rọ̀ wà ní nǹkan tó sọ ọ̀rọ̀ wà ní nǹkan tó sọ yìí o mi ò ronú débẹ̀ inú mi tẹ̀dùn fún ẹ pé ẹnu ẹ ló fi ń sọ wípé ọ̀rọ̀ wà nínú ẹ agbègbèsẹ̀ kágbègbèsẹ̀ ní kọ́mọ́kọ́mọ́ ni ah, ní kíákíá ni kágbègbèsẹ̀. máa gbègbèsẹ̀. ìyá tó ṣá. kíákíá ni a máa lọ sí ìta lọ kíákíá ni ká. ọmọọba. Ah bó o lè ṣe mọ̀ pé ìyá yín gan-an ni mo wà. bàbá mo ń bèrè yín kiri ni hmm. kí n tó wá rí èèyàn sọ fún mi wípé ìlú èmi ti wá sí ọ̀dọ̀ wa ìgbà tí mo dẹ̀ ti dé ni mo ti ń bèrè yín ṣùgbọ́n ìmọ̀ yín pé atọ́kùn òṣà ni àwa mọ̀ yìí ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni orúkọ tàdé ń pè yín nìyẹn kò sẹ́ni tó mọ̀ yín bẹ́ẹ̀ ni atọ́kùn ṣàbíò. <laughs> agbélédafá lèmi jẹ́. agbélédafá. bẹ́ẹ̀ ni agbẹ́yìn kò lè mọ yodò tó wù ikú ni kì í sàrùn orúkọ mi gangan nù. nǹkan tí ń sọ fún mi náà nìyí kí n tó wá rí ìjú ẹbí kankan fún mi pé àyín ìyẹn ń gbé. bẹ́ẹ̀ni ẹyin ọ̀dà ẹyin bẹ́ẹ̀ ń gbà ẹ káàbọ̀ ẹ kú rìn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kí nìkan tẹ̀ ń wá mi fún gan-an pàtó. bàbá ẹ̀yin àgbà ni ẹ sọ wípé torí ká má bàa jìyà. láti yá mọ́ jìyà ló fà ẹ pa mí ọmọọba. bàbá tẹ́ bá ní kẹ́ wo ìwà tí àwọn aráàlú àti kábíyèsí ó tó kẹ́ bínú kẹ́ fara ya o bàbá nǹkan kan ni mo fẹ́ jẹ́ kí ẹ rò àjọṣe yẹn àti bàbá mi nígbà tí wọ́n wà ní ayé bí ẹ ṣe súnmọ́ra yín tó tí bá ní kẹ́ wu ti kábíyèsí àti àwọn aráàlú nǹkan máa bàjẹ́ ju bó ṣe wà mo fẹ́ jẹ́ kí ẹ wá bá dá sí òru torí nǹkan ò rọgbọ nǹkan ò rọrùn ìnira ni àwọn èèyàn wà nínú ẹ̀ ọmọọba tí wọn ò bá ní parọ́ fún yín gbogbo àsámọ̀ tẹ́ ń pa òye mi o àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kò tí ì yé mi ẹni kò lè ọ̀sá ò lè sá ẹni kò dátọ̀ owó ẹ̀ lẹ̀ ọmọọba ò lè mọ̀ bá dátọ̀ owó ẹ̀ lẹ̀ kí lè fẹ́ kó tún ṣe gan-an pàtó ẹ lóye nígbà tí n ò lérò ẹ bẹ́lẹ̀kẹ̀ lọ́rùn mi ẹ tún gbàtọ̀wọ́ ọ̀dà yín wá já mi sí wò láàrin èrò láàfin tí gbogbo àwọn olóyè sì jókòó báyìí ẹ wo ọmọọba ẹ má jẹ́ ń parọ́ fún yín o èèwọ̀ òrìṣà wọ́n ti kú ọlú yín àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n lè yàn ní nílé ìyá kọ́mọ̀nì ti bàbá èwe ò sì ní ní ti bàbá kọ́mọ̀nì ilé ìyá téyí túmọ̀ sí pé mo ti buyè pẹ̀lú yín dání èmi ti lọ́wọ́ mo ti kú ọlú yín wọ́n nígbà apá ti ń fi àparí iṣu hàn àlejò ó túmọ̀ sí pé ilé tó lọ́nu wọ́n ti fi yé mi pé òun ìsọmọ lóyún. èmi náà sì ti lọ ọmọọba ẹ má jẹ́ ń parọ́ fún yín o omi tí erin ní lóko bá bù sẹ́nu báyìí tó bínú tó tú jáde kò tún padà sẹ́nu rẹ̀ mọ́ ìwòrìṣà ó túmọ̀ sí pé wọn ò tún padà sínú yìí mọ́ ó di gbére ó di kése nù. bàbá bàbá bàbá tó kún òòṣà ṣé rí tẹ bá ní kí wo dídùn ìfún ẹ máa rọra kí n gùn mo mọ̀ pé ń bí yìí mo mọ̀ pé wọ́n ti ṣe yín àti ṣe yín ṣùgbọ́n tẹ bá ní kí fi dá àwọn bàbá ìgbóhùn kọ́ máa bàjẹ́ bàbá tẹ bá bínú tó kẹ bínú mo mọ̀ wípé tó bá jẹ́ pé kún ní mi àti ẹ̀gbọ́n mi ẹ fi jọba nǹkan ò ní rí báyìí ó dè ti rí báyìí nìyẹn bàbá ẹ má wò wá rùn àfi kí wọ́n bá wa dá sí i. bàbá ó ṣe kò ṣe ẹ fẹ́ ìyàwó sínú ìlú wa o bó tiẹ̀ jẹ́ pé ìyàwó yín kú hmm. ṣùgbọ́n ẹ bímọ síbẹ̀ àǹfààní kan àbí méjì wà tẹ́yìn náà ti jẹ nínú ìlú tá à ń sọ yìí. ọmọ ọba ẹ má fi nù ní mo mọ̀ ọ́ jẹ ẹ má fi nù ní mo mọ̀ ọ́ jẹ gbogbo àsámọ̀ tẹ́ nǹkan mi gbé aláìmoore ni mí. àbílẹ̀kọ. bàbá bàbá bàbá nǹkan tí mò ń sọkọ nìyí n kò fẹ́ jẹ́ kí báwa wò ó ṣe ni. ẹ wo ọmọọba ọmọọba o ọmọọba mi ló mo pè yín. ẹ̀mẹ́ta ni bàbá. mo mọ̀ wípé àgbàlagbà ló bí yín lọ́mọ àgbà ló sì wò yín dàgbà ó túmọ̀ sí pé bó ti wulẹ̀ ọmọ ẹ̀yin náà gbọ́dọ̀ ní làákàyè àwọn àgbà ní bàbá sọ abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀ ẹni jìnnà o ẹ rí mi lù yín mọ́ láì àti láíláí bẹ́ẹ̀ bá lọ́rọ̀ mi sọ ẹ jókòó kẹ́ ẹ bá mi sọ bẹ́ẹ̀ bá ti lọ́rọ̀ mi sọ alele. bàbá bàbá tó kú ṣe bàbá yín àgbàlódé ni sọ wípé bí àbá gbàgbé ọ̀rọ̀ àná àníwé ni bá ṣe o. ẹ̀yin bàbá èké sí òsì tẹ́ ẹ pè mí lọ́rọ̀ kan bá tiẹ̀ wà olórí ni yín ó yẹ kí ẹ ránṣẹ́ pè mí ni kí n wá bá yín ẹ̀yin lè tún wá wá bá mi gan ní ara tèmi sí òsì yàrá. kó má bàa sinmi ọ̀rọ̀ kan ló ń gbó mi lójú ní kí n tọ̀ wá. ọ̀rọ̀. àgbélẹ̀dáfà. bàbá. ṣé o rí gbogbo ọ̀rọ̀ tí wà àti ọmọ bá ń sọ pátá gbogbo ẹ̀ ni mo gbọ́ o. bẹ́ẹ̀ ni àgbélẹ̀dáfà. bàbá. ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Hmm. ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá sọ wípé bí ejò ṣe gùn fún ni ká dáná ẹ̀ àfàìmọ̀ ká má dáná sunlé o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bí ìwọ fúnra rẹ bá sọ wípé koro bí ọ̀rọ̀ yìí ṣe dùn ọ́ tó àfàìmọ̀ kó má tún sẹ̀sọ́ lódùmarè o. Hmm. bí ìrànlọ́wọ́ kan bá wà lọ́wọ́ rẹ gbìyànjú kò sí ẹ̀ àti pé ẹ̀ ṣé bí oyè ló gbà lọ́wọ́ rẹ wọn ọ̀gbẹ́ni rẹ kí á dúpẹ́ lọ́wọ́ nídùá tó bá jẹ́ wípé ẹ̀mí rẹ ni wọ́n gbà ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé ó sì lè ṣẹlẹ̀ ní ó lè ṣẹlẹ̀ mọ́ a ti kọ́ wípé ìrànlọ́wọ́ ìlú yẹn ó wà lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí òòṣà fi tì wọ́n wá sọ́dọ̀ rẹ mo sì fẹ́ kó gbìyànjú kó ṣe o gbìyànjú kó ran ìlú yẹn lọ́wọ́ o gbìyànjú kó ṣe o mo sì fẹ́ kó yááfẹ́ gbogbo tí mo bá ṣe fún ọ dákun. Ah. Hmm bàbá kí hmm? ẹ ṣeun mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ bí n bá ní òun ò gbọ́ nǹkan tẹ́ sọ hmm. irọ́ ni mo pa hmm. mo àjẹ́ pé tí ń dùn mí ni etí ó sì dùn mí mo ní ọkọ ní pẹ́ ní sáyé àwòrán ayé èyí ló fẹ́ lórí ìyàwó òde yìí bá a bá ṣe ní kúrò rí tá a bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kọ́ni lẹ́rù lọ mo mọ̀ ọ́ lóore ibi tí mo ti ń níyì ẹ̀ẹ́dẹ́ kí n tẹ́lẹ̀ òun ló lè kẹ́ ẹ̀ pè ní sàkíyèsí mo sì gbọ́ gbogbo tẹ́ sọ àgbà yóò dalẹ̀ ẹ ní dàgbà yá ẹ sì ní kájúkú ṣùgbọ́n ju gbogbo ẹ lọ á wà nǹkan ṣe sí. ṣe sí ọmọ oníkọ̀ọ́ sí wọn náà ọ̀rọ̀ afọbajẹ ìlú yìí mà wá sú mi o. kàbíyèsí. ó wá sọ̀rọ̀ ẹ̀dígí ṣàngó mọ́ mi lọ́wọ́ hmm. apá kò láwẹ́. kò lè láwẹ́. ajẹ́ okoro. Hmm. wọ́n tún ní baba fi gẹ̀ dáná olúkòso obì ni. bọ́ba jíròrò gbà míì ọ̀nà wo làwọn àgbègbà téèyàn mẹ́ta ó fi dúró méjì méjì. kí èmi wá fi orí adé dọ̀bálẹ̀ ní gbàgede tí ìbá ti ṣe yẹn èmi ò fi oyè yìí pìtàn ni bọ́ba jíròrò gbà mí. ikú ìpẹta lójú ràn kò sun tí ò sẹ́yìn ah, ọwọ́ ni labalábá fi ń járí wọgbó ẹni bá robi sí yín kóró gbùgbẹ̀ ó ní wọ́n mọ̀ gbọ́ lágbàlá wọn. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ látòṣà yìí báyìí. etí ọ̀gẹ̀lẹ̀ ní ti látòṣà o tábà ní tanra wa jẹjá fi ọ̀rọ̀ látòṣà lẹ́sẹ̀gbẹ́ kan kékeré lọ̀rọ̀ tiẹ̀ ogun wà nílẹ̀ tá ò tí ì mójútó. ogun. ikú rẹ̀ kábíyèsí ah! wọ́n ń gbìyànjú ẹ̀ gidi. tani mo wá ṣe. ah mo ti fakú lẹ́sẹ̀ o ó ń gbẹ́sẹ̀ lọ́wọ́ mi o bí mo ti fà lọ́wọ́ náà ló ń já owó ẹ̀ báyìí. bọ́ba jíòrò kò dáa kí mọ̀jì ṣe tójú ìyá ẹ̀ lọ sọ́run. ah kábíyèsí ẹ̀yin ni bàbá gbogbo wa o ẹ̀yin bàbá gbogbo wa torí ẹ̀ náà ṣe ń lérí ikú sí yín o kò sẹ́ni ń wá kèmí kú kò sẹ́ni ń wá dààmú kankan fẹ́mi ẹ̀yin ni wọ́n ń lérí ikú sí. kábíyèsí àwọn ọmọ ọba àná ni wọn ò fẹ́ yín fẹ́ rí rárá gbogbo èrò ọkàn wọn lè pé kẹsùn kẹ mọ́ dìmọ́. kí la kí la wá jọ dàpọ̀ tó wá dàbí wàhálà tó. kódà mo dìídì gbọ́ tí wọ́n sọ wípé bíi pé kẹ́ ẹ mọ́ ọ lọ kọ́ mọ́ ọ gbé yín lọ kí mọ́tò ó sì lanà wá kẹ́ ẹ sì jóná mọ́ mọ́tò kábíyèsí ẹ mọ́ mọ́ sàsùn péye ẹ mọ́ sàsùn péye pàápàá jùlọ èyí tó jẹ́ gbọ̀n wọn o ó ní tẹ́ ẹ bá kú kó tó di ọ̀sẹ̀ méjì kán pè wọ́n lọ́mọ àlè. kí la wájọ dàpọ̀ tó lè tó ìgbà ní ìyàtọ̀ bá jíròrò ikú mi ò dá báyìí. kábíyèsí ewu làmọ̀ràn bí ní ọ̀yọ́ àwọn ọmọ ọba àná là ń wí àjèjì hmm. lẹ́yìn àwọn olóye tọ́ sí wọ́n ronú kúrò yìí awala ní dákẹ́ bẹ́ẹ̀ bá ń sùn ẹ mọ́ díjú tán bẹ́ẹ̀ bá rìn ẹ mọ́ wẹ̀yìn. dákun ẹ̀gbọ́n mi ọ̀nà wo la wà gbégbà solution kí ni solution kankan báyìí. ọ̀dà kò sí wàhálà. Eh ẹ mọ̀ jẹ́ tàn yín jẹ ẹni bá fẹ́ bíṣù jẹun síbi rẹ̀ ogun ẹni bá ní ká má rọ́nà lọ kábíyèsí á sì tiẹ̀ mọ́ṣẹ́ ni méjì òun ló ṣe pàtàkì jù nínú àwọn ẹbí òun ìyún tó jẹ́ àkọ́bí àti tí wọ́n bí tẹ̀lé kábíyèsí ẹ jẹ́ ká mú wọn kúrò. bó bá jíròrò ara aṣẹ́ tẹ gbà láàfin náà lò ẹ wá bẹ́ẹ̀ ṣe mú wọn lọ́nà. ara aṣẹ́ tí mo gbà kọ́ ni kí n mọ̀ pààyàn ó dà. àṣẹ ni mo fẹ́ gbà látẹnu yín ṣé kí wọ́n pa wọ́n. mo fi àṣẹ sí ẹ pa wọ́n. <clears throat> lórúkọ yín tó bá ti fẹ́ pa wọ́n báyìí kan kábíyèsí ní kan pa o. ní orúkọ mi ẹ pa wọ́n. kan pa wọ́n ó tán ní tí mo fẹ́ gbọ́ nù. ẹ̀yin ni kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti yanjú ọ̀rọ̀ aláfọbàjẹ́dé etí ọ̀gẹ̀dẹ̀ ni ó ń halẹ̀ lásán ni àmọ́ àwọn méjèèjì tẹ́ ẹ ti pa yìí wọ́n ti kú wọ́n ti kú báyìí. kò sí wàhálà kábíyèsí. Hmm? kábíyèsí ikú tí ò bá pa yín kó parú wa àfi tí ò bá sówó torí a nílò a nílò owó kábíyèsí tá a fi yanjú àwọn kankan. àfọbàjẹ àwọn àrùn lè ṣe gbà owó kan lọ́wọ́ mi owó tẹ gbà lọ́wọ́ mi pọ̀ ẹ̀gbọ́n. mo ti sẹ́ndì ẹ̀ sílé lọ́dọ̀ ìyàwó mi. ẹ jẹ́ kíkú nídìí àwọn ìmọ̀ àbọ̀ láàfin. àkò lè wá bí o kò lè wá bí mi fẹ́ kó wá bí o torí ọ̀rọ̀ yín náà ni o bó bá wá bí èsì obìnrin yóò bà nǹkan jẹ́ o torí ẹ̀ mo ṣe ń ṣe ọ̀rọ̀ léèmí bí n bá kọ́ léèmí tán yóò wà ń bẹ̀. bí èlò làwa pe owó náà one point three. one point three. ní three. ẹ̀yẹ máa lọ oríwà kan náà àwọn ọmọọṣẹ́ mi sì máa pè àjọ dé bank tí bá gbowó náà tán àmọ́ bí màá ṣe yanjú yín tẹ́fọ̀kànbalẹ̀ ẹ̀ máa lọ. jayé kónkóló àkàyèsí ah, ẹ mọ bínú <laughs> mo rántí ọjọ́ ni ẹ mọ̀ pé gbàtẹ kéré díẹ̀ <laughs> ẹ kábíyèsí ẹ burú ẹ tàpá. ẹ tàpá mo lè lọ ẹ wẹ́ pé èèyàn tí wọ́n mú fóònù yín wá tẹ́ transfer sí mi. bẹ́ẹ̀ ni ẹ má tiẹ̀ jẹ́ kúrò mi sọ́yà wèrè wo ló wà bẹ́ẹ̀ kó pẹ́ sọ́yà kó mú fóònù ọba wa. gbogbo ẹni tó bá ń perí ọba wa níbi ògiri àlàpà kó mọ owó lù wọ́n pa ọkùnrin ní ń perí ọba wa níbi ògiri àlàpà kó máa wólù wọ́n pa obìnrin ní ń ọba wa níbi ògiri àlàpà kó máa wólù wọ́n pa ọmọdé ni ìṣọkùnrin ìṣobìnrin ní nkorí ọba wa níbi ògiri alàgbà kó máa wólù wọn pa ọyá o ìwọ ògiri alàpà oníṣẹ́ tí ó jẹ́ mo níṣẹ́ tí wọ́n ràn án ó di ilé fatogun báyìí o òun ní nkorí ọba wa níbi fatogun tó jẹ́ àfọbàjẹ́ ìlú yìí ọyá ògiri alàgbà ọyá lọ́wọ́ lu kó lọ́wọ́ gbà á. Ah! Ah! Ah! Ẹgbẹ̀jẹ̀ gbé nǹkan sí wa lọ́wọ́. Àbíkẹ́, kí ló dé gangan? Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi wá di pé ìdíbà ilẹ̀ gbé atọ́kùn wa? Báwo lẹ ṣe ṣe? Ẹ wo, bí mi náà ṣe rí o. Hmm. Bí mo ṣe rí o. Nǹkan tí bàbá mi sọ fún mi ni wípé àwọn lọ sílé awo. Àlọ́ wọn mo rí ẹwà bọ́ wọn wọn lè sọ̀rọ̀ wọn lè jẹ wọn lè mú wọn lè ṣe nǹkan kan kò síbi tí a ti gbé bàbá mi dẹnu ìlú yìí kó tó wá júwe bíbá yìí fún wa èwo ó sún mi. ó lágbára o ó lágbára o kò síbi táwa gbọ̀n tí ìwà ilé náà lù yìí ẹnìkan ló ta wá lọ́nà owó pé ibi lẹ̀ wà ká tó máa bọ̀ nílé ẹ́ atọ́kùn ọ̀ṣà lọ́wọ́ à ń wò báyìí náà lè sọ̀rọ̀ eléyìí lágbára o kábíyèsí ṣàníká kí atọ́kùn wọ́n ní ká ṣe atọ́kùn pẹ̀lẹ́ kábíyèsí ọba aládé aláìlúwà àwọn kan fẹ́ tẹ̀lé wá wá ní. àbá alásọ́dé bàbá ẹ má gòrí adé káàkiri ẹ̀yẹn wà láàfin ẹ̀rọ wà kọ́ bá ti rí wa wọ́n ti rí ìlú láfi ń bọ̀ bí níta àgọ́dẹ̀ báyìí ẹgbẹ́tẹ́gbẹ́ ọmọlé wa lọ́wọ́ látó ṣàkùnrin takuntakun hmm. ọkùnrin ogun wá wò kàn bọ́ báyìí náà lè sọ ha ìyàló ṣe ilé ìlágbára. láì ṣe pọ́n lóògùn dẹ. ó lágbára. Ah, ọlọ́run bá wa fún yín lálàáfíà o àbíkẹ́ àwọn ìrúnú rán wa sí ẹ wọ́n ní ká kí ẹ ká ṣe ẹ pẹ̀lẹ́ olókùn ìtọ́jú látòòṣà àti ah, mhm. ẹ̀mọ̀pọ̀ tó báyìí o wọ́n wá ní ká gbẹ́bùn wá káwa fúnta tó ṣà àmọ́ bó o ṣe wà lórí ìjókòó pẹ̀lú bàbá yìí ò ní lè dìde àmọ́ ẹ jẹ́ kí mi ṣètò bí ṣe máa gbé wa. ẹ ṣe ah, àtọkùn. bámi ni mi mọ́kọ́ tó ṣe wọ́n ẹ jẹ́ ká wo òbí tá a ti bọ̀ ó ẹ kó má torí wa bàjẹ́ ó ẹ bá ṣe la ó dàrú fi alo ta arúdà ó. lówe lówe là ń lulu wa ìgúnnugún olóde o. lówe lówe lọ̀rọ̀ mi ó ẹni bá lójú nù là mọ̀. ó gbé bọ́ tiẹ̀ ó fi àgbàlagbà gbowó lóde o. èrò ẹ má jẹ́ kọjá èrò ìlú káàkiyèsí ọjà àtọ̀tún àtọ̀sí ìgbẹ̀bọ̀ àìmọ̀dà o ilẹ̀ ti ṣọjà ìsìn àìmọ̀dà lákè àìmọ̀dà lákè o àìmọ̀dà lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ fún ọlọ́mọ ó kọlẹ̀ o. sóyẹ kó wá bàjẹ́ ní ìbà ìbà tí wọ́n yọjọ́. kálukú wáyé wa náà jà ráyé ẹ̀yìn àgbààgbà ẹ má jọjà yìí tú o òtún láàlú ògiri òkò. òkùnkùn ṣubú lẹ̀ o fìtílà tó ń tan ìmọ̀lẹ̀ o ayé ti gbé pamọ́ ẹ má jẹ́ ká ṣàyẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká wọ ìta ti bọ̀ o káyé kó má torí wa bàjẹ́ o òun ẹ má ṣe la ògò yìí lọ. Jayé ọba. Ó dẹ̀rù ó dẹ̀rù ẹ wá o. ó dẹ̀rù jẹ̀jẹ̀ sáàfin. ó ní bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ojú tó lé ojú tó kó. ẹ̀bẹ̀ bí kúrú tó bá kọ́ ah, ìjà ń bọ̀ ó ṣe ráyé wàhálà yìí ti wá dògùn lékeleke wá nọmọ ẹ̀dá. Ah, ìjà ń bọ̀ ó kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò tí ó hàn sẹ́nìkan kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò kábíyèsí ṣayé ire ẹ̀bẹ̀ lábẹ́ o kábíyèsí ṣayé ire. ojú sadiku gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ọlá máa ní ọjọ́ méje máa pè tí o sọ wípé àfọ̀bàjẹ́ fún kábíyèsí kó wá fi dọ̀bálẹ̀ fún òun ní gbàgede. bẹ́ẹ̀ni. Ah, pẹ̀lú orí adé. Ah, sadiku èmi àti èsì ìmúra ó ti pẹ́ díẹ̀ ó sì mọ̀ pé bí débi yorùbá rí báyìí kì í sọ o. torí ẹ̀ náà mo ṣe ń béèrè. àti pé ọ̀rọ̀ pé àfọbàjẹ́ ní kí kábíyèsí wá foríbalẹ̀ fún gbàgede ó ti daṣọ oníṣúgà. gbogbo àwọn olóyè ìlú ni wọ́n mọ̀ gbogbo àwọn aráàlú wọ́n mọ̀ yorùbá sì bọ̀ wọ́n ní bá sojú ìlú ò tún farasin mọ́ n tó tèmi mọ̀ ni pé tí ó bá fi tó wòye ọ̀la gbùdùgbẹ́ òjà sànsàn àti pé tírin méjì bá kanjú ìkan àtẹ̀ fún kan. Ah. tírin méjì bá kojú ìkan àtẹ̀ fún kan. ìkan àtẹ̀ fún kan ta ló wáá fẹ́ tẹ̀ fúnra wọn báyìí ah. ọ̀rọ̀ yìí mà ti wá di ọ̀rọ̀ àkèrè àti kọ̀ọ̀kan tán lérí síra wọn tí pàdé wá dìsàlẹ̀ odò. ó dìsàlẹ̀ odò nù ah. ó dìsàlẹ̀ odò nù. kábíyèsí kábíyèsí ẹ mọ̀ jẹ́ àpọ̀rọ̀ yìí ràn o a ti ń pè lówe ọ̀làrọ̀nù báyìí o atọ́kùn òòṣà bẹ́ẹ̀ bá fojú kan àánú abiyamọ ṣe èèyàn àbọ̀ hmm. ah! ti fàbọ̀ fún oníṣẹ́ o nǹkan dàrú o ìlú náà ń dàrú o kábíyèsí àfikà wà ń tá àṣẹ sí kíákíá o àìjẹ́ bẹ́ẹ̀ kábíyèsí ẹ wo. Ah. kábíyèsí ṣe mọ̀ pé èyí ni ọjọ́ keje pé tí àfọ̀bàjẹ́ ní pé kí kábíyèsí wàá forí balẹ̀ fún òun ní gbàgede ah. kí la túmọ̀ tí ó tún ṣẹlẹ̀ báyìí ah. kí la mọ̀ tó tún máa ṣẹlẹ̀ báyìí. kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́yìn náà sọ jáde lẹ́nu yín ṣé òun gidi ni káfọbajẹ máa ní kó ti ń di orí adé kó wá fò sọ̀rọ̀ gidi nu kò sún tí ó ṣẹlẹ̀ ẹ fọkàn yín balẹ̀ kò sún tí ó ṣẹlẹ̀ tó bá di ọ̀sán òní gọgọgọgọgọ kábíyèsí ọ̀rọ̀ lóye. sẹ́yìn ló ń kọ̀ ni. kí ló wá kàn ah. ẹ wo bí o èyí tó ṣe pàtàkì jù òun ni ta tọkùn ṣá èèyàn gidi lárákùnrin o bára rẹ̀ ó ti ya òun ló ṣe pàtàkì jù ah. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ afọbajẹ. kò burú àṣepa kábíyèsí rúkọ̀sì ìyálóde. kábíyèsí o. Hmm. kábíyèsí hmm. ẹ ti ń sojo ẹ orúkọ tèmi. bọ́ba jíròrò. mo wà ń bí kábíyèsí o. gbogbo ọ̀nà ni kẹ́ wá bí ara látòṣó ṣe yá ẹ ṣe ní kíákíá. bí ó ṣe bá kú lọ́wọ́ bí ó ṣe bá kú lọ́wọ́ àbákúlọ́sọ ewúrẹ́ àbákúlọ́sọ ewúrẹ́. ajá tó bá wọlé tẹkùn. àbákúlọ́sọ ewúrẹ́. ẹ mọ bí èyíkéyìí nínú yín tí bá ń pèrè mi níbi. ojú ewúrẹ́ náà ṣe fọ ọmọ rẹ̀ rúbọ o ojú àgùntàn náà ṣe fi tiẹ̀ jogun bẹ́ẹ̀ ni ọ̀wọ́ jayé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pátọ́gù àti dádé olùnàgún rẹ̀ kò sẹ̀yìn kánná èmi mo gbé kókó ẹdẹ gbódù tán ó wá fẹ́ di mọ́lẹ̀ mọ́ mi lọ́wọ́ wo ìgbà bá dojú dé àṣì bí ọba ṣe ń ṣí kọ́ máa tẹ̀ mọ́lẹ̀ máa tẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. afọbajẹ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ jáde lẹ́nu. wá wá wá wá wá súnmọ́ abalì súnmọ́ abalì. ẹ já bí àfọ̀bàjẹ́ léèrè o ṣe gbọ́. jájẹmí bábàdà kí ni túmọ̀ gbogbo eléyìí. àfọ̀bàjẹ́ ẹ já wò dáadáa irú ọ̀rọ̀ wo lẹ ń sọ jáde lẹ́nu ìgànnà ebe yìí lẹ sọ fún wa pé kábíyèsí ni fámú tí ẹ̀yọ́ aláwo tẹ̀ ṣètò rẹ̀ èwo wá ní kò tọ́ sí àbíkọ̀. gbogbo nǹkan ni fámú àwọn la mú fúnra wa àwọn la mú fúnra wa ó mọ̀ pé báwo fún un ọmọ. ìwọ tó tiẹ̀ jájú òjì gan kò sí bí tọ́ ti bẹ́ẹ̀ mú ẹ̀tọ́ nílùú wa yìí. lẹ́yìn àfi o. òótọ́ dẹ̀ ni àfi. ẹ wá o ẹ má pè wá láwùjọ náà àwọn ayélajọ nílùú òní. Hmm. ẹ mọ̀ ọ̀rọ̀ àfitẹ́sọ́sì kúrú ni wọ́n ti máa tàjọ ṣe fàájì lálẹ́ àná yìí tá fàájì gan fún yẹn tó pè mí pòun fẹ́ ni nígbà ah, ọ̀rọ̀ tó ń bá mi sọ ọ̀rọ̀ owó tó wọ́rọ̀ ni. Ah, ah, fatóògùn fatóògùn ọmọ afọbajẹ nínú yẹn. <laughs> ọmọ afọbajẹ ló yára àdá bẹ́ẹ̀. ẹ wò kò tí kò rí bákan o o ṣe ẹni bó ṣe ó kàn yàn gbèsè ayé tiẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá wò kò sí ifá tí kò mọ̀ kò sí kò sí ó kàn jẹ́ pé tí nǹkan bá ti bà bẹ́ẹ̀ yẹn ló máa ń lo ọtí fi pa ìrònú rẹ̀ n tẹ́ ẹ̀ tọ́ láti sọ fún mi ní wípé gbogbo ọ̀kan tó ń bá mi sọ lánàá kò ṣe pé ọtí ló ń pa. yéèrò oògùn oògùn gọ́gọ́ fátọ́gùn kò sí bí fátọ́gùn ṣe lè yó tó bí fátọ́gùn ṣe lè mọ̀ tí yó tó fátọ́gùn ò ní pe fálẹ́kẹ̀ fátọ́gùn ò ní sọ nǹkan tí fọ́ sọ gbogbo nǹkan tí fátọ́gùn bá sọ kí la máa pè original. àmọ́ pẹ̀lú pé múra ẹ̀ ìtẹ́mi ò pàdé ẹ̀ nínú ìlú rí ilé wọn máa jìnnà gan-an. jìnnà. ó ń gbọ́jà yìí. afọbajẹ kan ń jìnnà sílùú pàápàá ààfin ọba torí afọbajẹ kan kò gbọ́dọ̀ jìnnà sọ́ba. gbọ́dọ̀ jìnnà sọ́ba. àmọ́ ẹ ti mú mi dá ààfin bí ẹ̀ẹ̀mejì níbo ni wọ́n wà ní àdúgbò ààfin bẹ́ẹ̀ yìí. ọ̀ọ́ ṣebí ilé wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ igi ẹ̀ máa ń. igi dọ́gbẹ́yà rẹ̀ yẹn. Ee, pàdé ọmọ ẹlẹ́jà tàbí. Ọmọ kàtà. Mo gbàgbé ọ̀rọ̀. Jàyé jàyé. Dókò fún kòbà kòbà kòbà kòbà. Ẹ̀gbọ́n, ajá ló pọ̀. Ó pọ̀. Àmọ́ ó láwọn ọ̀rọ̀ kan tẹ̀ ń bá mi sọ nígbà tá a parí fàájì tẹ̀ ń wọlé. A yẹn ló wá ṣe ní kàyéfì torí kò ń tẹnu mọ́ ẹ̀ wá wù pé báwo ló máa pẹja báwo ló sì ṣe ń dáadé láti pé mo fẹ́ jọba pẹja hmm. ọ̀rọ̀ yìí ló jẹ́ kàyéfì fún mi. ẹyin mọ́jọ ojú ọlójú wọ́n lè jọ yọ̀ lẹ́nu lóòótọ́ lánàá mo mú nǹkan hmm, fàájì ti fàájì ti dára ní gbogbo tó fi ṣe fàájì àmọ́ etí mò ń sọ mo mọ̀ etí hmm. mò ń sọ mo mọ̀ mo lè ọ̀rọ̀ mi lè jọ̀rọ̀ wèrè lánàá àbí kó jọ̀rọ̀ ọlọ́tí tí wọ́n sọ pé ọmọkùnrin dẹ́ ń wo yìí mọ́rádé lórí rẹ̀ o mọ́rádé lórí ọmọkùnrin yìí o táwọn èèyàn ń wo bíi tó ń wò mí bí bákabákan èmi mọ ọmọ tí mò ń sọ. ojú lásán lè gbà lórí ojú lásán àwọn fi ń wò ẹ. mọ́rádé mo tó gbé mi wá ni wípé bí ẹ tún lè rí kan mi tó lè ṣe mí láǹfààní ju ilé lọ lọ nítorí báwo ló ṣe fẹ́ rọrùn fún ọmọ tó ń ṣọmọ nílùú kó dẹ̀ jọba láti kí iṣẹ́ ọmọ ọba. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ gbogbo ọmọ ọba kọ́ ló ń jáde bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o lè má mẹ̀mí tí mo jókòó o lè má mẹ̀mí tí mo jókòó. ah fẹ́ẹ́ kó mẹ̀mí tí mo jókòó yìí dáadáa ni ọmọ pé mo mọ tí mo sọ sórí nínú ìlú tá a wà yìí ìlú mi ìlú tó wà yìí bàbá mi ni afọbajẹ ìlú yìí kò yé ọ ẹ tí bàbá mi bá náwó rẹ òkè báyìí kò ní ọ̀dọ̀ báyìí. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹlẹ́ni hmm. tí bàbá yẹn bá náwó ẹ̀ sókè. inú ìjọba ìlú. ìjọba ìlú bàbá yóò lè lọ́wọ́ tèmi báwo mo ṣe fẹ́ kó ọ tó sọ ìkọ̀ ìjọra wọ̀. gbogbo nǹkan ló létò àkọ́tàn ní àkọ́tàn ní wo ọba bàbá mi lè wọ́n lọ ààfin ni wọ́n lọ ṣèpàdé àwọn olóyè lóye nítorí pé ọba àlùwá ṣẹ̀ṣẹ̀ gbèsè ni bàbá ṣẹ̀ṣẹ̀ wájà ètò bí wọ́n ṣe ṣe wọ́n ṣe lo àwọn ọmọ òye ìran ọmọ ọba nǹkan kan náà ni wọ́n bá kiri ìdí òjò bá wọn lẹ́nu níta ṣe rè tó bá jẹ́ bá mi tó jẹ́ pé èmi àti wọn tó jẹ́ pé ọ̀rọ̀ wá dàbí ata àpéjú. àwọn ọlọ́wọ́ bọ̀ àwọn ṣe mo mọ òun tiẹ̀ mo mọ òun tiẹ̀ àmọ́ òun tiẹ̀ pé kíní kò lè ṣeé ṣeun lọ parẹ́. àmọ́ ṣé a tún máa pàdé ní ibi tàbí pàdé lánàá kí ni túbẹ̀ mọ́ máa gbọ́dọ̀ máa lọ́ tiẹ̀ kí máa máa lọ́ tiẹ̀ jẹ́ mi òun tí mo lè ṣe. kò burú hmm. kò burú kò sí ìtẹ̀ṣe tí ò sí rí bẹ́ẹ̀ hmm. àmọ́ ìṣekú dà ẹ gbádùn mi àkótó ní kí ni wọ́n mọ́ gòkè àná àtọ̀hún àti ni wọ́n jọ lọ. fatọ́ọ̀bù. báàmì. fatọ́ọ̀bù. báàmì. fatọ́ọ̀bù. báàmì. ẹ mẹ́rin ọmọ pè ọ́. ẹ̀mẹ́ta ilẹ̀. ṣé ọmọ yìí gbé ẹ̀mẹ́ta ńlàbọ̀ kan kí ló lò fọ́mọ tó fi yíwọ́. ẹ ẹ ṣe bí àwọn àgbo tẹ ẹ máa lò náà ni mo lò fún àwọn àgbo ni mo lò fún. calm down. ah nígbà tí wọ́n sáré wọ́n sí síbí ṣé kí wọ́n mọ̀ sí tẹ̀ ṣáájú gẹ́gẹ́ bí ọmọ ni. ó tó bá dáadáa rí i pé ti yan ó gbádùn lórí pé mo fún yàn ní ẹ̀ǹkan ṣé bẹ́ẹ̀ ṣé ń gbọ́dọ̀ ara ni. ajẹ́gùn mélòó ní bẹ̀rẹ̀ rẹ. ajẹ́gùn ajẹ́gùn ajẹ́gùn ṣé ẹ̀yin ò ṣàjẹ́gùn kankan fún mi lájọ ọ àmọ́ wọn ìṣẹ́jẹ́ bíi pé o lè Ah, ah, bámi yẹn ti ṣe yí òun ah, níbi tọ́jú orí mi dé yìí ajáwò yìí olómìnira òwò yìí lé ta òṣè bá ń nígbà tẹ́ ẹ̀ máa kú tọ́ta ti ṣe fún mi. orí mi ò pé nù ọmọ tí mò ń ṣe. irú àrùn tó bẹ̀rù ìgbà ìgbà sọ mi ò sọ pé kó o lọ rèé ṣe nǹkan tó yẹ kí ṣe nígbà tó yí bẹ́yìn ṣe lo ìgbà tí yín ẹ mọ̀ fi wé ti wá o ẹ̀yin náà wo bọ́lá ń ṣe da ilé ètò ẹ lóògùn ẹ tó jẹ oyè nínú ìlú gbogbo ẹgbẹgbẹ náà ẹ fẹlẹ bí rìn. ẹsẹ̀ lèmi fẹ́ rìn. bẹ́ẹ̀ni. sọgbẹ́ inú tọ̀dọ̀ rẹ. ẹyìn parọ́ mọ̀ yín bá mi ṣe bí. tó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ bí wọ́n ń fẹsẹ̀ rìn tó yẹ kí wọ́n wí bẹ́ẹ̀ ṣe ni bára ta bá sọ kí ló sọ. alùpùpù tí ń gbé mi wálé ṣé wọ́n lọ́la. ṣé ẹ fún lówó ni ṣé fẹ́ sọ̀kadà ló ń gbé wálé ni ọ̀kadà tó ẹ kó tó bá ti já nílẹ̀ báyìí yóò gbowó rẹ̀ ń lọ ni ẹ̀yin ẹgbọ́ ẹ̀yin ẹgbọ́ ọ̀kadà wà ní ìjọ kan kẹ mọ̀ fún lówó ẹ mọ̀ pé fẹsẹ̀ tí lè fi jó gbogbo ara lé ní ìgbọ̀. sọ́wọ́ yẹ kó dẹ́rù wọ ni ó ti wà sọ́wọ́ ọ̀rọ̀ tó sọ yìí mm. ọ̀rọ̀ tó sọ yìí tí wọn náà fi kú wọn ò ní rọ́kọ̀ èmi mo wí láàánú ẹ̀ ń gégùn fún mi. mo gégùn fún ọ. ẹ ń gégùn fún mi. nígbà tí wọ́n sọ fún ọ̀rọ̀ tó tó bá ń sinmi. ó ò ní rọ́kọ̀. àbá mi ajẹ́pẹ́ inú ọbẹ̀ sẹ̀rẹ̀ kú ni. ẹ̀yin bó ṣe rí wò torí torí wípé gbogbo ẹ̀bí tí mo mọ̀ gbogbo abiyamọ tí mo mọ̀ ìtọ́ wọn sọ ni pé ah, ọlọ́run o jẹ́ kó mọ̀ yọ ọrọ̀kọ̀ fún mi o jẹ́ kó ọrọ̀kọ̀ fúnra rẹ o tí n bá fi lè dùn tí n bá fi lè sí sẹ́kẹ̀ mi lè rọkọ̀ ẹ jẹ́ pé ẹ bẹ̀sẹ̀ rẹ̀ kú ni. fatomu olóbi orin ìsẹ̀kú wani èmi orin ẹsẹ̀kú ọ̀sọ́ bẹ́ẹ̀ sí bàbá tó bí ọ̀tọ́ ọmọ tó ní bàbá òun ọ̀la tó ní òdòwó lọ́wọ́ ẹnu ẹ̀ ló wà òun àmọ́ ní tẹ́mi ọ̀sán fún ọ lónìí tí wọ́n fi odindi èèyàn tí wọ́n fi ṣòfò fún ọ ò ní lu ọkọ̀ ìwọ yìí ó lọ sí i eléyìí eléyìí amúnrin yìí ó lé mi orin ìṣẹ̀kú. kò sí ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe. máa ṣe ń dẹ́mi oúnjẹ. máa ṣe. fatugu. máa ṣe. fatugu. máa ṣe tí máa ṣe ẹ lọ́ọ́ máa lè ní ní. ìwọ oúnjẹ. máa ṣe. ṣé ń sùn rẹ̀ ń dájọ́ ọjọ́ àgàdà ń dájọ́ ọjà ó mọ̀ pé bí èèyàn bá pamọ́ wọ́dùn tí ọ̀bá fújà èso ṣe. ẹ ẹ máa máa bá wa máa lẹ̀ mọ́ ni lórí pé dábìlì ṣe pé mo ní ká mú bá mi mú wá bẹ́ẹ̀ ṣé mo ní ká fún mi ní òkú tí mo fẹ́ a jẹ́ pé tọ́ ọba ti ṣe òfin lẹ́yìn rẹ̀. ẹ ẹ èmi ìlànà ìjọba yín wà. àmì èmi ò kò dìbò yín. ọ̀rẹ́ yìí ọ̀ọ́ni kò wò. ṣé kì í sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ mi. èmi mo bí ọ. ẹ ẹ wọ́n máa tẹ́ mi bàbá rẹ̀. ẹ̀yin ni bàbá tèmi ẹ̀yin bàbá àtọ̀dọ̀ ti yín èmi ọmọ idán bí yín sí o ẹ̀yin ẹ lọ jogún lé. bàbá àtọ̀dọ̀ tèmi ìwọ wà bóyá bàbá mi ò kọ́lé ìwọ wà jogún mi. ẹ̀yin lẹ́yìn kọ́ mi èmi lèmi yóò èmi lèmi jogún rẹ̀ kọ́sẹ́ gbọ́dọ̀ lẹ́bi wọ́ mi. ìwọ jogún mi. má jogún ẹ̀. mo ṣí àpàtà hàn kí n mú fi aṣọ kú kí n mú fi bù ọ́lá èmi mo wí rẹ̀. kí ló sọ yìí kúrakúta tó mọ̀ mọ́ palẹ̀ kí n lè ní ó pa èmi àdáàgìrì àdáàgìrìgìrì rẹ bí ìjà bí n bá bá a láàrin ni ó jẹ kó mọ wípé díẹ̀ ní bá dá sí jọmọ lọ ọwọ́ gbọdú kan. mo ti gbọ́ ẹ máa halẹ̀ ẹ máa halẹ̀ aláta ló máa halẹ̀ mọ́ kò ní jẹ́ lèmi kò ní jẹ́ mi. èmi lèmi halẹ̀. ẹ tẹ́lẹ̀ halẹ̀ máa halẹ̀ máa rà ta àwọn àràtà mi lè fọ́ fún èmi kọ́. lèmi halẹ̀ àti lèmi halẹ̀ bí n bá pa kò sí títọ̀ ó ṣe. ẹ̀yọ́ pa ni ọlọ́mọ yẹn ń bẹ ilé ìdìbò àárín aboyin ma aboyin ló dúgbò yìí ẹ̀rọ lẹ́mà lẹ́mà lẹ́mà alẹ̀ mọ́ mi torí kíni torí kíni jẹ́ kíni ìgbé kíni ìgbé kíni ìkọ́ hmm. tó fẹ́ jáde pẹ̀lú ìjẹun o kò sí kankan kíni wọ́n bá jáde kò sí kankan kíni wọ́n bá jáde kíni wọ́n bá jáde kíni káwọn ta ni wọ́n. kájà ọgbẹ́ ìbọn tó gbọ́ tèmi jẹ ìwọ yìí ìfọ́tò oògùn èmi tí mo jagun wa nára yìí tí mo mú kété bọ̀ mo jagun wa dèrò mo mọ́ fìrọ̀bọ̀ àfìrọ̀bọ̀ mo mọ̀ bẹ̀rù ṣé lọ́gọ̀ ni mí má sọ̀gọ̀ mi yọ ìṣá olùsìn ni mi máa fi jí ọgọ̀ tẹ́lẹ̀ sọ́mọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò ṣe náà ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ẹ̀dọ́ bí n bá jó lábẹ́ ẹ̀dọ́ kọ́nọ́kọ́nọ́ rí mi àfìlàkà èmi tápá ti èmi gángan ni ìjìnlẹ̀ rọ̀ ooo. tí wọ́n bá bí ìyá rẹ̀ dà wọnú ilé ìwá èmi náà mọ̀ wípé owó tí ìyá ṣe kù ńlọmọ́ra olórí ibú ọmọ àlè ó kó ọmọ ọ̀tọ̀dọ̀ mi jẹ́ tó yẹ kó wó ṣubú kó kú dànù kí wọ́n á wòjọba tí ó bì léèrè ìwọ lọ jẹ́ kó yẹ̀bọn mi má wọlé wa o tó o bá wọlé wa o ó léwu. onile onílé onílé yàgò ewúrẹ́ tó wọlé tí òjúbà ó dẹran àmúso àgùntàn bọ̀ lọ́jọ́ tó wọlé tí òjúbà ó dẹran èmi fatogun ọmọ fatoki ni mo o òṣà alágbódókò òṣà alágbódókò tó ń bẹ lóko kò wá òṣà alágbódókò ń bẹ wá nítorí pé adé làkọ̀sìmọ̀gbọ̀n nígbẹ́kọ̀ ọmọ rẹ̀ kọ́mọ́ tàti wèrè bẹ́ẹ̀ ni mo sọ òṣà alágbòdókò èèwọ̀ rẹ ni mo gbé wá fún ọ ta ló ní kí n gbé fún ọ bàbá mi ni bàbá mi fa tó kí ló ní gbé fún ọ bàbá mi fa tó kí ló ní gbé fún ọ mo mọ̀ pé òṣà alágbòdókò ìwọ àtàdí ẹ̀jọ́ fojú kara yín ọ̀tá ni yín ó ní òṣà alágbòdókò àdírè bàbá mi fa tó kí ló ní fún ọ àbá mi fa tó kí ló ní fún ọ kó ṣe wọ́n sì bá bo kó ṣe wọ́n jàkàjàkà kó ṣe wọ́n jàkújàkú kó ṣe wọ́n rádaràda omi asòrò rèé kò sálágbódókò ìwọ àtọmi asòrò ọ̀tọ̀ ọ̀run àtayé ni wọ́n yín kò gbọ́dọ̀ dédi rẹ̀ wọ́n náà gbọ́dọ̀ dédi ẹ̀ omi asòrò rèé o lórí rẹ̀ lágbódókò omi asòrò rèé lórí rẹ̀ lágbódókò bàbá mi fa tó kí ló ní fún ọ jẹ mo lóye jẹ ó ní fún ọ ó ní fún ọ ó ní fún ọ ṣé ní bàbá ṣe wọ ọ sọ́ba bó bá ṣe wọ̀ ọ́ sọ́ba bá ṣe wọ̀ ọ́ ìdájọ́ dọwọ́ rẹ̀ dọwọ́ rẹ̀. Jaiye kí ló wá di tó pẹ́ tó tó bẹ́ẹ̀. àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ń mi kiri ni mi ò fẹ́ kọ́ mọ̀ pé mo fi wá sọ́dọ̀ yín. ṣé lásìkò ilé kí wọ́n kọ́ rẹ̀ kiri ọlọ́run yọ o hmm, orí ẹlẹ́dà rẹ̀ yọ tó wáyé pé o kó ọ̀rẹ́ o sì sì kún ọ lẹ́yìn òǹkún ọ̀bọ̀ ni àpò ah, ní rìn ah, ah, kó kó bá mi àbọ̀ mọ̀ pé táàjọ́ ṣe yìí ẹ̀rọ àbí àwọn ni àwọn ni o àwọn ni o kì í ṣe kan tí èèyàn mọ fi ṣe ayẹwo àwọn débi táwọn èèyàn mọ tí wọ́n mọ ọmọ táwọn ṣe ìtìlẹ́gbẹ̀ẹ́ ń jó o sórí èyí tó ṣe kókó ní tí mo ṣe pè ọ́ tó ṣe pàtàkì ń bẹ ò ní pé àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ elédùn àná wípé lẹ́yìn tí bàá mi papòdà ọwọ́ mi ni kò bọ́ sí hmm. nígbà tó náà ti wá ní kó jẹ́ pé èmi láfọ bá jẹ ìlú yìí ah, ah, ah, ẹ̀ kálukú ní wọn tí ó kiri sọ̀rọ̀ mi yọ èmi lèmi wà nípò àti fi yẹn dọ́ba àmọ́ àwọn onífá ni ó dáfá ìfá tí wọ́n fẹ́ dá òun náà rèé á lọ fún wọn lábẹ́tẹ̀lẹ̀ kẹ́ni ohun èèyàn ló ń fà. ohun èèyàn ló ń fà. ìbí wọn fẹ́ gbé bá jẹlẹ wọn máa bá jẹlẹ ìgbà mélòó ló máa ń tí olùtọ́ olùtọ́ jáde olùtọ́ ní fẹ́ bá sọ ní débi bá bá ní ìrè ìrè náà ní tó bá ní ìkejì ìkejì náà ní orí àjòjì náà ní padà sí wípé ìfẹ́ ọ̀mọ́mọ òye kankan àjòjì ló mú àmọ́ ní ẹ̀rẹ́ onídé o ní wọn ò ní gbé fọ́ lórí o àgbàrá ìfòkòtò eré gbogbo ògùn fún ọ èyí tó ṣe pàtàkì sẹ́mi ni pé jókòó síbi lásìkò wọ́n jáde o wọ́n jáde o tó bá wọ́n fẹ́ jáde o yìí wọ́n jọ jẹ́ àyíká lọ wọ́n jọ jẹ́ àyíká lọ ibi tí wọ́n jẹ́ pé tí wọ́n ti tètè rí ẹ ní gẹ́gẹ́ bí àdùjì òun ló ṣe kókó sẹ́mi wíwọ lẹ́nu àwọn wò wíwọ lẹ́nu àwọn wò jayé jayé tí ì lè sọ ó lè jóni ó sì lè jọla ó sì lè jẹ́ ọ̀túnla àmọ́ mo mọ̀ pé ìwọ ni wọ́n mú tó ti yọ kọjá ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. afọbajẹ àṣálẹ́ òótọ́ ló máa ń sọ wípé ẹni tó lówó ló lóye ah, olówó ló lóye ah! olówó ló lóògùn ah! bẹ́ẹ̀ yóò lówó lọ́wọ́ nígbà téèyàn wáyà sọ. ó wáyà sọ ni. Hmm ó tẹ̀ wáyé asán ni. ìwọ mọ̀ lọ rò ó. ẹ pé kí ni. mọ̀ lọ rò ó kì í ṣe irú owó tiẹ̀ náà sọ o. Ah, ah. ṣó o lówó lọ́wọ́ èlé lè àwa táwa wà nídìí òru tá a sì fẹ́ kó rò ọmọ jábọ́ sí wa lọ́wọ́ òun lè mi fi dábí ọgbọ́n tí mo fẹ́ fi lò. ẹ ṣeun ẹ ṣe pé owó rẹ ló tó bẹ́ẹ̀. lágbọ́rọ̀ lọ ẹ̀ lérí regret ẹ̀ lérí regret lágbọ́rọ̀. olómi mọ̀ pé tọ́ ọ bá ti dé gbogbo ohun bá sọ lọ́mọ tẹ̀lé. ó dàṣẹ ó dàṣẹ ó dàṣẹ àmọ́ afọbọjẹ wàhálà kékeré kan tuntun wá àdúpẹ́ pé lóòótọ́ wọn ti mú mi mm. àmọ́ wọn sọ ọjọ́ kó yé mi láàárọ̀ yìí pé mm. bílẹ̀ ní ìbá ti iṣu máa wọ́pẹ̀ bí. dandan nìyí òun dandan nìyí òun ẹbí yóò bá jọba àlù yóò wọ́pẹ̀ bí. àfọbàjẹ kí lẹ̀ṣẹ̀ mi aṣọre fún ni mi ì lóore náà ẹ gbàdúrà kí n kú ṣé mo pé tèmi bá wọ ìpè bí láì kí sọmọ ikú mo fi ṣeré bí ìpè mo mọ̀ ọ́n mọ̀ fẹ́. lójú ẹ eh? ọmọdé ò mọ̀gún pé lẹ́fọ̀. kò sí kó lójú mi. nínú pẹ̀bí láìsọ ọmọ bá. wo bí kò sí kókó lẹ́fọ̀ gbogbo ẹ̀ lọ́bẹ̀. tẹ́mi máa sọ fún ọ wípé iná ń jó lórí omi kọlùkọ́ kọkọ sọ fún mi pé kí n lọ kéré wa hmm. ọ mọ̀ pé ẹni jẹni lọ èèyàn jẹyàn olójó ń gbòdú ni ńláwo awójáwo lọ sèbémi wà nílùú ìlú ìfún ọ èmi tèmi lè ṣe tí mo fi sọ pájòjì ni wọn ó lò hmm. tí wọn sì mú ọ ah. Ah, ah fi yókù dání. gbogbo òòsà tí gbogbo òòsà tó wà lórí mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí ọwọ́ ọ̀bẹ tí wọ́n ń jẹ tí wọ́n ń mu tí wọ́n ń tù wọ́n nú gbogbo ẹ̀ lọ́wọ́ ah! ọ jáde ní fíniládì ẹ ti kó ìmọ̀. afọbajẹ tí bá fi lè wọ èpè bí hmm. tí mo wọbẹ̀ láàyè tí mo bọ́ta láàyè. ọ jáde ní ọ jáde ní ọkọ nílò ọdún kọ́mọ padà. ẹ wo hmm. kò sí olóyè kankan tó máa wà nílùú yìí hmm. tó máa lówó tó yìí. Ah. afọbajẹ <laughs> ẹ wo owó láńlá ni màá gbé fún yìí kódà ẹ lè jẹ ọlọ́run kékeré inú ayé mi ọlọ́run làlá lè jẹ. ọwọ àmọ kan mm. torí àwọn kan lè wà tó jẹ pé wọn mọ fẹ mọ wọn mọ fẹ gbé mú ẹni tó bá sì gbé mú màá ń jẹ kójú rè obo ń mm. jojú rè obo yóòbò bẹ́ẹ̀ ni ah, wọn sin ọ láwọn gbẹrẹ kan àwọn mọdàrí kan àgbélépọ̀tà ń sin ọ. Ah! àfọ̀bàjẹ́ àfọ̀bàjẹ́ ogun rẹ. wọ́n bá ti dé ní òye tán gbogbo àwọn ibi tí owó wà nínú ìlú yìí gbogbo ẹ̀ ni wọ́n fi hàn lọ́ba tán ó parí máa máa já já já akọ́wọ̀rin. já ogun rẹ já ṣe rí nù bó ṣe rí nù. fatogu fatogu ọjọ́ bẹ ní sùúrù fatogu fatogu balógun balógun olúgbògì hmm. ta ló pa. ẹ ẹbí mo pa mi mo pa tó tọ àmọ́ wọ lọ́rọ̀ mi. gba tí mo ní o pọ́jú ẹ kí wọ́n pa. kéèmí àti ẹ lè ráyè jẹ láyé pa. Ah! Eh, eh, kábíyèsí ẹ wo bí àṣírí láàrin lẹ́ńtú lẹ́nu yìí o àṣírí lágbàmù lẹ́ńtú ẹ já dákẹ́ lórí ẹ o. Ah! ẹ ti bàálù ìjẹ eh. ẹ ti bàálù ìjẹ. ẹ pẹ̀lú o ẹ pẹ̀lú o bẹ́ẹ̀ ni ẹ dọ̀bàjẹ́ ni. ẹ kí wọ́n lẹ̀ o ẹ jẹ́ kí wọ́n jó bí iná ẹ jẹ́ kí wọ́n rọ̀ bí o ẹ jẹ́ kí wọ́n tẹnu Ah, ẹ wo irú ọjọ́ mi ò tó wáyé ó nílé wàhálà mo ṣe ah, ó ní iye ẹbọ tí mo gbé ó ní iye ètùtù tí mo ṣe kó ló di pé irú ọjọ́ mi ò wáyé ẹ fi wọ́n lẹ̀ ẹ ló kó sí wọn láàrin àjà tó kàtà bá àlẹ́ ẹjẹ́ wo sọ tẹnu wọn ẹ fi wọ́n eléyìí tó jẹ pé wọ eléyìí jọmọ ọba lójú yìí sọjọ ọmọ ọba lójú yìí wọ fatogun wọ gbàgbé ìmùlẹ̀. ní kí wàá ní kí ni. ọ̀rẹ́dàmí ò tó pọ́n kábíyèsí ẹni abínibí ń dáyàn àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bí èèyàn bá ti lówó lọ́wọ́ ìwà oníwà ni ọmọ wò tó bá dọ́wọ́ ẹni èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wò wá tẹ́ni ni ló fà á tí mo fi wò pé ah ó yẹ kí n fẹsẹ̀ yìn délẹ̀ hmm, ó yẹ kájọ fẹsẹ̀ yìn délẹ̀ yìí gbọ́dọ̀ sọ pé kí n fẹsẹ̀ yìn délẹ̀ kájọ fẹsẹ̀ yìn délẹ̀ lórí ìmùlẹ̀ tó wà láàrin mi àti àtọ àwọn ìrìn àjò tá a jọ rìn pẹ̀lú àwọn àjọṣe tá a jọ ṣe hmm, bẹ́ẹ̀ ni yóò wù mí kájọ múlẹ̀ nídìí òòsà òsàtẹ́ ẹ̀rí tẹ́ tẹ́ tá a dúró tì yìí ẹ̀yin lè mọ̀ dàmọ̀ lágbódókò wọn pè bàbá mi ní mọ̀ bọ òsà yìí àmọ́ òsà lú ni téèyàn bá sọ ń díẹ̀ dandan ni yọ̀ọ̀sẹ̀ béèyàn bá ṣe pé ń bẹ̀ yọ̀ọ̀sẹ̀ béèyàn bá tún ṣàdúrà ń bẹ̀ náà yọ̀ọ̀sẹ̀ kábíyèsí yóò wo èmi àti kájọ búra nídìí òsà yìí. Hmm. afọbajẹ kábíyèsí o. olórí mi lẹ jẹ́ mo mọ. ẹ dákun aṣẹ́ wo ni mo lè pa nínú ìlú yìí tí ìbá pẹ̀tìrìsì tó lè ṣe kò sí ìwọ ni ọ̀rọ̀ amúlẹ̀ àbá amúlẹ̀ ewu ni ti múlẹ̀. ṣe rí kábíyèsí ẹ mọ ìdíjí ọjà múlẹ̀ ni pé ṣe mọ̀ pé wọ́n ní èké ní pẹ̀rú. èpè ní poli ilẹ̀ dídà ní pọ̀ rẹ o. ilẹ̀ dídà ní pọ̀ rẹ. alájọbí ní pààyè kan tí bá ń ṣe bí. Hmm. ìdí ẹ̀nu tí mo fẹ́ kó jẹ́ pé mi àti yóò múlẹ̀ ń bí ẹjẹ́ àmúlẹ̀ ẹjẹ́ àmúlẹ̀ ẹjẹ́ kọ́kàn lè jọba lẹ̀ ẹjẹ́ àmúlẹ̀ ẹjẹ́ bẹ̀rẹ̀ látòrí gangan kẹ́ mọ̀ pé ó tó do okùn wá láti múlẹ̀ mọ wàrà wọlé lọmọdé tó pèsè síbọ ilé ọgbà ọ̀nà ní wí àràgbà ìlú yìí la wà lọ́dọ̀ rẹ o tó bá ń bẹ lóko kó abiyamọ onígbẹ́kọ̀ ọmọ rẹ̀ kọ́mọ tàti wèrè òsè alágbòdókò. etí inú lè jòló kò gbóhùn ẹnu wa èmi fatogun ọmọ fatoki tó bá jẹ́ pé mo dalẹ̀ jayé tó yẹ kábíyèsí tó jó lórí ìlú yìí òsè alágbòdókò kò dá fún mi kílẹ̀ ń mú mi tí n bá fọ̀kọ́ mọ́ funfun tí mo bá ń sa báyìí kọ́ tí mo bá rìn jòó tẹ̀ báyìí kọ́kọ́ gímọ́ mi lọ́wọ́ kó rí kó sọ bẹ́ẹ̀. àfọlájẹ èmi jáyé ọmọkùnrin mọ́ tí bá da àfọbàjẹ ìlú yìí àbí mo sọ tó wà láàrin èmi àti àfọbàjẹ fún etí kẹta kí ni àṣẹ bí ó sì kábíyèsí ó ti rí bẹ́ẹ̀ ẹni bá dalẹ̀ yóò balẹ̀ lọ ni ọ̀dalẹ̀ balẹ̀ kọ́ ẹni bá dalẹ̀ kò balẹ̀ lọ ni ọ̀sán alágbódókò ọ̀sán alágbódókò gbogbo nta wí gbogbo ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ tẹ́wé ayé bá wé ẹgbà ọ̀run gbà ni táàkì bá kéde ń gbó olúgbòhùn gbà ni ó rí bẹ́ẹ̀ fúọ́. bẹ́ẹ̀ni jẹjẹ ah, ọwọ jẹjẹ jẹjẹ mi ah, jẹjẹ ẹwọ ẹgbọ jẹjẹ ẹwọ dákun gbogbogbò ó sì ṣàdúrù nǹkan tó tó báyìí torí ọ̀yọ́. ẹ wọ ẹgbẹ́ omi sí àsìkò ìlà ọmọ máa sọ̀rọ̀ báyìí ni ẹ dẹ́kun sí kí wọ́n jìyà kú ni ẹ wọ́n ti wọ́n kọ̀ ọ́ báyìí ni ẹ yẹ wọ́n lọ bá wọn. ó dàbọ̀ ẹni máa ń dalẹ̀ ẹ má wò wá bí o ẹ má wò wá bí o ó kọ́ fàdé lọ́wọ́ ọ̀dà ìdálẹ́wọ̀ àwọ̀ àdébá fún mi. kí wọ́n máa ẹ má wò wá bí o ẹ má wò wá bí. ọmọ kí wọn náà fara kátà mi jọ ṣẹlẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀. ìwọ náà kò rí kò mẹ́ kábíyèsí gbẹyẹ gbẹyẹ babalóye èpè ní ìpòyè tí ilé títà wà ní ojú tó lé ojú tó kó ìjà ń bọ̀ ó ṣẹ̀ráyé wàhálà yìí ti wá ń dogun lékeleke wá nọmọ ẹ̀gá ìjà ń bọ̀ ó kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò tí ó hàn sẹ́nìkan kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò kábíyèsí ṣayé ire ẹ̀bẹ̀ lábẹ́ ọ kábíyèsí ṣayé ire. ṣayé ire. kálukú wáyé wa náà ṣayé ire. ẹ̀yin àgbààgbà ẹ má jọjà yìí tú o. kò má gbọ́dọ̀ tú o. òkùnkùn ṣubú lẹ̀ o. ó ṣùgbọ́n tó ń tọ́ ìmọ̀ lẹ̀ o. ayé ti gbẹ pamọ́. ẹ má jí ká jẹ́ ká wo ibi tá a ti bọ̀ o ẹ kó má torí wa bàjẹ́ o òun ẹ má ṣe la òògùn yìí la òògùn yìí o jáde ọba.